الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبع هداهم إلى يوم الدين أما بعد فإن أسلم الحديث كتاب الله تعالى وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعده السلام عليكم ورحمة الله وبركاته أكبفون الله وبا الله ọbàtí orí rẹ̀ ó pọ̀ gẹ́gẹ́ bí ìdẹ̀ra ẹ̀ ó ṣe pọ̀ lórí wa tó jẹ́ sí wípé àkórí orí tí ọba yìí ṣe fún wa òun ni orí ìjẹ́ mùsùlùmí ìjẹ́ sí pé téyàn ò bá jẹ́ mùsùlùmí téyàn sì fi kú èyí ó ṣe gbére nínú náà wallahi orí ńlá ni jẹ́ mùsùlùmí yìí ètò wá sí mùsùlùmí gbàrọ̀ gbòdò ọlọ́run ṣe wá lẹ́ni tí ó jẹ́ mùsùlùmí tí ń tẹ̀lé kí lọ́lọ́run sọ kí lànàbí sọ kí làgbọ́yà àwọn sàábí ànàbí torí di eléyìí òun ni a fi ń ṣe ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala tí a ṣe ń fọ ẹ̀yìn fún àwọn tí a ṣe ẹ̀yìn fún ọlọ́run wa adúgbẹ́ ah, fún ọlọ́run ọba tí ó ṣe ní ọ̀rùn fún wa pẹ̀lú pé kí a jọ kójọ papọ̀ ní àdúgbò wa níbí báyìí ní ah, ilé aláta ní ìsàlẹ̀ kókó street níbí báyìí ní sáàbù adúpẹ́ fọ́lọ́wọ́ bá àwa ọmọ ìyá tí a ṣètò prógrámù yìí láti pé kó máa wáyé abẹ́ Allah subhanahu wa ta'ala kó máa ṣàìsàn wá lẹ́sàn dáadáa kó máa ṣàìjẹ́ lágbà níbi tó lérè kó máa ṣàìkọ́ sínú mizanu hasanati wa àwọn ọmọ ìyá a sáàbò níbi báyìí nílé aláta bí bí a wọ́n ṣe gbé kalẹ̀ pé kí ìdánilẹ́kọ̀ọ́ nípa Islam kó máa lọ ní oṣooṣù àmọ́ ní oṣù lélé yìí àwọn ìsáàbò wa ọlọ́lá wa tí wọ́n gbé wá ibi báyìí lè ní ìkánná àwọn àfáà súnnà ní ìlú Ìlọrin bíbáyìí kọlọ̀ọ̀bà Allah kó mọ́ sí wọ́n ní àfá àbílá kó mọ́ sàwọn tá ń bọ́ náà bẹ́ẹ̀ ó sì àwa náà ní àfá súnnà tí ó mọ́ tẹ̀lé kí lọ́wọ́ bá sọ kí lànà lè sọ àkọlé tí wọ́n fi fẹ́ bá wa sọ̀rọ̀ òun ni in tí wọ́n pè ní makanatu sunnati fil Islam ipò tí Suna nẹ́bí wà nínú islam kí ni kò tí ìlànà nẹ́bí wà nínú islam wa, àmá kí yá tó gbé gbogbo fún ohun tí ọ̀fẹ́ jẹ́ sí báwọn náà wọ́n ń ṣe iṣẹ́ náà àwọn bàbá wa bàbá bàbá ládùúgbò akí wọn o bá ṣe kí àwọn àgbàlagbà lóbìnrin náà ládùúgbò bá ṣe kí àwọn ọ̀dọ́ àdúgbò àti ọmọdé àti àgbà abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó mọ́ bá àdúgbò wa yìí jẹ́ kó mọ́ sí àdúgbò wa lé àdúgbò jàgídíjàgan abẹ́lọ́wọ́ bá lè kí ọlá àdúrà là ń ṣe yìí pé kọ́lọ̀ ń ṣàdúrà wa dáadáa tá a bá fẹ́ ṣàdúrà a ó bẹ̀ lọ́wọ́ ọba àánú mọ́ wá ṣiṣẹ́ tọ̀ lára iṣẹ́ tí a ó ṣe tọ àdúrà tá ń ṣe yìí òun náà ni àwọn ìgbìmọ̀ kan náà àwọn ọmọ ẹ̀yà tí wọ́n fi gbé ètò yìí kalẹ̀ kọ́lọ̀ ọba Allah kó má ṣàìsàn wọn lẹ́sàn dáadáa torí pé nínú àwọn sábàbí tí ó sọ àdúgbò di àdúgbò Islam tí wọ́n máa tẹ̀lé kí lọ́lọ́sọ kí lànà òun ni ká mọ gbọ́rọ̀ sáwọn àfà tó jẹ́ sí pé ìtẹ́bí ń sọ̀rọ̀ kí lọ́lọ́run sọ pé lànàbí sọ̀rọ̀ sàpá wa tí agbéwá ìkánná àwọn àgbà àfà súnà ni mo lo ọ̀rọ̀ wọn nítorí pé mo sọmọ kékeré àfà àwọn kan ní àwọn kan àwọn àgbà àfà táwa lọmọ kékeré àfà ọlọ́ọ̀bá kó sàánú wa nígbà tí ó ti pé bóyá ẹ̀mọ̀ èjì ó kálukú ni Na'am. Àwọn bá rọ̀ lórí Makalatu Sunna fil Islam. Ipò tí Sunna wà nínú Islam. Àwọn àfáwà náà ni Al-Ustaz Al-Fadila Abu Abdullah Ibrahim bin Yusuf Al-Dasuqi. Àwọn náà jẹ́ ìkan lára àwọn àfá àdúgbò wa ní sàgbéga ń bà àdúgbò táwà bíbà yìí adúgbẹ́kọ́nà ọba tó ṣe rú èèyàn báyìí fún aládùúgbò àwọn ń wa lórí pé kí ni kò súnà à ń pariwo súnà súnà súnà súnà ìgbà tó jẹ́ sí pé ẹlòmíì ń gbọ́ nígbà tó jẹ́ pé kò tiẹ̀ ṣe ti ń jẹ́ súnà tó jẹ́ àwọn abásúnmẹ̀ nílọrin pàápàá yíò gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a jòkó yìí àwọn bàbá wa pàápàá yíò bàbá tó jòkó ní kálẹ̀ wọ́n di 35 súnmẹ̀ ti wà ń lọrin lágbàjọ́ tó ti pẹ́ ni tí ó bá sí súnmẹ̀ ń lọrin àrímọ̀ gbọ́ kí wọ́n pèbì kan ní òkè súnmẹ̀ àbẹ́yìnká rògbọ́n ń pè lókè súnmẹ̀ òkè súnmẹ̀ ìgbé lókè súnmẹ̀ òkè súnmẹ̀ tó súnmẹ̀ yẹn lẹ́fẹ́ fi bá wa sọ̀rọ̀

ومهجور من الله سبحانه إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له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

tí tó fi dòní tá a wà yìí àtàwọn tí wọ́n tún máa gba sí ànábì sallallahu alaihi wasallam jẹ́ títà kìámà tí ó fi dé àwọn abẹ́rẹ́ ọba àdéjọ́lá gẹ́gẹ́ bí àṣẹ́kọ̀ọ́ àdúmáríàmù bí wọ́n ṣe sọ nínú ọ̀rọ̀ wọn tí wọ́n kí àwọn àgbàlagbà ládùúgbò tí wọ́n ti ṣàdúrà fún wọn. so eléyìí èmi náà tún mọ lérí àdúrà tí wọ́n ti ṣe fún wọn ni torí pé kí ló fà dáàbì sàdọ́ àfáwọn tí wọ́n ti lọ kí ọlọ́run bá àríkẹ́ ọlá ibi tí wọ́n kù sí kí ọba wa yá fi wọ́n níbẹ̀ òun ni pé gbogbo omi tí a bá ti rí kí wọ́n pèpè sí súnà láwùjọ wa lónìí nílẹ̀ Yorùbá pàpà jùlọ nínú Ìlọrin a mọ̀ yìí pé àjọ àtàwọn bàbá bàbá ti lọ yìí àjọ àti wọ́n ń ṣe òun náà ní tó bá wà báyìí nísìnyí inú àdúrà wọn tí wọ́n máa ń ṣe tó gbajúmọ̀ dáadáa àmọ́ tí ń kálẹ̀ nísìnyí ń sì sọ ìdí tèmi fi rò pé ní ń kálẹ̀ òun náà ni pé àwọn àwọn máa ń ṣàdúrà pé kọ́lọ̀ ń kó bá wa gbé súnà nẹ́bì ga àbí kọ́lọ̀ ń kọ́lá kọ́lá nẹ́bì kó kó bá gbé súnà nẹ́bì ga kó bá wa rẹ bídíà ṣìtáàní ilẹ̀ kó bá wa bu ànẹ́bì ní àga wàsílà sẹ́rí àdúrà yìí àdúrà ńláńlá ni púpọ̀ tó jẹ́ pé ọlọ́run bá dìgbò láwá ní kádùá yẹn kó máa gbà lábẹ́ àdúrà yìí òun náà nìyẹn ti máa rí pé ó yẹ kéèyàn fún àbáyé ní excuse tá bá ń ṣe àwọn kankan tó jẹ́ pé a padà wá rí pé àdáda lẹ̀ nítorí pé wọn pẹ́ àwọn ọmọ padà dálẹ̀ nítorí pé èèyàn ní mọ̀ pé àdáda lẹ̀ ni tóun ṣe kó tó wá máa sọ pé kọ́lọ̀ ń kó bá wọn rẹ bídíà sí táàní lẹ̀. pé bídíà àdádálẹ̀. torí pé bídíà àdádálẹ̀ yìí jẹ́ bẹ́ẹ̀ wọ́n sì ti bẹ́ẹ̀ lọ́n kó bá wọn ṣe kí ni kó bá wọn rẹ̀ lẹ̀ wọn ò tún wá bẹ́ẹ̀ lọ́n kó rẹ̀ lẹ̀ lásán wọ́n tún sọ bídí sí máa wá wọ́n ní bídíà ṣe ìtaari sọ ajẹ́ pé ṣe ìtaari ló ní bídíà àwọn àbáyé náà ti gbà wọ́n làwọn àbáta ń sọ yìí sì wọ́n gbà yí pé kí ni wọ́n gbà pé bí díà ọ̀dọ̀ sùdán yìí ti wá onímùsà ti lọ́dọ̀ sí tọ́ni tó ẹ̀kan bá gbà pé kan bẹ dídí hasan ni wọ́n ni tọ́kọ́lọ́ bá wá sí kí ni kó bá wà rẹ bí díà tó ṣe yí alẹ́ kó bá rẹ bí díà tí ò dá alẹ́ àmọ́ mọ̀ kó gbogbo ẹ̀ kó dá ọ̀dọ̀ sùdán yìí ti wá àbí wá ní kọ́lọ́ bá sí kí ni kọ́lọ́ bá rẹ bí díà sùdán yìí bẹ̀rù láti mọ̀ pé àwọn kan mọ̀ pé bídíà ní tí ò wọ́n mọ̀ pé súnà nẹ́bí sallallahu alaihi wasallam òun ní nǹkan tó dáa sẹ́kẹ́ àmà lórí ẹ̀ wọ́n mọ̀ pé òun náà ló yẹ ká máa sọ fọ́nà ọba àdìgbọ́lá kó bá gbé ga sọ àjẹ́ pé tàbá fẹ́ apply ọ̀rọ̀ wọn yìí àmọ́ wá wò pé a àjẹ́ fún àbá náà ti lọ yìí sí wọn mọ̀ pé fìdí àwọn ṣiṣẹ́ wọn mọ̀ pé fìdí àṣetánì òun náà nàá ṣe wọn mọ̀ pé ọjọ́ bí kásẹ̀ mọ́lídìí ọjọ́ bí ànábì wọn mọ̀ pé fìdí àṣetánì òun náà ni wọ́n fi ṣe

nígbà tó náà wá ń gbàdúrà táwọn àná àwọn òní wá fẹ́ sọ́ọ̀pù àdúrà wọn nígbà tí súnà wá ń dìde ẹ̀ táwọn yẹn wá ń dìde ní táwọn wá ń dìde sí súnà lẹ́yìn sọ̀rọ̀ àwọn àlọ́sẹ̀lá káàkiri àwa ṣàdúrà wọn bẹ́ẹ̀ ni ó yẹ ká máa ṣàdúrà wọn so àìṣàdúrà wọn sì yóò mọ tó máa bí ìgbà tí yẹn ń sábò sí ni nítorí pé bídíà bídíà bídíà ń bí bàtà àfẹ́ gbọ́ àfẹ́ kí nǹkan kan ó tiẹ̀ jẹ́ bídíà mọ́ níbẹ̀ lọ ẹnìkan jọ kan ó ní kí ni bídíà wọ́n á ní ẹ̀ à wọ́n ó ní ẹbí díẹ̀ mo ní kó fún lẹ́sàmù bí díà ẹ máa wo jàmbá o ó níbi kéèyàn wá kí ibi kéèyàn kàn díẹ̀ sí kó wá sí wọn alásàrì kó wá sí ní wákàtí mẹ́fà bí díà lélẹ̀ wò àkókò bí díà lélẹ̀ wò. <laughs> so ẹ rí i pé ewé ẹni wá òní sí ẹ rí i pálábò sí i ìdí òsẹ́ni tí ó ṣe tàbí wà gbé tí máa kí yóò máa kíráka alásàrì yóò máa kíráka mẹ́fà sòkúrò àwọn kaba yìí sí bí wàá tó jẹ́ pé àyànfẹ́ kájọ agbá ni kí ọlọ́wọ́ bá dìkẹ́ ọlákún sáà kó sànù wa àwa tí a bẹ̀ láyé àwa tá àwọn àgbàlagbà àtàwọn tá a jọ̀dọ̀ àtàwọn ọmọ kéékèèké kí ọlọ́wọ́ bá dìkẹ́ wa ó fi ẹsẹ̀ wáyé lẹ̀ lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam lára ìdí gbara lásìkò púpọ̀ torí pé ó ti pẹ́ wa díẹ̀ a rí pé eléyìí òun náà di ẹlẹ́ẹ̀kejì nínú fúrógámù ètí alùsùnà ó bá lè máa jẹ́ contribution tàwọn ọ̀dọ́ tàbí alùsọ̀nà ọ̀jẹ̀máà láwùjọ contribution tiwa náà sí kó láti develop àwùjọ contribution wa kó láti kó àwùjọ wa máa ń tó bí àwùjọ tó dáa tí ò ní sí wàhálà bẹ́ẹ̀ òun náà ni pé ká máa ń ṣàlàyé sunna nabi sallallahu alayhi wa sallam ká fáwọn yẹn káàkiri nítorí pé gbogbo nǹkan náà láti dáwó káàkiri gbogbo nǹkan ló kálukú náà ti dáwó àṣìrábọ̀ àkòlábọ̀ ká tún wá gbìyànjú ká tíra ìsúná Ànábì sallallahu alaihi wasallam ebi kàmí làwọn ọmọ sáà ti tẹ́lẹ̀ tóbi pa àwọn ọmọ gbogbo ìlànà míì ni wọ́n ń tẹ́lẹ̀ tóbi pé wọ́n ń ya ẹgbẹ́ ìlànà míì ni wọ́n ń tẹ́lẹ̀ tí wọ́n fi ń gé ewu tó ń gé yẹyẹ ẹ̀hẹ́n gbogbo lànà ní ìsìn àwa ni pé àdìbò kàbalẹ̀ pẹ̀lú so ẹja wa ẹja tra ìlànà níbi wò ẹ kí bá lé lẹ́kọ̀ọ́ tiẹ̀ ti dé yọ kan ẹ tó jẹ́ mọ́gàjílé kọ́ wa ní sọ gbogbo tó bá jẹ́ pé gbàgbé mi ní ilé gbogbo léyìí gbogbo yín súnà nẹ́bí lẹ́mọ̀ sí wọ́n di kí àrẹ̀ báwọn àdúgbò wáyà yóò súnà nẹ́bí gbogbo yín máa ṣe ẹ má ṣe kankan ní tó bá jẹ́ súnà òní ẹ má ṣe má jẹ́ bí yà ẹjẹ́ àti ẹ̀ṣẹ́ experiment àbí yàtọ̀ àwọn ilé ìwò ẹjẹ́ àti ẹjẹ́ experiment kiri ẹ̀ yá ìwọ àwọn súnà láàmú sí gbogbo ní súnà ẹ̀ tó máa pẹ̀lú súnà ní o àní ti dáhùn máa àní sóògùn máa àní ti yára lé máa àní ti gbá gbogbo àwọn mọ́tà tó dé àní ti máa yá máa tẹ̀lé àlẹ́ lé káwá wo bí àdúgbò wa nìkan káwó bí ó ṣe rí láàrin ọdún méjì tó mẹ́ta so eléyìí ẹ ń jẹ́ gẹ́gẹ́ bíi tó ní ṣe pẹ̀lú ìtìsíwájú ilé ìdẹ́lẹ́ kejì kò sì ní jẹ́ pé ojú kan òun náà ní ojú kó báyìí ó ti máa wáyé afẹ́kọ́ máa káàkiri gba àdúgbò kọ̀ọ̀kan ní ibi tá a máa pè ní ìsàlẹ̀ gàmbàrí sòtọ́lọ́ ọba àti ọlọ́ba ní káyé tó máa gbà á níbẹ̀ lọ ló ti máa kó níbi ìbòmí tó yà ìsàlẹ̀ gàmbàrí torí pé eléyìí náà àti tẹ̀lọ́rọ̀ ọlọ́run ni ọlọ́ba àti ọlọ́ba ní ọsùnmọ́ nàbí sallallahu alaihi wasallam wa anzir ashiratakal aqrabin ànábì kìlọ̀ fáwọn fámìlì rẹ̀ àwọn ará ilé àwọn tí wọ́n súnmọ́ yìí so nísàlẹ̀ gàbarí wáyé ẹ̀ abẹ̀ látara kékeré látara gbàmí tẹ̀lé tà ànábì sallallahu alaihi wasallam. naam kí wọn lọ fẹ́ fi bára wa sọ̀rọ̀ òun náà ni makanatu sunnati fil islam kí ni ipò tí sunna wà nínú islam kí ni pàtàkì mawdu' tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí yóò tọ́pì àkọlé ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. pàtàkì ẹ̀ òun náà ni pé súnà nàbí sallallahu alaihi yìí a padà bọ́ àlàyé rẹ̀ jẹ́ kúnrẹ́rẹ́ a mọ̀ yìí pé àsúnà tó hiya al-islam wal-islam huwa súnà ibi tí ó padà darí sínú a mọ̀ yìí súnà ni wọ́n ń pè ní islam islam náà ni wọ́n ń pè ní súnà wọn ò ríra wọn yà súnà ló fi ṣe pàtàkì ó jẹ́ pé ká máa ká máa pé bóòlù ló jẹ́ gẹ́gẹ́ Islam sí ẹ̀wà rí kí wá ní topic yìí kí ni munasaba rẹ̀ sí àsìkò tá a wáyé munasaba rẹ̀ sí àsìkò tá a wáyé kí ló fi relevance òun náà ní pé awuyewuye tí ń lọ láwùjọ wa púpọ̀ ẹ̀ ń dálé lọ́rọ̀ sunna ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ó kọ tí èso kọ súnà òun náà ní gbé súnà so a jẹ́ pé a ní bùkátà láti ẹ̀sì mọ́ pé kí ni wọ́n pè súnà gan kọ́dà ẹlòmí gan yóò lọ́wọ́ ìsáàlù súnà tó wọn yóò ní àìyáàlù súnà bẹ́ẹ̀ sì máa ń ṣe tí ní ẹ̀ so látara di eléyìí a ní bùkátà sí láti mọ̀ pé ọ̀dà súnà tá à ń sọ ìgbà kí ni jẹ́ bẹ́ẹ̀ kí wá ní kò súnà gangan nínú Islam táàbù wa mọ̀ pé sí gbogbo wa ó yẹ ká jẹ́ àlù súnà yìí àbó yẹ ká kí ni túmọ̀ tàbá sọ pé makana alimakana bí ma'ana alimanzilatu arọ̀fíà tàbá ní kí ni ipò àbí kí ni ààyè tá a gbàlérò pẹ̀lú náà ni pé ipò tó ga ààyè tó ga tí súnà nàbí sallallahu alaihi wasallam tó ní nínú islam kí wá là ń islam mo fẹ́ ti tààrífù islam fún wa síwájú bí tó sọ̀rọ̀ nípa súnà ní pé súnà yẹn òní padà gba ọ̀pọ̀lọpọ̀ àlàyé náà padà ṣe kí là al-islam níta ń pè ní al-islam gbólóhùn kan tó wá láti ìpìlẹ̀ ìpìlẹ̀ sí lam mim nínú èdè lágbàwá àwọn tàbá ní al-islam ó ti lé kan ó ti di ó wá láti di aslama aslama yuslimu islaman nínú èdè lágbàwá tàbá ní aslama bí ma'ana istaslama al-istislam ìyúpa jù sẹ́lẹ̀ wọn náà ní ń pè bẹ́ẹ̀ al-islam mutlaqul istislam kájú pálí tẹ́lẹ̀ òun náà bá wá ń pè bẹ́ẹ̀. bó wàá ní kí wàá ní india islam gẹ́gẹ́ bí islam táwa ń pera wa ní mùsùlùmí gẹ́gẹ́ bí islam táwa ń tẹ̀lé lára nàbí sallallahu alaihi wasallam ní táwa ń pè ní islam wúwà ní islam lílá òun náà ní kájú sẹ́ kájú pálí sẹ́lẹ̀ fún ọlọ́wọ́ ọba àlekíọ́lá kájú pálí sẹ́lẹ̀ fún ọlọ́wọ́ ọba àlekíọ́lá bitawhid pẹ̀lú pé káṣe kíni ká mú ọlọ́run ọba àlejòọlá káṣe kíni ká mú ní ọ̀kan ṣoṣo wa fi'li ma amara bihi wa tarki ma anhu naha káṣì máa ṣe tí ọlọ́run ọba àlejòọlá ètò pàwọ́láṣẹ láti ṣe ká máa ṣe wa tarki ma naha anhu káṣì jìnà sí tọ́lọ̀ ọba àlejòọlá bá ní ká jìnà sí wal bara'ati ani shirki wa ahli káṣì bọ́ pa bọ́sẹ̀ kúrò níbi tá à ń pè ní ẹ̀bọ̀n ipa nǹkan mẹ́fà kọ̀kọ́ lọ́wọ́ bá àlejòlá ká bọ́ pa bọ́sẹ̀ kó bẹ́ẹ̀ wà láàlì yìí àtàwọn tí wọ́n ń ṣe àtàwọn tí wọ́n ń pa nǹkan mẹ́fà kọ̀kọ́ lọ́wọ́ àti tí wọ́n ń pa kọ̀kọ́ lọ́wọ́ bá àlejòlá káwa bọ́ pa bọ́sẹ̀ kálá àtìkiri àní kankan bá wọn sí eléyìí ọ̀nà là ń pè Islam Islam ìlànà bí sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ sọ fún wa pé wọ́n máa lórí nǹkan márùn ẹ̀ẹ́dẹ́ bó Islam àdá khamis so àwọn òkú márùn Islam níta lọ́kọ́ àti mọ̀nkátà ń pè ní islam islam tá a sọ yìí ó náà islam tá a nàbí sallallahu alaihi wasallam wá fún wa láàrin ogún ogún eh, kíni mo kọ́ rẹ̀ ogún eh, láàrin twenty twenty three years mẹ́tàlélógún ọdún mẹ́tàlélógún ó náà nàbí sallallahu alaihi wasallam ló fi ṣe kíni ló fi pèpè islam yìí ó náà islam tá a sọ ẹ wà á ní sunna tá a bá sọ pé as-sunna ìtumọ̀ rẹ̀ nínú èdè lárúbáwá بمعنى الطريقة wọ̀síọ̀ الطريقة wọ̀síọ̀ ní tí السنة من ní الأربعة nínú èdè lárúbáwá òun náà ní kíni òun náà ní ojú ọ̀nà ojú ọ̀nà tí èèyàn máa rìn ẹ́ àwọn míì nínú àwọn lárúbáwá ní tá à ń pè ní súnà wọ́n ní àsírọ̀tú hasanatan kanat am kọ̀bíhà hasanatan kanat pé súnà ojú ọ̀nà ní jẹ́ bẹ́ẹ̀ tó dáa ni kò bá sì jẹ́ kí ni kò bá sì jẹ́ ojú ọ̀nà tí ó da tàbá sọ pé súnà ojú ọ̀nà ní jẹ́ bẹ́ẹ̀ nínú èdè Lárúbáwá òun náà ló fà á tábà lọ́wọ́ àríkí ọlọ́run bá alikọ́lá òun náà ló ti ń jẹ́ súnà yìí gbólóhùn súnà ọlọ́run bá alikọ́lá lò nínú alukur'an tí sì ń túmọ̀ kí tí sì ń túmọ̀ ìlànà ọlọ́run bá alikọ́lá ní yuridu Allahu liyubayyina lakum wa yahdiyakum sunana alladhina min qablikum ọlọ́run ó sì fẹ́ fi mọ̀nà súnànà lẹ́dínà min qablikum ó fẹ́ fi mọ̀nà lọ sí ojú ọ̀nà àwọn tí wọ́n ti kọjá síwájú yìí sọ adé pé gbólóhùn súnà àti ọlọ́ọ̀bá àlejò alálòkun nínú alukur'an òun náà ní kíni òun náà ní at-tariqa aw as-sira gẹ́gẹ́ bẹ́ẹ̀ sábàtún lọ wọnú sallallahu alayhi wa sallam a máa rí ìtumọ̀ súnà nínú hadith anabi sallallahu alayhi wa sallam hadith wa nínú sahih muslim anabi sallallahu alayhi wa sallam ni man sanna fil islam sunnatan hasana falahu ajruha wa ajru man amila biha anabi ni ẹnikẹ́ni tó bá la ojú ọ̀nà kan kalẹ̀ tó dáa sínú islam sanna fil islam sunnatan hasana ẹni tó bá la ojú ọ̀nà kan tó dáa kalẹ̀ sínú islam falahu ajruha wa ajru man amila biha irú ẹni yóò gbalada ojú ọ̀nà tó là kalẹ̀ wọn yóò tún wá máa gbalada àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ pẹ̀lú lórí ojú ọ̀nà yìí ẹni tó gbé ìlànà kan kalẹ̀ ibi ẹ máa ní ojú ọ̀nà yìí ọ wá jẹ ojú ọ̀nà dáadáa irú ẹni yìí yóò gbalada ojú ọ̀nà tó là kalẹ̀ gbogbo àwọn tó máa tẹ̀lé ìlànà yìí gbogbo sallallahu alaihi wasallam ànábì ní min ghairi an yanqusa min ujurihim shay'an tí ó sì ní tí ládàá tàwọn tí anábi tí wọ́n sọ̀dá kéjì anábi ni mansanna fil islami wa mansanna fil islami sunnatan sayyi'a ẹni tó bá tó wá la ojú ọ̀nà bú kalẹ̀ sínú islam ó dá ó la ọ̀nà kankalẹ̀ tó wá jẹ́ pé ọ̀nà yìí ọ̀nà aburú ni anábi sallallahu alaihi wasallam ní kana alaihi wizruha wa wizru man amila biha ẹ̀ṣẹ̀ ojú ọ̀nà tí wọ́n là kalẹ̀ yìí ẹ̀ṣẹ̀ tí ó bá máa ṣẹlẹ̀ ń bẹ ẹ̀ṣẹ̀ wọn máa bẹ lórí ẹni tó la ojú ọ̀nà yẹn kalẹ̀ wàbí ìṣirò mọ̀nà àmìlà bí ha àti ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tí máa ń ṣiṣẹ́ lórí ojú ọ̀nà ọ̀nà tí wọ́n là kalẹ̀ tí ó dà gbogbo ẹni tí máa ń rìn àwọn ó pèsè tí wọ́n ẹni tó tún wá là kalẹ̀ náà ó ló tún wá ṣe kíni ó ló tún wá gbàdé díẹ̀ táwọn ènìyàn gbà kọ́dà ànábì ní kíni mẹ̀mẹ́rì àyẹ́kùsọ̀ ní àwùzárì ní sunata adele arike anabi sallallahu alayhi wa sallam anabi náà lo gbólóhùn sunna omini kini omini at-tariqatu as-siratu hasanatan kanat aw sayyi'a ojú ọ̀nà ọba ìjọ ọjọ́ ọ̀nà tó dáa ní àbójú ọ̀nà bú ti lábá máa ń pè ní sunna àmọ́ tàbá bá sọ pé sunna tàbá wá dàpọ̀ pé sunna lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ẹ̀sìn tàbá sọ pé sunna nínú Islam kí ni àgbàlérò pẹ̀lú ẹ̀ ọ̀nà ó ní ọ̀nà eréṣiríṣi náà máa ń gbà lọ súnà tàbá sọ pé súnà lọ́dọ̀ àwọn oní àwọn onífíkà àwọn alùpàá ó ní ìtumọ̀ táwọn máa ń lò sí tàbá sọ pé súnà lílé yìí ó ní ìtumọ̀ tí wọ́n ń lò sí tàbá jáwọn oní usulul fiqh tàbá sọ pé súnà ó ní ìtumọ̀ tí wọ́n ń lò sí tàbá dọ́dọ̀ àwọn oní hadith al-muhaddithun táwọn bá sọ pé súnà ó ní ìtumọ̀ tán lò sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tá a bá dọ́dọ̀ àwọn olàmáwòlẹ̀ àfíìdà àwọn àfáwò ní ìmọ̀ nípa àdìsọ́kàn àwọn àfáwò tí wọ́n ń sọ nípa kí ni nǹkan tó jẹ́ ìwọ ọlọ́wọ́ bá àlekíọ́lá kí ni tó sọ̀yàn di mùsùlùmí kí ni tó gbìyànjú jáde kó nú ẹ̀sìn kí ni tó dín ìmánìyàn kù kí ni tó lé ìmánì kún àwọn àfáà tí wọ́n sọ eléyìí àwọn náà ni táwọn náà lo gbólóhùn súnà sí ẹ̀sìn tó fi léyìn náà bẹ̀ láwùjọ wa àwọn kan mí tó jẹ́ pé nǹkan yẹ ọ̀kan ni àmókọ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kálùkù ó máa lò sí àbí ṣe pé síbí nìsìn àwọn kan bẹ nìsìn síbí wọ́n fi jẹun àwọn kan bẹ nìsìn wọ́n ní síbí èyàn lè fi jẹun èyàn máa fi fún kálásán ni àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn kan bẹ nìsìn wọ́n ní síbí èyàn lè fi jẹun kò lè fi mú nǹkan ó kàn lè fi rọ́bẹ̀ ó lè fi wọ́bẹ̀ kọ́ lásán ni ó lè máa fi tọ́bẹ̀ lásán ni ṣe pé síbí náà ni síbí kàwọn náà ni àmì ìsìn ìmáà ni nítorí kálukú wọn ń lò ó sí òun náà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ súnà nàbí sallallahu alaihi wasallam àwọn onífíkíù àwọn olú àwọn onífíkíù àwọn náà làwọn tí wọ́n sàlàyé àwọn ẹ̀sìn wa fún wa ní fọ́síwẹ́wẹ́ pẹ̀lú àwọn ẹ̀rí ẹyọ kọ̀ọ̀kan kákírun rẹ̀ ní kágbáwẹ̀ ẹ̀rí rẹ̀ ní kásàlọ́lá kí ló bàánú jẹ́ so àwọn tíra yìí àwọn náà pẹ̀lú àwọn tíra fífíwò àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ fún wa àwọn náà ni al-fuqaha tí àwọn táwọn bá dákọ súnà lọ́dọ̀ tí wọn in táwọn gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni ma yusabu fa'iluhu wa la yu'aqabu tarikuhu táwọn onífíkì bá sọ pé súnà lélẹ̀ ẹni wọ́n ni súnà lọ́la àbí súnà irun súnà nkabayi súnà nkabayi súnà nkabayi táwọn onífíkì bá dákọ pé súnà in táwọn gbà lérò dáadé pé kí ni ma yusabu fa'iluhu sílẹ̀ máa yù sáàbù fa ìlú òun náà ní nǹkan tó jẹ́ pé ẹni tó bá ṣe yóò gbà ládá wàlá ìwà àkọ́bù tààrí òwò ẹni tó bá sì fílẹ̀ tí ò bá ṣe kò ní gbèsè tẹ́ bá lọ́wọ́ ní tíra fíkíwù táwọn fíkíwù síkíwù lásọ̀ òun láàfin ní yóò súnà lọ́lá súnà hajj ni súnà irun ni súnà àwẹ̀ ni gbogbo àtàwọn onífíkíwù bá ti sọ wípé súnà kíní súnà kíní yìí ní táwọn gbà pẹ̀lú ẹ̀kọ́ náà ní kíní ما yóò sáré fa'iluhu wala yu'aqabu tarikuhu ẹni tó bá ṣe yóò gbalada ẹni tó bá fi ilẹ̀ tí ò bá ṣe oníṣẹ́gínrin onígbẹ́sẹ̀ ọ̀dà wọn ní fíkíù sáwọn ní fíkíù nísìnyí sáwọn ẹlẹ́sìn náà ni wọ́n àbẹ́sìn kọ́ sí lábẹ́ ìlú Islam náà kọ́nà wà ẹ̀rì pàwà fẹ́ sí náà làwọn náà àmọ́ ní táwọn fẹ́ sí kí ni ní táwọn fẹ́ lu fíkíù fúnnu tẹ́fẹ́ lu súnà fúnnu gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ́bá tún lọ wo àwọn alùsùlìyùn àwọn ni àwọn alùsùlìyùn àwọn náà làwọn tí wọ́n máa ń ṣèwádìí nípa àwọn ẹ̀rí táàtì máa ṣe kíni táàtì máa yọ ẹ̀sìn jáde eh, àwọn táàtì máa yọ ìdájọ́ ẹ̀sìn jáde àmọ́ àwọn ẹ̀rí tí wọ́n yí nìsín àwọn ẹ̀rí odidi ni kìí ṣe ẹ̀rí fọ́síwẹ́wẹ́ gẹ́gẹ́ bí ẹ̀rí tàwọn ní fíkẹ́ so àwọn ní òṣùlù fíkẹ́ yìí táwọn bá ń nabi sallallahu alayhi wa ìtàwọn gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni máa òdì ìfà ilà nàbí sallallahu alayhi wa sallam min qawlin aw fi'lin aw taqrir ìtàwọn gbà lérò pẹ̀lú ẹ̀ pé ogun táwọn pè ní súnà ni pé ìtàwọn bá ti sàbìtì ẹ̀sọ́dà nàbí sallallahu alayhi pé ọ̀rọ̀ ni tánàbí sọ aw fi'lin àbí sẹ́kàn tánàbí sallallahu alayhi wa ni aw àbí nǹkan tánàbí ni táwọn sàábì tánàbí ò wá sọ pé nǹkan yìí ò dáa súnà àwọn sàbí wà kánísì anábì wá dákẹ́ ó ti wà ní sọ́nà anábì ọ̀tún pa anábì ò ní dákẹ́ lórí ìbàjẹ́ ò ní dákẹ́ lórí tí ò dá fọ́nà àwọn olùmọ́sọ yìí pé kọ́lá bá anábì ò bá sí bẹ̀ gan tó bá jẹ́ pé lójú ayé anábì làwọn sàbí ti máa ń ṣe nǹkan wọn ẹ́ wọ́n ní tó bá jẹ́ pé anábì ò tiẹ̀ rí ebọ́lọ̀ mi àsìkò tí wàá yìí sọ̀kalẹ̀ ni ọlọ́ọ̀bà rẹ̀ kẹ́ló sọ̀kalẹ̀ ní pẹ̀tọ̀ àwọn sàbí ẹ̀ ń ṣe nǹkan báyìí so àìwá sọ̀kalẹ̀ àyà lórí ẹ̀ lórí nǹkan táwọn sàbí ń ṣe lójú ayé anábì ẹ́ kọ́nà bá dákàrà bí o má rí ó ti túmọ̀ pé kí ni ìka ẹ̀ náà nínú àwọn súnà ní súnà nàbí sallallahu alaihi wasallam òun àlọ́ wà. lọ́nà àwọn ní usulul fiqh àwọn níbi àwọn nǹkan báyìí láwọn táwọn fẹ́ sí kí ni àwọn kan fẹ́ yọ ìdájọ́ jáde bẹ́ẹ̀ ní táwọn fẹ́ yọ ìdájọ́ nínú rẹ̀ òun náà nìkan tí wọ́n ní sí. ẹ rí pé tẹ bá wò nísì ẹ rí pé ìyàtọ̀ ti wà láàrin ọ̀dà àwọn ní usulul fiqh àtọ̀dà àwọn tání àtọ̀dà àwọn ní fíkì lọ́dọ̀ àwọn ní usulul fiqh nísìnyí ajẹ́ pé gbogbo ìdájọ́ ní òkójọ sínú ẹ̀ àárín tó jẹ́ túláàsì nínú táwọn fẹ́ lò àárín tó jẹ́ tó jẹ́ èèwọ̀ tá a gbọ́dọ̀ débẹ̀ nínú táwọn fẹ́ lò àárín tó jẹ́ mọ̀dú tó yẹ ká fẹ́ ká ṣe ní ìtàwọn oní òṣùlù àwọn onífíkìwù ní ìtàwọn mú ajẹ́ pé ìtàwọn àwọn onífíkìwù mú ẹ̀ka kan ní nínú táwọn oníṣòlù fíkìwù fẹ́ lò so ìtàwọn oníṣòlù fíkìwù táwọn lò tí wọ́n fún mi àwọn táwọn lọ́dọ̀ àwọn ní hadith al-muhaddithun àwọn muhadithun táwọn bá sọ̀rọ̀ nípa sunnah nabi sallallahu alayhi wa sallam ní táwọn gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ni ma udifa ila nabi sallallahu alayhi wa sallam min qawlin aw fi'lin aw taqririn aw wasfin aw sira níbòmí wọ́n ni aw sifatin khalqiyya tá a bá sọ̀rọ̀ nípa súnà lọ́dọ̀ àwọn oní hadith àwọn ni máa ń wò ní fàílà nàbí sallallahu alaihi wasallam wọ́n ní gbogbo tá a bá ti sàfitì rẹ̀ sọ́dọ̀ ànàbí sallallahu alaihi wasallam tá a ti sọ pé ànàbí sallallahu alaihi wasallam abati tó bá ti kàn sọ́dọ̀ ànàbí min qawlin ọ̀rọ̀ tá ànàbí sallallahu alaihi wasallam sọ jáde lẹ́nu ni aw fi'lin àbí sẹ́tà ànàbí sallallahu alaihi wasallam aw sifatin khulqiyya aw khilqiyya àbí ìròyìn kan ní táàfin òyìn anábì sallallahu alayhi wa sallam sifatun khilqiyya ìtumọ̀ khilqiyya bí ma'ana at-tabi'iyya aw jibiliyya àbí ìròyìn kan táàfin òyìn anábì àmọ́ròyìn yóò ìròyìn àdámá ni tọ́lọ̀ sí dáàmá nàbí nù sẹ̀wọ́n kálùkù ánà ló níròyìn tọ́lọ̀ wà lẹ́kọ̀ọ́ dáadáa mọ́ wa gbogbo ánà làmà rẹ̀ ni àmọ́ ní bá a ti ẹ́ eh? eléyìí ní sí àwọ̀sùn xèrèké bá a sì máa rẹ̀ rí ṣe gbogbo aláàlá ní bá a sì máa rìn gbogbo aláàlá ní aṣọ lábájá rìn ìrìn àmọ́ sí bá kàlá sí máa rìn bẹ́ẹ̀ ló fi máa rìn yóò lè awọ rẹ̀ méjì máa ẹgbẹ́ rẹ̀ méjì ni bẹ́ẹ̀ ló fi máa rìn yóò máa gbọ́ lọ yóò máa gbọ́ bọ̀ ni bẹ́ẹ̀ ló fi rìn olè kọ́ bá kò gbogbo ọ̀nà oríṣiríṣi tó jẹ́ pé kíni tó jẹ́ pé xèrèké yà bọ́lọ̀ wọ́n kó eléyìí sínú kíni sínú táàpẹ̀ ní súnà nàbí sallallahu alaihi wasallam wàkùlùkìyà àti tó jẹ́ ti ìwà ìwà bí ẹ̀sìn máa ń wà ẹ́ bó ni wà nábì anábì àmà sòrò anábì àmà síkìnì anábì àmà tìjú oní tìjú lànàbì sallallahu alaihi wasallam ẹ́ alámàánà lànàbì gbogbo àwọn nǹkan báyìí àwọn sìfá tó jẹ́ kíni tó jẹ́ kùlùkìyà ìwà nábì ni gbogbo àwọn nǹkan wọ̀nyí o náà ni àwọn ní hadith àwọn ní hadith wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ wádìí nípa gbogbo ẹ̀ wọ́n fẹ́ wádìí ẹ̀wá dáwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tààkà yìí àbọ̀nà mẹ́rin tààkà yìí qawlun fi'lun takrirun sífà ìtọ́jẹ́ kàlùfíà àtijọ́ ìkùlùfíà kọ́lá ìbẹ̀rún àwọn ní hadith

láti jọun làwọn ti bẹ̀rẹ̀ síwájú pé tánàbí bá sọ ó ti kíni ó ti wà nínú òfin ẹ wà nípa àwọn oníhàdí ẹni pé àwọn wádìí gbogbo pátápátá ẹni láti pé ìyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì tábà wọ oníṣẹ́ àti gbogbo ẹ wá kó wọnú ara wọn ẹ súnà lọ́dọ̀ àwọn ní àwọn alùpàdésù àwọn oníhàdí ó gbé gbogbo yòókù mi súnà lọ́dọ̀ àwọn ní òṣòlù fake ẹ̀sìn bá wọn nísìn òun gbé kíni mi ó gbé tàwọn onífíkíù mi ti fi lọ́dọ̀ àwọn onífíkíù òun ló wá ṣe kíni òun ló wá kéré jù tó mú kàlú inú àwọn táwọn afáà tó máa ń gbà òtútọ́ tó máa ń gbà wo ìtumọ̀ súnà òun náà lọ́dọ̀ àwọn ulama al-aqida àwọn náà máa ń pè ní ulama usul al-din àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa àkídà nípa iman nípa tawhid táwọn bá sọ pé súnà lọ́dọ̀ tiwọn òun náà ní kíni dídùl bid'ah dídùl táwọn bá ní súnà ní kíni nítorí pé lọ́dọ̀ àwọn ní fíkì ìtaari tá máa ní súnà nìkan yìí téèyàn bá ṣe nìkan yẹn àìsè rẹ̀ lórí bídíà ó sì yára báwọn káwá fún alápèjúwe nínú àwọn súnà yìí súnà tó ń kọ̀wé yá eléyìí ló pọ̀ jù nínú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam kò sí àdíjì ní ọ̀fẹ́ ṣẹ́gínì tí ó ti ẹ̀fẹ́ ìwú jáde lẹ́nu báyìí tí ò ní ṣẹ́gínì tí ò ní kó sínú sunnatun sunnatun qawliyyah lápèjúwe anábìíní man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd ẹni tó bá ti kíni ẹni tó bá dà kankan kalẹ̀ sínú ẹ̀sìn wa èyí tó sí bẹ́ẹ̀ fahuwa radd anábìíní ó dá padà fún mi gbogbo hadith yẹn máa ti máa ń jẹ́ pé anábì sọ báyìí anábì sọ báyìí anábì sọ báyìí anábì sọ báyìí òun náà là ń pè ní kíni sunnatun qawliya òun náà ni ọ̀rọ̀ tí anábì sallallahu alaihi wasallam ìdí anábì sallallahu alaihi wasallam sọ jáde lẹ́nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sunnatun fi'liya ìdá nàbí sallallahu alayhi wa sallam tá nàbí ṣe fúnra rẹ̀ báyìí tó pé àwọn sàábé mú lára lọ́dọ̀ ànábì látara pé wọ́n ṣe tá nàbí ṣe ni eléyìí náà pọ̀ gẹ́gẹ́ bí hàn bá ṣe kírun ní sí ànábì sallallahu alayhi kírun hàn àwọn sàábé iṣẹ́ ànábì láti ṣe hajj ànábì sallallahu alayhi wa hajj àwọn sàábé wọ́n ṣe kí ni wọ́n fọ́lọ́ ànábì bá a ṣe ń sàlọ̀ àlá anábì sàlọ̀ àlá àwọn sàábẹ́rì wọ́n kọ́ látara anábì sallallahu alaihi wasallam kọ́dà ní bẹ nínú ìdájọ́ téèyàn bá jalè téèyàn bá jalè kí ni ìdájọ́ ẹ̀ kí láá ṣe fún àwọn sàábẹ́ mi lọ́dọ̀ anábì pé àwọn ní àwọn nǹkan báyìí òun náà ló sunnatun fi'liya àwọn súnà àwọn tata anábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé anábì ṣe é ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni súnà tó ń taqririyya àwọn súnà tó jẹ́ pé anábì sallallahu alayhi wa sallam anábì rí táwọn sàábé ṣe anábì ṣe kíni anábì ó sì ní òdà bá anábì ṣe tí wọ́n ṣe tí ò ní òdà ó ti wà nú ẹ̀sìn náà ó ti wà lára ẹ̀sìn wa nù nítorí pé anábì dákẹ́ lórí nǹkan yẹn anábì èsì dákẹ́ lórí kíni lórí ìbàjẹ́ àpẹẹrẹ eléyìí òun náà ni hadith anabi sallallahu alayhi wa sallam kan èyí tó wà nínú sunan abi dawud nínú kitabu tahara kitabu tayammum pé àwọn sàbí anabi méjì kan wọ́n wà lórí ìrìn àjò wọ́n sí ìrìn àjò wọ́n wá rómi wọ́n rómi tí wọ́n fi sàlọ́lá àwọn méjì wá ṣe kí wọ́n wá ṣe tayammum wọ́n ṣe àlọ́lá wọ́n ṣe ìmára pẹ̀lú pẹ̀lú bàtí wọ́n ṣe ìmára ìtàn wọ́n ti wá kírun tán thumma wajada al-ma'a qabla khuruji al-waqt wọ́n ṣẹ̀ṣẹ̀ padà wá rómi tó wá di pé kíni bàtí wọ́n fi rómi àsìkò orin yóò tí lọ lápèjúwe èèyàn wómi kò rómi èèyàn ti wá kírun zuhur ìrọ̀ àyílà èèyàn ti kí bí aago kan àbọ̀ lápèjúwe nígbà tí ó dago mẹ́ta èèyàn padà wá rómi irú ṣẹlẹ̀ báyìí ó sáwọn sàbí ànẹ́bí fatawadda ahaduhuma wa a'ada as-salah ìkànnì wọn wá ní áńgbà ah, tá a ti rómi bóun ṣe tún sàlọ̀ àlánù ó wá tún ìwọ̀n yẹ kí ẹlẹ́ẹ̀kejì òun ò tún àlàlá mi ṣe má kò sì kírun kankan má pé á ah, òun ti kírun òun ti kí nánu falamma raja'a nígbà táwọn méjì wá padà qassa ma hadatha li rasulillahi sallallahu alaihi wasallam àwọn asàlàyé bá níbi pẹ́tọ̀ tó ṣẹlẹ̀ sí wa rí òun ẹni tí òun kí ebi òtún kí wa qala nabi sallallahu alaihi wasallam lilladhi tawadda'a wa a'ad ànábì wá sọ fẹ́ni tó tún àlọ́ àláṣe tó tún nù kí ànábì wá sọ pé lákàlì ájírú marratayn ó gbàládá méjì ó gbàládá lẹ̀ méjì sàpé alákọ̀ọ́ tó kí ó kí ọ̀nà yà ẹlẹ́kẹ̀ẹ́ yóò máa jẹ́ ni fún yóò máa jẹ́ náfílà kò ní sálá ìgbàládá lórí tó kí náà wa qala lilladhi lam yatawadda wa lam yu'id asọ́pútà súnà wà ájíza àtìk anábì ní wọ́n gangan ló sí kíni wọ́n gangan ló sí déédéé tó jẹ́ súnà èyí tó ṣe òun gangan òun ní kíni òun ní súnà ètí bá òun sì jẹ́ gbèsè rúbà wọn wà ájíza àtìk yà ní òun ní ọlọ́run máa ó ti kí òun nánu ẹwù yíò nísìn ẹ̀rì pé kí lè anábì sallallahu alaihi wasallam ṣe anábì fi tí wọ́n ṣe ó fi ṣe kíni ó fi rìnlẹ̀ ibi eléyìí nísìn bẹ̀rẹ̀ láwọn ó ti mú dájọ́ ìpè téèyàn bá ń sèrìn àjò ẹ àbí kò sèrìn àjò náà ó wá wá omi fáti tí òró mi ó wá sàlọ ó wá ṣe tàyà mú kò fi wá kírun nígbà tó wá kírun tó ń bísẹ̀ wá dé ó tún mọ̀ pé kí ni o ti kírun náà nù torí pé ẹlòmíín náà ó lè mọ̀ sí bá kàlẹ́ mi rẹ̀ pé ah àbí kí n tún àlọ́ láwọn ṣe o àbí inú súnà tá nàbí sallallahu alayhi wa sallam torí pé àwọn sàábé ṣe é ó sì ṣe kí ni ó sì fi wọ́n rinlẹ̀ lórí ẹ̀ ànábì sọ fún wa pé nǹkan tí ò dáa ni àwọn súnà yìí pọ̀ ẹ́ inú súnà yìí òun náà ni hadith kan tí kan náà àwọn sàábé ànábì ó ní kunna na'zil ẹ́ kunna na'zil والقرآن أو والقرآن ينزل ينزل نعم يكون أو سابع النبي ونكون نعزل ó ní àwọn máa ń ṣe kíni ó ní gbàtà ó ní àwọn máa ń ṣe kíni àwẹ àwọn máa ń yẹ àwọn máa ń yẹra àìjẹ́ kí àtọ̀ kó dé ara obìnrin wa kó dà sára obìnrin wa nígbà yà nàbí sallallahu alaihi wasallam Kùránì sì ń sọ̀kalẹ̀ nígbà wọn ìtumọ̀ ẹ̀ náà ni pé tó bá ti tó àsìkò tí nǹkan ọmọkùnrin fẹ́ jáde sóbìnrin lára ó láwọn máa ń ṣe kíni àwọn máa ń yẹra táwọn oníjẹ́ kí nǹkan ọmọkùnrin já sí sára ìyàwó àwọn ó ní wàlùkùránù yanzil alùkùránì sì ń sọ̀kalẹ̀ gbogbo àwọn Al-Qur'ani sì sọ̀kalẹ̀ ìtumọ̀ táwọn sábẹ́ sọ fún wa bẹ́ẹ̀ náà ni pé tó bá jẹ́ pé nǹkan tí kò lẹ́tọ̀ọ́ ni Al-Qur'ani ó kọ̀rẹ́tì àwọn anábì ó kọ̀rẹ́tì àwọn eléyìí náà látara bẹ́ẹ̀ ó ṣe kí ni ó sì ti wà nínú wàlú súnà nàbí sallallahu alaihi wasallam ó wá pọ̀ bẹ́ẹ̀ inú súnnatún inú àsúnnatú alkhilkiyya inú àwọn súnnà àdámá sallallahu alaihi wasallam tó dáa má kẹbí bí bá ni hadithu Ka'b bin radiyallahu anhu káàbùn malik radiyallahu anhu ó ní kana idha surra ó ní ànábì sallallahu alaihi wasallam tẹ́rí tínú rẹ̀ bá dùn gan tánàbí bá rí tẹ́ bá tínú ànábì sallallahu alaihi wasallam tínú rẹ̀ dùn wọ́n ní istanara wajhuhu ka'annahu qit'atu qamar ẹ̀rí pé wájú ànábì yóò wá mọ́sẹ̀kí ni yóò wá mọ́ tàmálẹ̀ wájú yóò mọ́sẹ̀kí yóò mọ́ kọ́ mọ́nàmọ́nà bí eléyìn àdámọ́tọ́lọ̀ ọba alikiola tó dámà nabi sallallahu alayhi wa sallam tó lálàáfíà so àwọn kan bẹ tán máa ń sá àwọn àfitì àdámà kan sáà nabi tí èsì fọlọ́ dàmà nabi tí ò rí rẹ̀ látọ̀dọ̀ láti nù súnà nabi sallallahu alayhi wa sallam tó pé wọ́n kà mú pé àdámọ́tọ́lọ̀ ń dá ni wọ́n fẹ́ fi ròyìn ànábì náà ni wọ́n fẹ́ fi gbé ànábì tóbi ni wọ́n fẹ́ fi káwọn èèyàn bí ààbò ah, tó tó ànábì náà ni wọ́n á ní ànábì sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ti dákó wọ́n ti dábẹ́ wá fún ni wọ́n bí pẹ̀lú abẹ́ dídá ni pé ìgbà tán bí anabi sallallahu alaihi wasallam àwọn kan sọ pé wọ́n bí anabi pẹ̀lú láwà nílé rí <laughs> ẹ́ wọ́n ní wọ́n bí anabi pẹ̀lú láwà nílé rí àwọn kan ní wọ́n bí pẹ̀lú tìró ni wọ́n ti lé tìró wá fún ni àwọn kan bá débi pé sáré bá rìn gan kìí pẹ́sẹ̀ lọ́kọ̀ bá ṣe ń gbé yìí béjìbéjì ni bí ó gbà tó ń tó bá ń fò orá àwọn kan báyìí nìsín nǹkan tí òun nílẹ̀ pa anábì sallallahu alaihi wasallam anábì bashar abara la anabi sallallahu alayhi wa sallam bíi tiwa báyìí náà ni anabi a máa anabi a máa anabi a máa anabi a máa anabi a máa anabi a máa sunkún wọn bá sá anabi lọ́gbẹ́ ẹ̀jẹ̀ máa jáde lára rẹ̀ anabi a máa anabi a máa gbogbo táwọn náà ṣe anabi máa ṣe ọlọ́wọ́ bá dìgbọ́ la gbé lórí wa ó gbé ìwà lọ látàrí pé kí ni ọlọ́wọ́ bá dìgbọ́ la ń sí wa ó sì fi ṣe ìgbẹ̀yìn nínú àwọn òṣìṣẹ́ so èyí tó nílẹ̀ inú àwọn sífà àdámá òun náà lélẹ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sífà tó kò fi yá inú àwọn ìròyìn anábì sallallahu alaihi wasallam tó jẹ́ ìròyìn tó jẹ́ pé ìròyìn ìwà ni Abu Sa'id al-Khudri radiyallahu anhu nígbà tó fẹ́ ròyìn anábì sallallahu alaihi wasallam fún wa pé anábì máa ti jù gan inú rẹ̀ anábì ni pé anábì ní ti jù kò fẹ́ sẹ́ni tó fẹ́ ní ojú tì táwa nígbà ìtìjú rẹ̀ àwa lè fi wé tà nàbí sallallahu alayhi wa sallam ó ní káàna rasulullah sallallahu alayhi wa sallam ashadda haya'an ó ní anabi sallallahu alayhi wa sallam a máa tijú gan min al-adra'i fi khidriha ó ní kọ́dà ìtìjú anabi sallallahu alayhi wa sallam ó ju ìtìjú ọlọ́mọge lọ àwọn ọmọge àwọn ọlọ́mọge obìnrin òkè láwọn ọmọge ti sí o tó bá àwọn alárúbáwá àwọn ọlọ́mọge àwọn alárúbáwá

oríṣiríṣi àwọn èèyàn mẹ́rin tá a ti mú wáyé àwọn fuqaha àwọn usuliyun àwọn al-muhaddithun àtàwọn ulama'ul aqida àwọn ọ̀nà mẹ́rin tá a ti mú wáyé tá a bá lọ wò ó ká wá gbé wò sí àwùjọ wa tá a wáyé ibẹ̀ láti wá mọbi tí a ti ń sáàsìsẹ́ nípa súnà nàbí sallallahu alaihi wasallam ibẹ̀ láti mọbi tá a ti ń sáàbòsí fún súnà nàbí nítorí pé à ń sáàbòsí fún súnà nàbí sallallahu alaihi wasallam látara pé kíni gbogbo tá a kájọ iná súnà nàbí náà ni àwa wá mú títa àwọn onífíkì nìkan lílo tàwọn onífíkì nìkan pé súnà ní kíní yìí àti wá gbé gbogbo sáwọn ti pè ní súnà àwa gbé lórí pé gbogbo tí èèyàn bá ti ṣe tí ó gbalada bí ó bá ṣe kò ṣẹ̀ṣẹ̀ mẹ́ kódà kó jẹ́ pé nínú ìpìlẹ̀ ẹ̀sìn wa ọ̀ràn yẹn nìkan yẹn á dúró lórí pé súnà ni àwa mú lọ́nà tí kíni àmútàwọn onífíkì nìkan bẹ́ẹ̀ ni súnà nàbí sallallahu alaihi wasallam ọ̀nkan mi wà tó jẹ́ pé ọ̀ràn ya ni fún atú láti lágbọ́dọ̀ sí àmọ́ súnà ló bá wa ọ̀nà ojú ọ̀nà súnà ló bá wa àwọn kan mi bẹ náà tó yẹ pé kì í sọ̀rọ̀ yẹn tábà sí àgbàládá ọ̀nà súnà ló bá wa gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ gbọ́ yé pé súnà nàbí sallallahu alaihi wasallam àsìkò yìí òun náà ni mi rò yìí pé ká gbà sí súnà nàbí ká gbà èyí fárúgbà èyí gẹ́rù ẹ̀bọ̀ bẹ́ẹ̀ sí mẹ́ ọbẹ̀ sí bákan nínú súnà nàbí sallallahu alaihi wasallam òun ní kò fi irun gbàrẹ́lẹ̀ àkùnlẹ̀hà fi irun gbàrẹ́lẹ̀ àkùnlẹ̀hà sọ̀rọ̀ gbàrẹ́lẹ̀ mọ́jọ sẹ́kìnì má gẹ́rù má fàákù má yọ̀ọ́kù fílẹ̀ tá nàbí sallallahu alaihi wasallam sọ̀rọ̀ àwọn tí wọ́n wá mú ìtumọ̀ súnà nàbí sallallahu alaihi wasallam lórí ìtumọ̀ àwọn fíkíù nìkan wọ́n wà ní àásìbí súnà bá a bá ṣe kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ a kàn gbalada ni ẹ kò sọ́mọ́ bá a bá ṣe kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹbẹ́ nu ẹ bá gbalada bẹ́ẹ̀ ni súnà tánàbí súnà ni ẹrù gbà àmọ́ ọ̀ràn yẹn ni súnà ọ̀ràn súnà ló bá wá àmọ́ kí ni àmọ́ tún láàsì ni eléyìí wá pọ̀ ó pọ̀ gan nínú nǹkan ẹ̀sìn wa tó jẹ́ pé ọ̀nà súnà ló gbà wá àmọ́ ọ̀nà yẹn ni àsìgbọ́dọ̀ má sí táwa náà sì gbà yí pé àgbọ́dọ̀ má sí ó pọ̀ dáadáa nígbà tá a bá dá tá a dé bí láti mú àwọn àpèjúwe wa pé ìyẹn ògbà káfíń ògbà lẹ́lẹ̀ kọkùnrin kó mọ́ kọ́ kan gba yàrá rárá ẹ̀ ń torí pé àṣẹ ló wá látọ̀dọ̀ ànẹ́bì ànẹ́bì ní àrùkùlẹ̀hà ànẹ́bì ní ẹ̀sọ́ lùgbà yín lẹ̀ ànẹ́bì ọ̀ràn yẹn àṣẹ rẹ̀ ànẹ́bì pa àwọn ẹ̀sọ́ lùgbà yín lẹ̀ tànàbì bá sì pàṣẹ fún wa nígbà tọrọ táṣẹ bá wá láti inú àlùkùrán náà ni a ẹ̀yìn bẹ́ẹ̀ bá ṣe yóò gbà ládá àwọn bẹ́ẹ̀ bá ṣe kò ṣẹṣẹ bẹ́ẹ̀ agbọ̀dọ̀ lẹ́ni bí fún. àwọn kọ̀ọ̀rí náà tó wá ń bẹ àwọn kankan bẹ tó yẹ pé ìmọ̀ ń bá àṣẹ rìn tó jẹ́ pé ẹ ti mọ̀ pé àṣẹ yóò àṣẹ wà ní yàrá tó mọ̀ pé àṣẹ dẹ́gbọ̀dọ̀ mọ́ ṣe kí ni dẹ́gbọ̀dọ̀ mọ́ ṣe irú rẹ̀ ń bẹ lára hadithi arkulihai anabi ní khaliful majus anabi ní wọn so ìtàn máa fi débi yapa àwọn olóòsà yapa àwọn tí ń bọ náà ó túmọ̀ pé túláàsì ní fún wa ká ṣe kíni ká so àpèjúwe lélẹ́yìn súnà ló gbé wá fún wa lóòótọ́ ẹ̀sẹ̀ báwọn nísìn àmọ́ ọ̀ràn yẹn ni túláàsì ni èèyàn gbọ́dọ̀ ṣe inú ẹ̀ náà ní bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ pé kí sókòtò mọ́ kọjá kókósẹ̀ tẹ́lómi ti rẹ́lómi sí látara pé kíkẹ́ aláṣejù ni ẹ̀mí sókòtò rẹ̀ ní àṣejù rẹ̀ pọ̀ jù kọ́lẹ̀ lómi ọ̀tún máa mú àwọn àdífi kan tẹ́ẹ̀ tí ẹ gbọ́rí wá pé anábì ní ká má tẹ̀ mọ́lẹ̀ ni anábì <laughs> ní ká má segiri ká má tẹ̀ mọ́lẹ̀ ni anábì ò ní àá níbo la ní ma asala ní mina lizan fọwọ́ fi náà awọ́ fi náà anábì ní tó bá ti kọjá kókósẹ̀ nínú aṣọ tí yẹn bá wọ̀ bóyá ṣòkòtò ni bóyá agbádá ni bóyá jàlábíyà ni bóyá jẹ́ báàbù ẹ̀ ti báàbù ni ẹ̀ ti báàbù ọkùnrin ni o kéésì obìnrin ní sọ ó ní fọwọ́ fi náà anábì ní iná ni ó fi jó tó bá jẹ́ ọ̀gbẹ̀dẹ̀ kìá kéésì àsán ó fi náà jó ẹsẹ̀ ẹni tí ó kọjá kókósẹ̀ anábì ló sọ bẹ́ẹ̀ wọ́n hadith sahih hadith yóò sí ìtàbẹ́ntì ìtàbẹ́ntì àwọn gbàtọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá rí pé àríbi tí hadith yìí sí àwọn afẹ́ máa gbé àwọn àgbọ́yé tí wọ́n wá afẹ́ máa gbé àgbọ́yé tí wọ́n wá inú àgbọ́yé tí wọ́n máa gbé àlẹ́ lómi sọ pé à ẹ̀yìn ṣe bí súnà ni súnà ànábì ni kì í sọ̀rọ̀ àyàn àwọn ànábì ṣe tó jẹ́ súnà kì í sọ̀rọ̀ àyàn ànábì wá fi náà tì ẹ̀tọ́ jẹ́ pé bó bá ṣe ó gbàládá bó bá ṣe kò sẹ́sẹ̀ bí àdúgbò tó wá ṣe kí ni yóò tó wá tó náà sọ ẹ́ ti pé ó ti takora ọba ẹlòmíì wà ní á ah, desert ẹ̀pẹ́ desert níbi tánàbí ìdánàbí ní maka desert níbẹ̀ ewu máa ń pọ̀ gan òun náà ló fà á tí ànábì sallallahu alaihi wasallam ní kíni ló fi ní kí ẹ wá bèèrè lọ pé ànábì tó ní kí sòkòtò ọkùnrin máa lòkè ó ní ká sọ obìnrin máa wọlé ṣé ìbomi làwọn obìnrin gbé ni ṣé dẹ́sàtì kọ́ làwọn obìnrin gbé pẹ̀lú ànábì tóbi ní ìtọ̀ àwọn obìnrin aṣọ tí wọ́n ti ṣe kíni kó kọjá kó ṣe kíni kó kọjá ìṣẹ́ wọn kó jẹ kí ìṣẹ́ máa wọlé kò sí kankan. wọ́n ní bóyá jíàrí làwọn obìnrin gbé láyé ànábì àwọn ọkùnrin gbé dẹ́sàtì tóbi àríkà ọ̀dẹ́ tó gbọ́dọ̀ àwọn nǹkan báyìí ṣe ẹni tá a bá ti máa gba súnà ànábì alaihi wasallam kó ṣe mú wa ó tẹ́wa lọ́rùn kò tẹ́wa lọ́rùn ó tẹ́ wa lọ́rùn kò tẹ́ wa lọ́rùn táà bá ti máa gbà bẹ́ẹ̀ ló ṣe wá a kàn máa dààmú ara wa ni a máa lọ́ra wa lọ́fun ìdí ò lè lọ táà náà máa pé kò lọ gan nínú ẹ̀mí wa a wà máa pé wa ẹ̀yìn báyá báyìí ni báyá báyìí ni báyá báyìí ni sùnà tààrà di eléyìí bí tí mo ti lọ òun náà ni pé táà bá ń sọ pé súnà súnà súnà nǹkan àmìyàn lè jọ́ràn yẹn lé wa lórí o àmọ́ súnà ló gbé wa ọ̀nà bí súnà ló gbà ìrun tá ń kí kò sẹ́ni tí ó mọ̀ pé suratul fatiha tí yóò bá fi lè ké suratul fatiha lérí irun tí yóò bá ké suratul fatiha lérí irun kò ní irun níbolẹ́ ti rí pé tí yóò bá ké suratul fatiha lérí irun kò ní irun nínú alukur'an inú sura wo láti rí kálọ̀ wo láti inú suratul baqara tó fi dé suratul nas lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ bá mú àyà kan wá tó sọ pé tó bá ti ka suratul fatiha lérí irun òní irun gbogbo àti tàbí gbogbo alàgbà pé ọ̀ràn yẹn ní káta sọ́ọ́tù fàtíà àti súnà ló mú wá táwa fẹ́ gbé sí súnà àwọn ní àwọn ní fọkàn ha táwọn èèyàn fi sáré mi gbé gbogbo súnà sí ajẹ́pẹ́ táwọn máa sọ ni pé tó bá ka sọ́ọ́tù fàtíà lérí wọn ọgbà ládá tó kọ́ tó bá sì ká kò sẹ́sẹ́ bẹ́ẹ̀ òun rẹ̀ pé òkàn nígbà ládá ni ìta àmọ̀ gbé sínú ó wá pọ̀ báwọn nígbà tá a bá padà débi àwọn àpèjúwe ní gbèsìdìsì á padà máa mú àwọn àpèjúwe rẹ̀ wá ṣùgbọ́n tàbí eléyìí tá a bá sọ̀rọ̀ nípa súnà nàbì sallallahu alaihi wasallam kìí ṣe báwọn yẹn ṣe gbọ́ ilé o láwùjọ wa ni o ibi a sunna ni lóòótọ́ àwọn àwọn kan mìíràn wà ó tó jẹ́ pé sunna pé bẹ́ẹ̀ bá ṣe yóò gbà dáadáa bí yóò bá ṣe kò sẹ́sẹ́ bẹ́ẹ̀ ó wà dáadáa nínú àwọn sunna nabi sallallahu alayhi wa sallam nínú ẹ̀dá ni siwak asiwak ká máa wọrí nínú sunna nabi ló wà bàtà bá fẹ́ kírun bàtà bá fẹ́ sàlọ́lá nígbà tá a bá jí ẹ́ gbogbo àwọn káwọn ẹ̀rọ káṣí siwak nínú sunna nabi sallallahu alayhi wa sallam kì í sì sọ́ọ̀nà anábìnrin láwọ́lá àná àṣùkọ̀ àdá ummati la amartuhum bis-siwak inda kulli salah anábìnrin tí ìbá ṣe pé yóò fẹ́ kó yóò fẹ́ kó nira báwọn àlùmọ̀ mi ìbá pa wọn láṣẹ pé kí wọ́n máa lo siwak yàtì kan máa rorin wọn nígbà tí wọ́n fẹ́ kírun kọ̀ọ̀kan gbogbo ọ̀kan tí wọ́n fẹ́ kí báyìí dé ẹgbẹ̀rún mú siwak kẹ́ rorin ọ̀tà náà mi látara bẹ̀rù láti gbọ́ yé pé àti súnà nẹ́bì ni kìí sọ̀rọ̀ àyà àmì ní máa ń ṣe sí wáàkì ní wọ́n arorí nígbà tó wá fẹ́ kírun kọ̀ọ̀kan ẹ̀ torí pé lómi máa rẹ̀ yóò rẹ̀ lómi pé àwa ìwò fọ́nu láàárọ̀ ni gbogbo ìgbà ó sàá máa fọyín fọyín fọyín so súnà nẹ́bì sallallahu alaihi wasallam yóò gbà ládá bó ṣe wà wọn nígbà tó wá fẹ́ sàrọ̀lá ó tún mú sí wáàkì jáde ó tún ròyìn ó ti gbà ládá tíwọ̀ tíwọ̀ kan sàrọ̀lá lásán tó gbà báwọn àmọ́ wọn ló gbẹ̀sẹ̀ so eléyìí inú súnà náà ni tó jẹ́ pé àbẹ́yàn bá ṣe yóò gbà ládàá bí ò bá ṣe kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ ẹ wá rí súnà mi tó wá ń bẹ inú súnà nàbí sallallahu alayhi wa tí wọ́n pè ní asúnnàtú tẹ̀rìkìyà asúnnàtú àtẹ̀rìkìyà kí náà pè ní asúnnàtú tẹ̀rìkìyà òun náà ni nǹkan tá ànábì fi ilẹ̀ tí ò sí ànábì fi nǹkan ẹlẹ̀ reason tó yẹ kó fi ṣe ó ṣẹlẹ̀ lójú ayé ànábì

wọ́n akọ́kọ́ pè rún ẹ̀ tó bá rí rí kó sọ àbí káwá rí pé wọ́n abẹ́ kírun yìí wọ́n akọ́kọ́ sí kọ́ ọmọ pé wọ́n akọ́kọ́ sí kọ́ ọmọ ni wọ́n kọ́kọ́ sí ẹ̀ rí pé kò ṣẹlẹ̀ rí ní ẹ̀yìn kí ló fà tí ò fi ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀nà ìta bá ń kírun sókùlà ìgbà náà là ń kírun sókùlà sáà ti gbọ́ kéèyàn tí wọ́n pè rún rí abẹ́ kírun sókùlà wọ́yẹ pé rún irun kílẹ̀ pé rún abẹ́ kírun sókùlà rí abẹ́ ẹ̀sìn kọ́ ọmọ àgbọ̀rí kínú ẹ̀sẹ̀ rẹ̀ sẹ̀rùgbúrú àwọn nǹkan báyìí òun náà ni wọ́n pè ní kíni asúnnàtù tẹ̀ríkìyà súnnà Ànábì sallallahu alaihi wasallam ní kíyàmá ṣe kíni kíyàmá dáwò kíyàmá ṣe ta bá rẹ̀ nìkan ní sìtọ́ wọn fẹ́ kírun sókùlá ọwá ní káwọn yóò bá dìde káwọn yóò bá gbọ́nà ní ẹpẹrún ó ti dáadáa dálẹ̀ sínú lànà Ànábì sallallahu alaihi wasallam tó ní pé súnnà ní pé kó mọ́ pẹ̀rún káwọn bèè lọ́wọ́ ara wa ìrun pípèsè tó dáadáa bí tí ò dáa ní tó dáa ní ìrántí Ọlọ́run ìrun pípè

lórí àwọn nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ láwùjọ wa àwọn nǹkan pọ̀ ti ṣẹlẹ̀ láwùjọ wa nísìn tó jẹ́ pé rísì tánàbí fi lè ṣe ń bẹ lójú ayé ànábì sallallahu alaihi wasallam ànábì sì fi lẹ́kùn sí bá a ṣe wá fi káàṣe máa pèrún bí òkun káàṣe máa ṣe fọ́mọ̀ bí òkun gẹ́gẹ́ náà ló ṣe ká fi àwọn nǹkan wọlé tí ẹ̀ka máa ṣe inú ẹ̀ òun náà ni alfidà jésàtò fidà káyòkó ipe abẹ́sẹ̀ fidà òkúkú àwa fẹ́ ṣe fìdáwò àbí òkú ìjọ kẹta ìjọ kẹrin ìjọ àbí forty one days twenty one days one year ten years gbogbo àwọn nǹkan báyìí inú àwọn súnà tó tẹ̀lé kíyà ni inú àwọn nǹkan tánà bí sallallahu alaihi wasallam ilẹ̀ tó máa ma tó fílẹ̀ tí ò sí ni tó jẹ́ bí àwa gan fúnra wa gbọ́dọ̀ sí. bóòlù àṣẹ kí abẹ́sẹ̀ fìdáwò kí ní ó fà sẹ́bẹ̀ yóò kú ni àbí kí ẹni òkú àṣìṣẹ́ ní àṣìṣẹ́ sàdúrà fún ìjẹ́ àti rẹ̀ nìkan tó sí nígbà ayé ànábì sallallahu alaihi wasallam ìjẹ́ yóò kú láyé ànábì káwà dìgbé sí yóò kú láyé ànábì rárá tabawa wájì tabawa dìgbé yàn kú láyé ànábì sallallahu alaihi wasallam káwọn abẹ́ alẹ́ ìpé ìjẹ́ àti rẹ̀ nìkan tánàbì sallallahu alaihi wasallam ní bó ṣe kú yẹ mọ́ a rí pé kò sí láyà nàbí sallallahu alaihi wasallam bóyá ni pé àwọn èèyàn ń kú láyà nàbí àwọn sì ń segin ni wọ́n sì ń ṣàdúrà fún wọn láyà nàbí wọ́n sì ń tọrọ àforíjì láyà nàbí sallallahu alaihi wasallam so a jẹ́ pé ọ̀nà tí wọ́n gbà séun òun náà ni tó jẹ́ lára nàbí sallallahu alaihi wasallam ọ̀nà míì tá a bá wá mú wá yẹn tá a bá rò pọ́nà yẹn ló dáa ọ̀nà yẹn a jẹ́ pé ọ̀nà yẹn tako tà nàbí sallallahu alaihi wasallam nítorí pé ànàbí sallallahu alaihi wasallam òun náà ló jẹ́ ká mọ gbogbo tá a páyà fún yìí ọ̀sẹ̀ tó mọ̀ pé báyà nìyà ń bí ẹnìkan mìkan tó wájú àlùkìyàmà anábì náà ló mú wá fún wa anábì náà ló ṣe kó yé wa pé ìdí ó mọ̀ sí kíni ìdí ó mọ̀ mú yàgùn fúyẹ́ nì ìdí ó mú ọlọ́wọ́ bá àlekẹ́lá fẹ́ lẹ́sẹ̀ yẹn jìyàn ní anábì sallallahu alaihi wasallam ló mú wá fún wa òkú wa kú láyà anábì sallallahu alaihi ọmọ anábì sallallahu alaihi ọmọ anábì kú gbogbo ọmọ anábì ló lójú rẹ̀ afẹ́yọ̀kan gbogbo ẹ̀kọ́ gbogbo pátápátá ló kú lójú ẹ̀ abẹ́yọ̀ kan ètò kún kékeré bẹ́ẹ̀ náà ètò ti dé ètò ti kọ́lá ètò ti délé ọkọ bẹ́ẹ̀ náà àwọn màdàlí ó sì kú. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn tó wá jẹ́ pé wọ́n jẹ́ ọ̀npọ̀ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n dà gẹ́gẹ́ bí àwọn tá a lè sọ pé igi láwọn tó pé wọ́n jọ ń mójútó Islam nígbà yẹn àwọn bí àwọn Hamza ṣebí lójú ayé ànábì sallallahu alaihi wasallam ni wọ́n kú àwọn bí àwọn Ja'far ṣebí lójú ayé ànábì sallallahu alaihi wasallam ni wọ́n kú bọ̀ síbẹ̀síbẹ̀ náà bí wọ́n ṣe kú lójú ayé ànábì sallallahu alayhi wa sallam kò sí nǹkan kan tá ànábì ṣe fún wa tí ń jẹ́ fìdá o ànábì ò ní jọ́ kẹta jọ́ kẹje àbí jọ́ kan ṣùgbọ́n tó wá kò lérí àwọn yìí ẹni tí ẹni tí ẹni tí àlè rírú ẹ̀ mọ́láyé tí ó kú tí kú rẹ̀ ó ṣe kí ni tí ó dààmú ayé òun náà ànábì sallallahu alayhi wa sallam kò sí kò sí mùsíbà kan tó lè wo fún mùsùlùmí láyé tó tó mùsíbà tó ṣẹlẹ̀ fi wá pàtàkì kú àwọn sàbí inú wọn bàjẹ́ débi pé wọ́n sọ pé a ah, kò sí gbogbo mùsíbà tó wá ṣẹlẹ̀ sí wa lẹ́yìn tí ikú là nẹ́bì ìgbà kékeré yìí Umar bin al-Khattab radiyallahu anhu Umaru ó dààmú débi pé olówó gbọdọ̀ gbọ́ pé nìkan lánàbí kú lánàbí òkú ó ní ànàbí yà lọ bánàbí Musa ṣe lọ ni yóò padà padà wá ẹni kò gbọdọ̀ bánàbí kú o gbọdọ̀ bá ṣe sí gbàdúmọ̀ ẹ́ gbàdúmọ̀ anabi musa tó lọ ní forty forty days pé yóò padà padà wá so ògbọ́n wá ṣe sí ìgbà tí wọ́n fi tó ti dìde lẹ́gbẹ́ tó jùlẹ̀ pọ́n ẹ bá gbọ́ bá anabi kú ògbọ́n sì gbẹ̀mí wọ́n ṣe jẹ́ ògbọ́n bá dákẹ́ abubakar yóò wá dìde abubakar yóò wá ṣe kúdùbà ọwọ́ ọ̀dọ́ wá ṣe kúdùbà fún wa ọmọ anabi ti kú ni o ọwọ́ bẹ̀rẹ̀ sí wa mú àyà wa ẹ̀ ìnáka mẹ́yìí tún wà ìnáhùn mẹ́yìí tún ما كان محمد أبا أخذ أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين أبا مت أو قتلت لانقلبتم على أعقابكم so gbogbo àwọn àyà yìí tí ń bẹ náà al tí ń fọ́lá pé ànábì òkú àwọn òkú gbogbo àdàlá kú àwọn bákan iṣẹ́ wa ń kà á fún Umaru Umaru wa ní ó wá dàgẹ́ gbà tó jẹ́ pé jọ̀hún láyà ń sọ̀kà nígbà tó ń bọ̀ rí ẹ́ àwọn sàbí ànábì wàá ronú pé ah, ẹja ṣe fìdáwà ànábì ẹja mú ọjọ́ kan tá a gbọ́dọ̀ máa fi ṣe special prayer fún ànábì adúgbò wàhálà tá ànábì ṣe fún àyè so àìwá sí àwọn sàbí ó túmọ̀ pé kíni ó túmọ̀ pé kò sí inú súnà ni nítorí báwọn èèyàn kólójú ayé ànábì náà ànábì ò sí ní ojú àwọn ní ó ṣe fún ànábì sallallahu alaihi wasallam ibẹ̀ láti wá gbọ́ yé pé àjẹpẹ́tẹ́ tó kú bá kú kí láá ká kí ká wẹ̀ ẹ ká fasọ sí la ká kírun sí ilá ká gbé lọ sí tẹ́ ká sí kọ́lá àdábí tó sọ ládájú bẹ́ẹ̀ bí tá bá kírun sókù la ìdára mọ́ fojú kékeré wò ń ẹ́ àdábí sallallahu alaihi wasallam àdábí ni ẹni tó bá tẹ̀ lókù man shahida al-janazata hatta yusalla alaiha àdábí ni ẹni tó bá gbá wọn tẹ̀lé òkú débi tí wọ́n fi kírun sí ومن شهدها حتى تدفن فله قيراطان ان بابا وان بيتان في كيون سو فلاتا تطوا جوسي فله قيراطان انا بني يوم بلادا سو تو قيراط بيجي قيل وما القيراطان او سابي ابي الله في انا بني دي قيراط قيراط اه ما تيو بالو بالو ايه انا بني دي بيسو الجبلين العظيمين ان دي جلادا دي قيراط يي ونا ني بي لادا تو تو بي تو في لا لا لا لا بيجي ونا ني يوبا سيبا نبينا لو قوا يوم تان كيسو فلاتا ṣáájú àkọ́ni tó bá lù àná là ń ṣe bẹ́ẹ̀ tába ń kírun sókùlà ẹ̀sìn àdúrà náà là ń ṣe bẹ́ẹ̀ ọ̀dẹ́ lómi ò mọ̀ ní àwọn yìí ọkọ̀ rò pé bóyá ọgbà kan dákẹ́ náà ní káwọn létí kí máa ń ṣe aláwọ̀ akọ́ àkàrà ń ṣe aláwọ̀ akọ́ ìrún tá à ń kí sókùlà àtàzọ́tò fàtíà àtàzọ́tò fàtíà níbi bẹ́ẹ̀ àtàdúrà fún bẹ́ẹ̀ gbogbo ilé ní àdúrà ni bàbá tún wá gbé òkú dé tẹ́ tán tàbá tún wá sin tán súnà nàbì sallallahu alaihi wasallam ń bò láti gbé sínú sàárè inú súnà nàbì ni ó kọ́ wa tàbá gbé sínú sàárè náà wá dá ìpẹ́ bó tán kí ni nǹkan ṣe níbẹ̀ wù ẹ̀ lànàbì kọ́ wa wọ́n túnmọ̀ pé gbogbo nǹkan yẹn ló ti clear láti inú súnà nàbí sallallahu alayhi wa sallam alábìnrin ká tọrọ fún bí sàárè allahumma filahu allahumma sabbituhu allahumma filahu allahumma ká tọrọ fún anábì ti kọ́ wa gbogbo àwẹ̀lé ẹ̀wà ní ká wá rí àwọn nǹkan míì tó jẹ́ pé anábì sallallahu alayhi wa sallam kò sàlàyé rẹ̀ fún wa pé bá a ti ṣe ni ó yẹ kó ti yé àwa náà ipe ẹ̀ka fún ọlá mẹ́tamẹ́ta fókù ẹ̀ka iná àzẹ́lá ẹ̀ka àdáhákúnmù ẹ̀ka kìníkan níbi sàárè gbogbo aṣọ àmọ̀ sí kíni kájọ máa wí lápapọ̀ pé ẹ̀yà pàlàmà náà kásí láìlẹ́ ọgọ́rùn-ún gbogbo àwọn kaba yìí ààrin lànà nàbí sallallahu alaihi wasallam ààrin gbogbo àwọn táwọn wíyà ni tí ó darí o láìláìlẹ́ ọlọ́run tó ni ẹ̀yìn iná àzẹ́lá ìnusúra lówà àdáhákún ìnusúra lówà gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú kùránì náà gẹ́gẹ́ bí ká pèrún ká sì kọ́ ọ́n bóná sí wà ní ẹ̀sìn tá a sì filẹ̀ tá a ṣe nígbàtà bá kírun sókùlà tá a filẹ̀ tá a ṣe nígbàtà bá kírun yìí tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní gbúrú àwọn kan wọ̀nyí àgbọ̀dọ̀ máa ṣe wọ́n. inú àpẹẹrẹ nǹkan míì tó jẹ́ àpẹẹrẹ súnátù tẹ̀rkìyà òun náà ní kíni òun náà ní al-ihtifalu bil mawlidin nabawi ká sí ayẹyẹ ọjọ́ ẹni tó bá bèèrè lọ́yẹ̀ pé kílẹ̀ rí rẹ̀ kílẹ̀ rí tó fi ní mọ́lídì ò dáa so téèyàn bá ma bí wọ́n ṣe máa bá wọn sọ̀rọ̀ dáadáa ìwọ sọ fún ọ pé èmi kọ́ ló bèèrè lọ́wọ́ mi ní bèèrè lọ́rọ̀ yìí lọ́wọ́ rẹ̀ pé kílẹ̀ rí tá a fi máa sí ìwọ ló ní bẹ́ẹ̀ àbí èmi ní kò sí ẹni tó bá sì ní nǹkan bẹ òní ó ṣe kíni òní ó jẹ́ àrísí bẹ ìwọ ló ní mọ́lídì wà nú ẹ̀sìn a sì mọ̀ pé al ibadat al-hajj ìpìlẹ̀ nínú nǹkan tó bá ti jẹ́ pé nǹkan ìjọsìn ni pé má ṣe nípìlẹ̀ àgbà tó bá tó rí ẹ̀rí tó ní ká má ṣe kíni tó ní ká má ṣe kíni tó ní ká má ṣe ah! lọ́dọ̀ ti wa a mọ̀ pé ìpìlẹ̀ ni pé mórí kò sí ti jẹ́ mólídì ó dìgbà tá a bá tó wá rí ẹ̀rí tó wá nítọ̀ ẹ má ṣe mólídì o ìgbà wọn láti wá má ṣe kíni á sì wá nítọ̀ ilé wa àbí tó fẹ́ máa mú àwọn ẹ̀rí kan àwọn wa sọ fún wa pé kọ́lá ní táwa tún gbára lé òun náà ni asúnnatu àtẹ̀ríkìyà òun náà ni pé anábì pa mólídì tí kò sí òun náà ló fà táwa anábì mọ̀ kò sínú súnà anábì sallallahu alaihi wasallam anábì ni wọ́n bí ìyàpọ̀ inú wa lórí àwọn ọjọ́ tábí anábì ìyàpọ̀ inú wa lórí oṣù tábí anábì sallallahu alaihi wasallam ìyàpọ̀ inú wa lórí ọjọ́ tó bá jẹ́ pé ó bá ní nǹkan tàbí ṣe inú ẹ̀sìn ni kìí sí nǹkan tí ìyàpẹ́ níwá wà lórí àbí tí wọ́n táwọn sábẹ́ òníwájú tí wọ́n ní sàlàyé rẹ̀ fún wa àbí táwọn náà gan fúnra ẹ̀ tí wọ́n bí gan tí ò pé ìjọba ìjọba bí mi a máa ní nǹkan tá a fẹ́ ṣe fi ọjọ́ yẹn ṣe nínú ẹ̀sìn so látara bẹ́ẹ̀ a rí pé anabi sallallahu gbogbo ọdún tá anabi láyé anabi lò sixty kí anabi lò láyé sixty years sixty years síwájú kó tó dòjíṣẹ́ anabi lò ogójì ọjọ́ ogójì ọdún ogójì ọdún yìí kọ́lá àti gbájà iléyà anábì òsọjọ́ bí ara rẹ̀ wọ́n fẹ́ ṣe mọ́lídì gbogbo gbájà iléyà tó pé ń kálùkù ṣe bó ṣe wù anábì sallallahu kò sí gata jíjẹ mọ́lídì bàtà wá dò jíṣẹ́ tán ẹ́ lágbàtà ní ogójì ọdún tó jò jíṣẹ́ tán tó fi wá di kíni tó fi wá di ọmọ ọgọ́ta àti mẹ́ta tán ànábì jáde láyé ànábì òsì ìṣẹ̀kà ní jọjọ́ mi òsì ní jẹ́mọ́lé àwọn sàbí ànábì Abubakar nígbà tó náà fi lọ ọdún méjì tó lò kò sí jẹ́ mọ́lé nàbí Umar tó náà fi lọ ọdún mẹ́wàá kò sí mọ́lé nàbí Usman ó náà fi lọ ọdún mélòó tiẹ̀ ó fi lọ ọdún méjìlá títí ogójì ọdún dúnlẹ́yà ànábì sallallahu alaihi wasallam tí àsìkò àwọn ọkùnrin àbáwọ̀ rọ̀ṣìdún tó lọ kò sí ti jẹ́ bẹ́ẹ̀ sẹ́ńtúrì àwọn sàábé parẹ́ yányán kò sí ti jẹ́ bẹ́ẹ̀ àwọn tó tẹ̀lé àwọn sàábé ànábì sẹ́ńtúrì wọ́n parí kò sí ti jẹ́ mọ́lìd àwọn tó ń tẹ̀lé wọn sẹ́ńtúrì tí wọ́n parí kò sí ti jẹ́ mọ́lìd ó wá di ìbẹ̀rẹ̀ years lẹ́gbà tí ànábì sallallahu alaihi wasallam kúta ìgbà òun nǹkan tó wá ń pè ní mọ́lìd ó wá lálẹ́ wù nígbà tí ó wá lálẹ́ wù ó wá jáde látọ̀dọ̀ àbí aburú ni torípa àwọn bàbá náà máa sọ pé kí ni kọ́lọ̀bà pa bídíà ṣètáni bídíà tẹ́bá ti bídíà jáde wá ọ̀dọ̀ ṣètáni ló ti jáde wá ó jáde wá lọ́dọ̀ yẹn dáadáa àwọn tó wá dámọ̀ òdídí ilẹ̀ ní àwọn ṣíà ni àwọn ṣíà àwọn tí wọ́n pè àwọn sàbí àlẹ́bí kéfèrí àwọn tí wọ́n gbà pé Ali bin Abi Talib òun ni ọlọ́run rán jìbìrìlù àwọn tí wọ́n gbà pé alukurani tá a gbé lọ́tà ń kà yìí wọ́n gbà pé alukurani fake ni alukurani tó jẹ́ original yóò padà wá káyọ tó parẹ́ ìkànnà àwọn afáwọn yóò padà gbé wá àwọn irisirisirisirisi ń bẹ lọ́wọ́ báwọn àwọn náà ni wọ́n wá sí kíni àwọn náà ni wọ́n lọ dá mọ̀lìdì yẹn lẹ láti fi da ìsìláàmù ní o èsì fẹ́ ànábì o wọn ò fẹ́ràn ànábì tó gbé ìrìnfẹ́ ànábì kó ní síbi inú ṣiṣẹ́ jẹ́ ni ìrìnfẹ́ ànábì sallallahu alaihi wasallam ń kọ́ mọ́ síbi láwọn sàbẹ̀ ànábì àwọn tọ́lọ́ yọ́nu sí ànábì yọ́nu sí wọn bá ànábì ò tó kú tánàbí fi ẹ̀sìn wọn tánàbí kó alé wọn lọ́wọ́ tánàbí ò tó lọ ẹ̀yin wá kàfàrà wọn ẹ̀wá ní kèbèrí ni wọn àwọn tánàbí kó alé lọ́wọ́ báyìí tí wọ́n pè wọ́n kèbèrí ní sáà so àwọn yìí ní sí àwọn náà wá ṣe kíni àwọn náà wá dá ni wọ́n so aburú àwọn ṣíyà sì pọ̀ gan ẹ ká máa sọ́ra fún wọn gan wọ́n pọ̀ ní nọ́ọ̀tì ẹ wọ́n ti wa tá a wà yìí náà wọ́n wa aládùúgbò <clears throat> àmọ́ bọ́rọ̀ wọ́n ṣe rí ẹ̀rí tètè mọ̀ wọ́n wọ́n máa fara pamọ́ ni ń bẹ́ nù àkídà wọn tẹ̀kíyà ẹ̀ wọ́n máa ṣe kí ni wọ́n máa fara pamọ́ tẹ̀mọ́tì ìjọba ti wá rí pé ayé ti gbà ládàá ìbẹ̀rún ti wá wọn àtúrà alẹ̀ so wọ́n tí a bá ti rí wọn àbí kí a máa ṣe kí ni kí a máa kìlọ̀ fáwọn èèyàn nípa wọn so aláburú ni wọn bí tí mo ti lọ ni pé <clears throat> àwọn wọ̀nyí àwọn ni wọ́n dá mọ̀lídìí lẹ̀ so ìdá anábì fúnra rẹ̀ ò ṣe ajẹ́ pé ká ṣe mọ̀lídìí anábì sallallahu alaihi wasallam tí ò sínú lára anábì tí ó bá jẹ́ wá sínú ànábì sallallahu alaihi wasallam a jẹ́ pé kò sínú nǹkan tí ẹ̀rẹ́ fi ṣe kíni tí wàá máa fi jọ́sìn fún ọlọ́run ọba àlejò ọlá ẹ̀wà ni súnà ànábì sallallahu alaihi wasallam yìí súnà ànábì sallallahu alaihi wasallam a hujja ni fún wa ẹ̀rí ni fún wa nínú Islam ẹ̀rí ni fún wa láti ká sọ wípé nítorí kó ṣe kíni nítorí kó wà nínú sunnah nabi sallallahu alayhi wa sallam nítorí kó wà nínú sunnah nabi sallallahu alayhi wa sallam òun náà làbí ṣe kíni òun so tábàlọ́ òun náà a rí pé ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá ó tọ́ka wa nínú alukur'an sí pé sunnah nabi sallallahu alayhi 44 wọ́n ni wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim ó ní àwa la sọ zikiru àwa la sọ ìrántí kalẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam litubayyina linnasi ma nuzila ilayhim láti bá a ṣe kíni láti gbogbo bá a sàlàyé fáwọn èèyàn ma nuzila ilayhim ẹ̀ka tí ọlọ́wọ́ bá a lè tọ́lá sọ̀kalẹ̀ fún wa. àyà yìí tábàlọ́wọ́ àyà yìí a lè ṣe ìbẹ̀lọ́wọ́ bá a ti ṣe kíni tó ti kó alẹ́ ànábì lọ́wọ́ wípé aṣọ súnà nẹ́bí sallallahu alaihi wasallam aṣọ kalẹ̀ bá nẹ́bí láti kó bá lè máa jẹ́ àlàyé fún alukur'an kó bá máa ṣe àlàyé alukur'an fún wa ní ìfọ́síwẹ́wẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tábà tún lọ wò ó àrígbénu àwọn àyà tó pọ̀ nínú alukur'an ọlọ́ọ̀bà الحج الله بارك لنا وما آتاكم الرسول فخذوه وما نعاكم وما نهاكم عنه فانتهوا gbogbo tánà ìgbà tí ìtànàbí bá ti ní kẹ́ jìnà sí fàjáhù ẹsíwọ́pò bẹ́ẹ̀ so eléyìí náà ó ń túmọ̀ fún agbé kíni wípé anábì sallallahu alaihi wasallam a ní bùkátà sí anábì nínú òfin ẹ̀sìn wa pé a lè yọwọ́ súnà anábì sallallahu alaihi wasallam kò nínú òfin ẹ̀sìn wa kásì wá sí kíni kásì gbà pé islam là ń sìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ a tún rí anábì náà sàlàyé fún wa nínú hadithi rẹ̀ anábì sallallahu alaihi wasallam anábì sọ fún wa nínú hadithu rẹ̀ ipe súnà anábì sallallahu alaihi wasallam yìí a bákan kan náà ló ṣe rí pẹ̀lú káàkiri ìdájọ́ nínú al-Qur'an ìdájọ́ tí súnà anábì sallallahu alaihi wasallam bá gbé wá fún wa kágbà ipe bákan kan náà ni pẹ̀lú ìdájọ́ tí anábì sallallahu alaihi wasallam ìdájọ́ anábì sallallahu alaihi wasallam tó bá mú wá fún wa anábi sallallahu alaihi wasallam anábi wọ́nu wa anábi ní anábi ní òun ò ní fẹ́ kún wọ́n rí àwọn kan tó jẹ́ pé ńgbà tí wọ́n bá jẹun yó tán ńgbà wọ́n bá jẹun yó tán tí kùn wọ́n le tán tí wọ́n wá sọ yí pé baynana wa baynakumul Qur'an Qur'an nìkan la nídìí ìdẹ́ bá ti rí nínú al-Qur'an ẹsẹ̀ kí ni ẹgbà yí pé halal ni ìdẹ̀bá ìtìrí tí kùránì bá ní ẹmá sí kẹgbà pé kíni kẹgbà pé haram lélẹ́yìn àwọn òní bùkátà sí ìgakaníjẹ́ súnà anábi sallallahu alaihi wasallam kí anábi wáwí anábi ni ala wa inni utitul qur'ana wa mithlahu ma'a anábi ni ẹlọ́lẹ̀ mọ́ ipe ọlọ́wọ́ bá ọlọ́run fún anabi sallallahu alayhi wa sallam láti pé kíni láti pé ká anabi sallallahu alayhi wa sallam kánabi ó fi máa ṣàlàyé alukur'ani fún wa ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà a rí pé ìfẹnukọ àwọn sábẹ́ ni ìpè súnà anabi sallallahu alayhi wa sallam inú tá àwọn fi ṣe kíni inú tá àwọn fi ṣe ẹ̀rí nínú ẹ̀sìn ni. kílẹ̀ rí lórí eléyìí tá nígbàtí obìnrin kan wá bá Abubakar àgbàlagbà ni ọmọ ọmọ rẹ̀ ló kú ó wá bá Abubakar radiyallahu anhu ó wá ní kí ni ogún tòun kí lẹ̀tọ́ tòun nínú ogún yìí èsì wọ́n Abubakar fún Abubakar ní ma laki fi kitabillahi shay inú tíra ọlọ́wọ́n bá àdékẹ́ ọláwọ́ inú al-Qur'an èsì máa kankan nínú súnà ànábì sallallahu alaihi wasallam èyí máa kankan nínú súnà ànábì tó ní ká fún ọ nínú ogun yìí ẹnìkan náà àwọn sàábì ànábì tó wà ní òkúnjọ yẹn al-Mughirah ibn Shu'bah radiyallahu anhu nígbà tó ń wo dìde ó bá sọ fún Abubakar ó ní hadartu Rasulullahi sallallahu alaihi wasallam a'taha as-sudus ó ní ah, èmi jọ kan tí ànábì sallallahu alaihi anabi sì fún irú ẹni tó wà ní position yìí anabi fún ní one over six anabi fún ní one sixth nínú ogún abubakar radiyallahu anhu nígbà tán sọ̀rọ̀ yìí abubakar ní alima akagẹ́ ìrúk tí wọ́n sẹ́ni kan tún bẹ́ẹ̀ pẹ̀lú lẹ́jọ́ lọ́dọ̀ anabi jọun yọ fi ṣẹlẹ̀ ibi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kẹsẹ̀ tún dìde nu nínú àwọn sàbí anabi muhammadu bin maslama radiyallahu anhu wọn náà bá ní àwọn ah, náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀

gbogbo wọn pátápátá òun náà ni wọ́n ṣe kí ni òun náà ni wọ́n fi ẹnu kò lórí pé súnà nabi sallallahu alayhi wa sallam nínú nǹkan tí a máa fi ṣèdájọ́ nínú ẹ̀sìn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn ẹni ìsọ́wájú náà ti kọjá lọ inú àwọn sálàf àwọn sálàf wa náà ti kọjá lọ rahimahumullah a rí ọ̀rọ̀ látọ̀dọ̀ tiwọn náà táwọn náà jẹ́ kóyé wa nípa pé súnà nabi sallallahu alayhi farati táàfi rí ẹ̀rí nínú ẹ̀sìn islam táàfi sẹ̀sìn wa bá nàbí sallallahu alaihi wasallam ṣe ṣe ni àfáwa alhassan albasri rahimahullah <clears throat> wọ́n gba ìgbà wákan wá látọ̀dọ̀ wọn wọ́n ní imran ibn hussein kana jalisan wa ma'ahu ashabu imran ibn hussein ó jókòó ọjọ́ kan ni àwọn tí wọ́n sì jẹ́ àwọn èèyàn àwọn companions àwọn tó jọ máa ń jókòó àwọn alábàájókòó rẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ wa qala rajulun min alqawm ẹnìkan ni wọ́n wá sọ pé la tuhaddithuna illa bil Qur'an gbogbo tẹ́ bá fẹ́ sọ fún wa lónìí ẹ má sọ kankan Qur'an nìkan ẹ má mú wa fún wa ànídìí kankan tí ń jẹ́ súnà yá yìí Al-Qur'an la nídìí Al-Qur'an nìkan la nídìí wa qala lahu udnu Al-Hasan al-Basri ó wá sọ fún pé udnu Imran ibn Husayn ó wá ní udnu ó ní súnmọ́ yá yìí súnmọ́ mi bì fàdánà kò sì súnmọ́ dọ̀ọ̀rẹ̀ nù wa qala láwò kíta àǹtà wa ashabuka ila al-Qur'an ó ní ìjẹ́ tán bá dá wa àtàwọn àwọn èèyàn rẹ̀ bí wọ́n bá dá yín dá al-Qur'an kí wọ́n ní tọ̀ Qur'an nínú látòkè délẹ̀ àdáyídá àkúntà tajidu fi salata zuhuri arba'an ǹjẹ́ o lè rí nínú al-Qur'an pé ìrun àyílà wákàtí ẹ̀ráka mẹ́rin so o lè mú o lè tú jáde wá náà Al-Qur'ani fún abáyé ní kò mú wá káwárí tó ti jẹ́ kíni tààtì pé ìwọ̀n àyílà rákà mẹ́rin ni wa salatul asri arba'an wa salatul asri arba'an abá lè rí bí tó ti rí pé ìwọ̀n alásàrí wákàtí mẹ́rin ni ẹ̀ rákà mẹ́rin ni so lè rí wá náà al tó ti rí wá pé ìrun magrubi ẹ́ tó kọ́ra òfin ìtìlátẹ́ yìí pé a kè ó jákè níbi kíni níbi láka méjì bẹ́ẹ̀ a sì ka sóra sí i níbo ló ti lè rí nínú alukur'ani nígbà tí Imran ibn Husayn nígbà tó wá sọ̀rọ̀ yìí fún arákùnrin yìí ó tún sọ fún síwájú pé àrọ̀ àìtàlà wò kílìta àtàwà sáàbùkà ilẹ̀ alukur'ani tá a bá tún da ayé dá kur'ani àkúntà tẹ́jú tawafa bil bayt sábàá ǹjẹ́ ẹ̀mí lónìí wọ́n máa ń ẹ̀mí jẹ́ sábàbá já kùránì dáyí ǹjẹ́ lè rí nínú alkùránì pé kéèyàn tàwáfù lẹ́ẹ̀mejì kárọ̀ kí káàbà lẹ́ẹ̀mejì wọ́n tàwáfù bí sọ́fà wal marwa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ká tàwáfù ká lọ ní sàfà àti marwa ká sàfà àti marwa lẹ́ẹ̀mejì ǹjẹ́ o lè rí nìkan tó wà ní alkùránì níbẹ̀ nígbà tó wá sọ gbélé ìfúntán ẹ̀rí pé ẹni tó sọ fún igan tí ò sọ nǹkan mímá ó ti fèsì fúnra rẹ̀ fún makọ́ọ̀lù ó tó wá sọ pé àìkọ́ òun ẹ̀ ó ní gbogbo ẹ̀ dáàjọ́ ń ṣe dáàjọ́ ń bẹ pẹ̀lú mi ó ní ẹgbọ́ o kúrò àná gbogbo tẹ́ bá fẹ́ ṣe lẹ́sìn ẹ máa mú látọ̀dọ̀ wa ni níta bá sọ fún yín tá a bá mú wá fún yín òun náà ní gbà lẹ́sìn torí pé àwọn wo ni torí pé àwọn tán tẹ̀lé àwọn sàbí ànábì ẹ tẹ̀lé táwa bá mú wá fún yín òun náà ní tẹ̀lé fa innakum wallahi ó ní torí pé bẹ́ẹ̀ ṣe wà yìí mo búra pẹ̀lú ọlọ́ọ̀bá àríkẹ́ọ́lá mo búra pẹ̀lú ọlọ́ọ̀bá àríkẹ́ọ́lá in lam taf'alu la tadillun tẹ́ ẹ̀ bá fi lè ṣe dáa sọ yìí tẹ́ ẹ̀ máa tẹ̀lé àwọn sàbí ànábì tẹ́ máa tẹ̀lé àwọn tó wà lórí ànábì sallallahu alaihi wasallam kàtẹ́ di lónìí ẹ sọnù ẹ sọnù pátápátá kò lójú ọ̀nà òun náà ló fà á tó jẹ́ pé àwọn tí wọ́n ń pera wọn ní al-Qur'aniyun wọ́n sọnù pátápátá kò lójú ọ̀nà tí bá sọ pé Kùránì lòun nídìí òun ní sunnah sallallahu alaihi wasallam kò sọ́nà tó bá tí ó bá tí ó fi jẹ́ mùsùlùmí àbáwá Ibn Hazm az-Zahiri rahimahullah wọ́n ní ẹni ni pé kó nígbà tó rùn bá yọ ẹ̀ kó sì máa kírun kan ní alẹ́ bí ó sì máa kí jẹ̀nu tó pọ́lọ̀ bá alẹ́gbẹ̀ẹ́ láti àkínú sọ̀láàdá ìdúdó kì sàmsì ìlà àgàsà kì lẹ́yìn ni ó sì kí alàdà kọ́ni àbí kó sì máa kí lọ kó má níye <laughs> bákan méjì ni so a jẹ́ pé a ní bùkátà alaihi wasallam tó jẹ́ pé àbáàbá rí ààlè sí kíni ààlè naam ẹ̀wọ̀n ní súnà anábì sallallahu alaihi wasallam yìí ó ní iṣẹ́ tó wá ṣe ó ní àwọn iṣẹ́ tó wá ṣe nínú ẹ̀sìn islam wa ó sì ní ìbátan pọ̀ tí ń bẹ láàrin súnà anábì sallallahu alaihi wasallam àti hadith anábì súnà anábì sallallahu alaihi wasallam àti quran ìbátan pọ̀ oníwà ń bẹ láàrin wọn inú ìbátan pọ̀ tí ń bẹ láàrin wọn òun náà ni pé súnà anábì sallallahu alaihi wasallam ń bẹnu súnà anábì tó jẹ́ pé ìdájọ́ tí kùránì ti mú wá fún wa ó tún wá sí kíni ó wá emphasize fún wa Quran ti sọ̀rọ̀ nǹkan yẹn fún wa tẹ́lẹ̀ a wà rí pé súnà Ànábì sallallahu alaihi wasallam yóò tún wá mú al-Qur'an gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìrun lápèjúwe nísìn bá a ṣe ń kírun ọ̀rọ̀ ìrun bí òun ṣe jọ́nà yàn àwẹ̀ gbígbà sàárà gbogbo àwọn kan báyìí á rí pé láti sọ fún nípa sàárà ẹ̀dì bá wọn sí káàsì sákàbà sí sàárà pé ládáwà mẹ́ a tún wá rí pé anábi sallallahu alaihi wasallam òun náà tún sí kíni òun náà tún mú àwọn àhàdìsì rẹ̀ wá láti wá sàlàyé fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ká jẹ́ owó olówó owó ọmọ orúkàn lọ́nà ìtọ́ ń bẹnu Qur'an a rí pé bẹnu àdìsì anábi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ nípa zina káàmà débi zina a rí pé ọlọ́ọ̀bà àríkẹ́lá ó hànà wa ká má ṣe òbí anabi sallallahu alkurani mú wá fún wa anabi sallallahu alaihi wasallam òun náà mú wá fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn shahadatu zuur àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká máa jẹ́rìí lórí irọ́ anabi sallallahu alaihi wasallam ó kọ̀ fún wa alkurani náà kọ̀ fún wa so irú eléyìí òun náà ni ìtí alkurani eh, sunna anabi sallallahu alaihi wasallam in emphasizing tí kurani ti mú wá fún wa bí kurani ti mú wá òun náà lòun náà mú wá wa iṣẹ́ kanu ti sunna anabi sallallahu alaihi wasallam tó wá ṣe fún wa láti wá kan tí kùránì ti mú wá fún wa láti wá ṣèkìnnì láti wá kan nípa fún wa láti wá fi rinlẹ̀ fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ inú iṣẹ́ tí súnà nàbì sallallahu alaihi wasallam tí máa ṣe fún wa òun náà ni at-tabyin láti wá ṣe àlàyé alkùránì fún wa ní fọ́síwẹ́wẹ́ ìdájọ́ tí kùránì ti gbé wa súnà fẹ́ wá ṣe ni ó wá fẹ́ ṣe àlàyé rẹ̀ fún wa ní fọ́síwẹ́wẹ́ inú àwọn àlàyé tí súnà nàbì sallallahu alaihi wasallam tí ó ṣe fún wa ní fọ́sí wẹ́wẹ́ òun náà ni tafsirul mujmal ìtí kùránì ti mú wá fún wa tó ti gbé wá lódìdí báyìí kí súnà náà mi wá wá kó wá sàlàyé rẹ̀ fún wa ní fọ́sí wẹ́wẹ́ kó túlẹ̀ fún wa tabalọ wo wáyà tó wà ní alukùránì nípa bá a ṣe máa kírun ọlọ́run bá alẹ́gbẹ̀lá pa wá láṣẹ ká kírun ó sì ròyìn ládàá ti bẹ fún kéèyàn kírun ẹ̀ ó jẹ́ kó yọ abírun ṣe pàtàkì tó àmọ́ àríbì kan nínú alukùránì tọ́lọ̀ ti sọ fún wa pé bá a ṣe kírun ni bá a ṣe kírun àsìkò orúkọ kan bó láṣe kí láka mélòó láti lásìkò kọ̀ọ̀kan àwọn nǹkan wọ́n láàkè níbẹ̀ bá ṣe sálámà àtàṣàhùd gbogbo àwọn kan táwílé ìrùkú àwọn kan táwílé ìṣújú gbogbo ẹ̀ pátápátá tá a bá ka alukurani látòkè délẹ̀ alukurani ni bójúmọ́ lulẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn bá ṣe máa yọ zaka kí àwọn nǹkan wọ́n ìzàkáwọ̀ kó láṣe yọ ànábì sallallahu alaihi wasallam òun náà ló wá sàlàyé gbogbo àwọn eléyìí ó ló wá sàlàyé rẹ̀ fún wa àwọn nǹkan tó jẹ́ mujmal tó wá lódìdí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan tó bá jẹ́ mubham bayanu mubhami àwọn nǹkan tó bá jẹ́ pé nǹkan ni nǹkan táwọn máa rò sí ni nǹkan tó mìn ànábì sallallahu alaihi wasallam òun ni wá sàlàyé eléyìí fún wa ni àyà tó wà nínú suratul 82 ibi tí ọlọ́wọ́ bá alẹ́kọ́ láti sọ pé alladhina amanu wa lam yalbisu imanahum bidhulm ulaika lahumul amnu wa hum muhtadun ọlọ́wọ́ bá alẹ́kọ́ láńròyìn àwọn tí wọ́n ní fọkànbalẹ̀ àwọn tí wọ́n wà lójú ọ̀nà tó tọ́ nígbà táwọn sàábé gbọ́ àyà yìí pé ẹni tí ò ro àbòsí papọ̀ mọ́ ìmánì rẹ̀ nígbà táwọn sàábé gbọ́ àyà yìí ìdààmú bá wọn pé ayúnà lamiyezlib nafsa ta ní bẹ́ẹ̀ wa tí ó sàbòsí fúnra rẹ̀ báwọn sàábé ṣe gbọ́ àyà yìí yé sí òun náà ni pé kọ́dà àbúrò rẹ̀ tán fún ọ ní 100 naira kó fún tó wá fún ní 80 naira tí wọ́n náà mú 20 naira sápò ó ti sàbòsí nù yóò sì máa túmọ̀ pé kíni ipé èyàn sínú ẹni tó wà lójú ọ̀nà mọ́ni yóò máa túmọ̀ pé kíni pé èyàn ní nífọ̀kàbalẹ̀ kọ́lá yóò túmọ̀ pé èyàn ní jẹ́mú mi ní nígbà táwọn sàbí wá gbọ́ àyà yìí ọwọ́ lọ lè bá anábì sallallahu alaihi wasallam pé à kó lè yàrí anábì wá náà ẹni tó bá gbọ́ náà bá àlékẹ́ lábọ̀ wà lábí yẹ́lbìsọ ìmáàdà ń bè zólim ayébi shirk tí ó sì ṣe kíni tí ó pa nǹkan kan papọ̀ mọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá ọlá ìkàlà ohun àbù àwọn èèyàn ó sì kíni àwọn náà ni wọ́n ní fọkàn balẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àyà kan nínú suratul baqara hatta yatabayyana lahum al-khaytul abyadu wa khaytul abyadu min al-khaytil aswadi min al-fajr nígbà tó ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá sọ pé ká má jẹ ká má mu ká má jẹ ká má mu títí táàbì lè ṣe àtọ̀ láàrin òwú dúdú àtọ̀ òwú funfun ní àlùfájà yìí àdéyí mọ́ hajji nínú àwọn sàbí ànábì òun wá mú òun dúdú àtòwò fún wá gbé sí pé rẹ̀ níbi kílò pé kóun máa wò ó pé tóun fi lè ṣe kíni tóun fi ṣe yàtọ̀ kóun fi máa síkò ó wá wo fátítí kò rí yàtọ̀ ó wá lọlẹ̀ bá ànábì sallallahu alaihi wasallam láàárọ̀ ọjọ́ kejì yà ànábì kíní yòó mọ̀ rí yàtọ̀ ànábì sallallahu alaihi wasallam yàní túnmọ̀ iná ní pé máa jẹ máa mú tí tẹ́bìlẹ̀ sí àtọ́ láàrin ọ̀sán àtòrú sẹ̀gbá ìfájà rí náà òun náà ní ra máa jáde bọ̀ tàbí mọ̀ pétọ̀ ní jáde bọ̀ inú àwọn sẹ́ tí súnà nẹ́bí alaihi wasallam inú sẹ́ tó wá sí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà inú sẹ́ tí alaihi wasallam wá sí òun náà ní taqyidu mutlaqi àwọn nǹkan bí ìpẹ́ Al-Qur'ani yóò wá yóò kàn túlẹ̀ fún ni yóò túlẹ̀ súnà ni alaihi wasallam yóò wá yóò wá sí kíni yóò wá yóò dé fún wa yóò fi àwọn nǹkan kan dé fún wa bí ah, eléyìí o ẹ̀mọ́ sí eléyìí eléyìí báyìí ẹ̀ ṣe inú ẹ̀ òun náà ni tábàlù onú alukur'an ọlọ́run bá alẹ́ kíọ́lá ó sọ nínú alukur'an fún wa ipe wasariqu wasariqatu faqta'u aydiyahuma ọlọ́run bá alẹ́ kíọ́lá ní àtòlè lọ́kùnrin ọkùnrin tó jalè àtòbìnrin tó ṣe kíni àtòbìnrin tó ṣe tó jalè ọlọ́run bá alẹ́ kíọ́lá ní faqta'u aydiyahuma ó ní àwọn méjèèjì ẹsẹ̀ kí ni ẹgbẹ́ ọwọ́ wọn àyà yìí nínú Al-Qur'an ó kàn ní ọwọ́ wọn ni tá a bá ń sọ̀rọ̀ nípa nípa ọwọ́ a rí pé ọwọ́ bẹ̀rẹ̀ láti fi kí ni láti jìkà báyìí tí tó fi dé ọmọ ọwọ́ báyìí ọwọ́ náà ni àrí ẹ̀rí kan tó sọ fún wa anabi sallallahu alayhi wa sallam anabi náà ló wá sàlàyé fún wa ipe ibo láti gẹ́ nínú ẹ́ anábì wasallam ó wá demonstrate ẹ̀ fún wa pẹ̀lú pé kíni anábì sallallahu alaihi wasallam ó wá gé kíni ó wá gé ọrùn ọwọ́ bẹ̀lá àti rí pé ah, a jẹ́ pé ọwọ́ ti sẹ́ tí kùránì ní agé ẹ́ anábì sallallahu alaihi wasallam sọ pé dìde múlá gé lọ́wọ́ nínú ayé àwọn kọ́má ibòmí tún bẹ́ẹ̀ tí kùránì tún ṣe kíni ẹ̀tí àtúnà anábì sallallahu alaihi wasallam ó wá kọ̀ ìyádà rẹ̀ ó dé fún wa nítorí pé inú ayé àwọn onísìn wọ̀sáàrì kó wọ́n tá bá ti lè pè ní olè

anábì wá sàlàyé rẹ̀ fún wa pé la qat'a illa fi rubu'i dinarin fasa'ida anábì ní ààlè gí ọwọ́ yẹn o ẹ gbọ́dọ̀ gí ọwọ́ yẹn illa fi rubu'i dinar àyàfi ẹ tó bá jí a quarter of dinar kan tàbá pín dinar tàbá pín sí mẹ́rin ìdákanu rẹ̀ tó bá jí lè di owó tó bá tó bẹ́ẹ̀ òun nìkan lẹ́tọ̀ọ́ kí ni lẹ́tọ̀ọ́ lè gí ọwọ́ rẹ̀ ayẹ́pẹ́ tó bá jí nǹkan tí ò tó dinar tí ò tó rúbù dinar ajẹ́pẹ́ àlè gí ọwọ́ rẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọn lọ wá sàlàyé eléyìí fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sábà wọn fẹ́ tàyámú alùpàlẹ́ ilé pẹ̀lú àwọn máa ń ṣe a rí pé inú alukur'an ọlọ́ọ̀bà alikọ́lá ó fà sọ fún wa ni pé famsahu bi wujuhikum wa aydikum tàyámú ó ní ẹ̀ka ṣẹ́kí ni ẹ pa ojú yín kẹsì pa ọwọ́ yín kò sọ dédé ebo láṣẹ́kí ni òun náà lápá nínú ilé ọwọ́ wa anabi sallallahu alayhi wa sallam wọn lọ wá sí kíni lọ wá kọ ìyáda rẹ̀ fún wa nínú hadithu a afawa. al-bukhari wa muslim tí wọ́n gbà wá so imam ahmed wọ́n gbà àdìsí ẹ̀nà wa anabi sallallahu alayhi wa sallam sọ pé àtàyàmùmù darbatun lil wajhi wal kaffayn ó ní bẹ́ẹ̀sì ni wọ́n ṣe tàyámú ó náà ní pé kí ni ẹ fọwọ́ lulẹ̀ dọ́rùbà tún fọwọ́ lulẹ̀ ká ní ẹ fi ṣe kí ni ẹ fi pa ojú yín ẹ sì fa ọrùn ọwọ́ yín méjèèjì àtẹ́lẹwọ́ ìtàpẹ̀ ní káfù ni <coughs> láti bí ọrùn ọwọ́ báyìí náà ń pè bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àbálẹ̀ hadith anabi sallallahu alayhi wa sallam yìí ni a lè rò pé báyà á ṣe láti kíni a lè rò pé báyà á ṣe kíni dọ́rùbù yẹn pípa ní ìṣàlù bá pa láti kíni láti di ibi elbow wa dọ́rùn ọwọ́ àwọn ẹlòmí lè rò pé láti èjìká ó ní láti kíni ó láti pa dọ́rùn a rí pé anabi sallallahu alayhi wa sallam olówó ṣàlàyé ilé ìfún wa ní pọ̀síwẹ́wẹ́ tàbí máa yàtọ̀ àláàrin méjèèjì

àgbọ̀dọ̀ sọ pé ṣe bí tí kúránì wínú bá ṣe gbọ́dọ̀ sẹ́nu àpèjúwe eléyìí òun náà ni almeita nǹkan tá à ń pè ní almeita òun náà ni òkú bete nǹkan tó kú tí ò bọ́bẹ̀ tábàlù òun náà alukur'an ọlọ́run bá àlejò ọlá sọ pé gbogbo tí ń jókòó bete ká mẹ́jẹ ìtumọ̀ yẹn aya alukurani ṣe kíni pèsè fún abẹ́ àgbọ̀dọ̀ jẹ́ kẹ́kẹ́ bó ṣe wà nínú suratul Baqara aya one hundred and twenty one hundred and seventy three ọlọ́ọ̀bà àríkẹ́lá sọ innama hurima alaykumul maytatu waddama innama hurima wa lahmal khinzir wa ma uhilla bihi lighayrillah pé ẹnu máa ń tọ́lọ̀ ọba àríkẹ́lá tó ṣe léwọ̀ fún yín pé kẹ́ máa jẹ òun náà ní kíni al-mayta òun náà ní òkú gbèdè ẹran tó kú tí ò bọ́bẹ̀ adìẹ tó kú tí ò bọ́bẹ̀ gbogbo àwọn kan táà máa ń pàjẹ́ wọ́n wá kún ò bọ́bẹ̀ ọlọ́ọ̀bà àlejòlá sí ilé wọ̀ fún wa ó ní ká má jẹ ọlọ́ọ̀bà àlejòlá ní ká má jẹ wọ̀dìdáàmà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ àìjẹ ẹ̀jẹ̀ àwọn tó máa ń fi ẹ̀jẹ̀ ṣe dọ̀gbọ̀rọ̀ tí wọ́n á ṣe tí wọ́n á dàbí wàrà tí wọ́n ni ọlọ́ọ̀bà àlejòlá ni ẹ̀rẹ́lẹ́dẹ̀ àgbọ̀dọ̀ ẹ̀rì tàbá lọ wò nísì ọba òyìnlá mi lè rẹ̀ ìlà àtàwọn nǹkan mìta sí ní tàpá fún nǹkan mìta sọ̀tọ̀ sọ́lọ́ ọba àlekíọ́lá tàpá fún nǹkan mi gbogbo àwọn nǹkan yọrọ ní kámẹ́jẹ àgbọ́yé wa nínú àyà yìí òun náà ní pé gbogbo tá a bá ti rí tó kú nínú tá a máa ń jẹ tá a bá ti rí idú a gbọ́dọ̀ sí kíni a gbọ́dọ̀ jẹ níbẹ̀ onísì a mọ̀ ní bùkátà sí ká dú máa a ní bùkátà sí pé a gbọ́dọ̀ dù ká tó jẹ látara àyà yìí tó tó bá ti báyìí tó ti kú a gbọ́dọ̀ jẹ àmọ́ anabi sallallahu alayhi wa anabi wá yọ àwọn kankan kó bẹ́ẹ̀ anabi ni uhillat lana maytatani wa damani anabi ni wọ́n ṣe àwọn òkú kan wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún wa wọ́n ṣe àwọn nǹkan tó jẹ́ pé ẹ bá bá tó ti kú ẹ̀ẹ́mẹ́ni tó pa ẹ máa jẹ́ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó ṣe ànábì wá ka kí ni kí lànà bí ká al-jarad wal-hubs àwọn nǹkan tó bá jẹ́ bí àwọn nǹkan bí tata bí rẹ̀ àwọn nǹkan bí kòkòrò bá àwọn tó bá jẹ́ pé kí ẹ máa jẹ ni tẹ bá bá wọn jẹ́ náà kújọ síbi kan tí ò bá ní ìbàjẹ́ ẹ kó ẹ máa jẹ onídìí kẹ́ ẹ máa lè fi wọ́n ju àdúgbò ni ẹja bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ja tó kú tí wàá gbé so àtẹ ní bùkátà ti ká ṣe kíni ká ju ẹja ká tó la ti rárá àlàyé lẹ́yìn súnà nàbí sallallahu alaihi wasallam sọ fún wa tó bá yẹ pé abẹ́ mú àyà kùránì pé kùránì lábẹ́ lò alaihi wasallam a jẹ́ pé tá a bá ti ẹja tí wọ́n bá ti dú àlìjẹ́rùn àdúgbòrò àwọn kaba yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ànábì ní àwọn ń bá a ṣe ní ọlọ́run ti ẹ̀jẹ̀ léwọ̀ fún yín pé alikabidu wọ̀tẹ̀hàn ẹ̀dọ̀ bí ẹ̀dọ̀ ṣe wà ní ìsìn ẹ́rí pé kọ́ntẹ́ntì ẹ̀sìn tó pọ̀ jù inú ẹ̀dọ̀ náà lẹ̀yẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àfihàn kí náà ń pè ní àfihàn àmọ́ bọ́lá ń pè bẹ́ẹ̀ ni àmọ́ ìdá mọ́ pẹ̀lú àmẹ́ ẹran tí wọ́n wà níbi ìgbìnà ẹgbẹ́ ojú ara pẹ̀lú ẹ̀dọ̀ àwọn méjì bí ẹ̀jẹ̀ báyìí ni wọ́n àmọ́ síbẹ̀síbẹ̀ anábì sallallahu alaihi wasallam àṣírí nínú alukur'ani bẹ́ẹ̀ so irú eléyìí nìsín inú sẹ́tì kur'ani inú sẹ́tì súnà nàbí sallallahu alayhi wa sallam iṣẹ́ tó wá sí nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà inú sẹ́tì súnà nàbí sallallahu alayhi wa ń ṣe òun ni àtẹ̀fúríru ala aslin dhukira fil kur'ani àwọn zakara orí kur'ani a rí pé iṣẹ́ tó máa wá ń ni pé ìkankan tí kòrán ti sọ fún wa nípìnlẹ̀ súnà tó wá ṣe kí ni yóò tó wá látara àwọn branches ẹ̀ ṣe tún ló mú dayọ̀ jáde inú eléyìí òun náà ni pé àmọ̀ pé nu súnà anábì sallallahu alaihi wasallam òun náà ni pé anábì ẹ̀yìn bẹ́ẹ̀ nínú al-Qur'an pé wa an tajma'u bayna al-ukhtayni illa ma qad salafa ọlọ́wọ́ bá dékẹ́ nínú al-Qur'an ó ní àgbọ̀dọ̀ sí kíni àgbọ̀dọ̀ fẹ́ ọmọ ìyá méjì papọ̀ òkútẹ́yìn ọmọ ìyá méjì ọmọ bàbá méjì àgbọ̀dọ̀ gbé wọn sínú lélẹ̀ kan ìyá kan bàbá kan ló bí wọn wọn náà sì lọ kọ́ àwọn méjèèjì at the same time àbí bàbá ló jẹ pa wọ́n pọ̀ kìí ṣe ìyá àbí ìyá ló jẹ pa wọ́n pọ̀ kìí ṣe bàbá ọkùnrin kan ò gbọ́dọ̀ fẹ́ wọn lásìkò kankan náà tí kan bá kú ó lè fẹ́ mi tẹ́gbọ́n bá kú ó lè fẹ́ àbúrò tó bá kọ ẹ̀gbọ́n lẹ̀ ó lè fẹ́ àbúrò kò sí tó burú bẹ́ẹ̀ á rí pé lẹ́yìn ní Kùránì gbé wa fún wa bí a gbọ́dọ̀ ṣe anábì sallallahu alaihi wasallam anábì tí wọ́n mú ìdájọ́ kan wá tó jẹ́ pé a ti gbọ́dọ̀ ṣe lẹ́yìn náà kí lè yíwọn anábì ní la yujma'u bayna al-mar'ati wa 'ammatiha anábì ní èyí ò gbọ́dọ̀ ṣe kí ni èyí ò gbọ́dọ̀ fẹ́ obìnrin papọ̀ mọ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbí àbúrò bàbá rẹ̀ lóbìnrin wọ́n ló fẹ́ ọmọ yìí nìsí ó tún wá fẹ́ áùntì rẹ̀ patana hands wọ́n pè ní amatu ó tún wá fẹ́ àbúrò bàbá rẹ̀ àbábúrò ya rẹ̀ lóbìnrin ó wájọ fẹ́ papọ̀ sínú ilé Ànábì sallallahu alaihi wasallam ní ó lè yóò wa khalatiha Ànábì ní kọ́dà ẹ̀ gbọ́dọ̀ fẹ́ obìnrin kẹ́ tún wá fẹ́ má àbúrò bàbá rẹ̀ àbábúrò ya rẹ̀ àbúrò ya rẹ̀ yálà nídìílé ìyá ni àbí nílé bàbá ni ìdílé bàbá ni ẹ gbọ́dọ̀ kó àwọn méjì papọ̀ sójú kan àwọn bí wọn bá kọ obìnrin náà lápẹjú ẹni sí bí wọn bá padà wá rí pé báyà àbúrò ìyá rẹ̀ yẹn tó wúyà kò sí ọ̀nà tó burú délé yìí àmọ́ kí wọn wá sí kí ni kẹ wá jọ kó wọn papọ̀ sínú gẹ́gẹ́ bí àyàwó gẹ́gẹ́ bí ìyálé ti yàwó lásìkò kankan náà anabi sallallahu alayhi sallam ni tó gbélé yìí náà nísìn àgbà pé kí ni àgbà pé haram ni gẹ́gẹ́ bí sallam tànàbí gbé wá nínú iṣẹ́ tí súnà Ànábì sallallahu alaihi wasallam ṣe ó di mélòó ó di méjì àti ní pé iṣẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé súnà Ànábì máa wá ṣe kíni ìmọ̀ wá ṣe tàkì yóò wá kan tí alukur'an tó ti mú wá fún wa yóò ṣe kíni yóò tún wá kan nípa fún wa láti mọ̀ bí a ah, kíni ṣe rí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà inú iṣẹ́ tí súnà Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe òun náà ni atabiyin láti wá ṣe àlàyé ntí alukur'an sọ fún wa ọ̀nà tí wọ́n ń gbà ṣàlàyé òun wà látàkà fúnra ẹlẹ́ẹ̀kẹta inú sẹ́tùsùn náà nẹ́bí sallallahu alaihi wasallam sí fún wa òun náà ní gíní al-istiqlalu bit-tashri' súnà nẹ́bí sallallahu alaihi wasallam òun náà tó ma wá sí gíní a máa sí istiqlal bit-tashri' yóò gbé ìdájọ́ wá láláìsí pé ẹni nínú al-Qur'an ẹni ní kankan tó jọ bẹ́ẹ̀ nínú nínú hadithu al-mikdam bin ma'adi kari nínú àwọn sàbí annabi ó gba hadithu alátọ́dà annabi sallallahu alaihi wasallam ó ní annabi sallallahu alaihi wasallam ní ala inni utitu al-kitaba wa mislahu ma'a annabi ni ẹgbọ́ inni utitu kitaba wa mislahu ma'a ó ní ọlọ́wọ́ bá alikiola ó fún mi ní al-qur'an wa mislahu ma'a àti tó dàbí al-qur'an gangan àti irú ẹ̀ ó fún un lálùkùrán ó sì tún fún un ní irú ẹ̀ papọ̀ máa anábi wá sọ síwájú anábi ní ala yushiku rajulun shab'an anábi ní ẹgbọ́ ó fẹ́ wá ó fẹ́ ó fẹ́ ṣe ó fẹ́ súnmọ́ tí ó ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹnìkan bẹ ẹ̀ shab'an lẹ́yìnbà tó bá ṣe kíni tó bá jẹun tán tó yó tán ala àríkàtì yóò wá jòkó lórí kúṣin rẹ̀ báyìí lórí àgbántara rẹ̀ yóò jòkó yakul tí ó ma jáde lẹ́nu rẹ̀ ni pé alaykum bi hadha al-Qur'an Qur'an ti mú mú lọ́wọ́ yìí ẹ̀dì mú dáadáa o ẹgbẹ́ alukur'ani mú dáadáa o fama wajadtum fihi min halal in tẹ́ bá ti rí inú alukur'ani tó bá sọ fún yín pé halal ni tó ti ní ẹ̀tọ́ ni fa ahillu ó náà ní kẹ́ máa ṣe lẹ́tọ̀ọ́ wa ma wajadtum fihi min haram in tẹ́ bá ti bá ẹgbẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí àwọn kan ń gbọ́ ní alukur'ani yóò alukur'ani yìí wọn làwọn níbi tí jésù náà nàbì sallallahu alaihi wasallam gbogbo nǹkan àwọn kur'ani a sì ti ní àwọn tó bára pé wọn náà láwùjọ wa ẹ àwọn tí wọn sọ pé bọ́bí ayé hadithin ba'dahu yu'minun <laughs> ẹ àwọn tó sọ pé tó bóòlì ti hadithi jẹ tí wọn ń gbógun ti hadith ànábì sallallahu alaihi wasallam a padà sọ kí ló fà àwọn tí ń gbógun ti hadith ànábì àwọn tó ń gbógun ti sunnah ànábì sallallahu alaihi kí ni ní tí wọ́n ní ká tó wá sọ ewu tí ń bẹ fún ìgbógun ti súnà nàbí sallallahu alayhi so inú sẹ́ tí súnà nàbí sallallahu alayhi wa sallam ṣe wọn náà yàrá ìsìnkú láàrin a máa dá ìdájọ́ pé wá fúnra rẹ̀ láì ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ní ìdíkà sí kíni ká wá rí i pé bóyá alukurani alukurani ṣe kíni ó ti kọ́kọ́ gbé wá nìkan àbí kò gbé wá. nínú ẹ̀ nínú àpèjúwe eléyìí tí àwọn olùmọ̀ tí wọ́n mú wá fún wa òun náà ni pé a rí i pé anabi sallallahu alayhi ànábì sí àwọn nǹkan kan léwọ̀ fún wa tẹ̀pẹ́ ànábì ló mú wá fún wa tó sọ fún wa pé èèwọ̀ ni a sì lè rí nínú Al-Qur'ani pé kíni ipé èèwọ̀ ni nínú ẹ̀ òun náà ni kíni òun náà ni al-himaru al-insi al-himaru al-insi kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn olùmọ̀ àwọn amatu ní kẹ́tẹ́kẹ́tẹ́ ilé al-himaru òun náà ni kò kẹ́tẹ́kẹ́tẹ́ anábì wá ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ alihimarul wahashi òun là ń pè ní ìbaka zebra ìdí manila àti manila wọn anábì ṣe lẹ́tọ̀ nípa lè jẹ́ òun lẹ́tọ̀ tábàlọ́wọ́ inú alukùránì ní sìn àlè ní bẹ́ẹ̀ pé ó ní ẹ máa jẹ níta inú alukùránì náà ni pé gbogbo nǹkan lọ́wọ́ bá àdìgbẹ́lá ṣe kíni ó ṣe lẹ́tọ̀ fún wa pé ẹ máa jẹ àfi nǹkan tá a bá rí tọ́lọ́wọ́ bá àdìgbẹ́lá ṣe ní tó bá tó bá ká máa jẹ inú àwọn nǹkan tá a nàbí sallallahu alaihi wasallam ṣe léwọ̀ fún wa òun náà ni láhàmú kúlìdì náà bí mìíràn síbà ẹran gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ ẹranko àbíjà àwọn ẹranko àbíjà ẹran tó kòrò àbíjà àwọn bí kìnìún àwọn bí ẹkùn tí wọ́n ní wọ́n ní èkánná wọ́n ní eyín wọ́n ní tí wọ́n fi dẹ́dẹ́ àbí gbogbo tó bá ní mẹ́kìlàbí mínà tọ́yì gbogbo ẹ̀ tó náà bá ní kìíní só ẹnu gẹ́gẹ́ bí àwọn kanakana bí àwọn ẹ̀tàn lẹ́nu tó mú yẹn anábi sallallahu alaihi wasallam anábi ní àgbọ̀dọ̀ jẹ́ tabasi lọ wo nínú alukur'an a ní níbi kan nínú alukur'an tí ọlọ́wọ́ bá adéjọ́lá tí ó ti sọ fún wa pé kí ni tó ní ká mẹ́jẹ̀rú àwọn kábàmù àbáwa ibn qayyim aljawzi rahimahullah wọ́n sàlàyé tó pọ̀ nípa ètò ní ṣe pẹ̀lú irú ọ̀rọ̀ báyìí tí làwọn sàn pè ní ẹ̀lámù ìwàkẹ́yìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àfáwa shaukani alimami shaukani rahimahullah so àwọn náà sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ wọ́n ní ẹ̀lám wọ́n ní ẹlọ́lẹ́ anáwó kọ̀dìtàkọ̀ máa yọ̀ dájú bí i min áàlì ẹ̀lú wọ́n ní kẹ́lọ lè mọ̀ pé gbogbo àwọn táà máa ń kọ̀rọ̀ wọn kún nínú àwọn onímọ̀ gbogbo pátápátá ni wọ́n ti fẹ́ lóko ala anna sunnata al-mutahharata mustaqillatun bi tashri'il ahkam ogun wọn ni wọ́n fẹ́ lóko pé sunna anabi sallallahu alaihi wasallam pé súnà nàbí sallallahu alayhi wa sallam yóò bí alukur'an náà lòun náà ṣe rí bí tahlil halal wa tahlil haram ibi ká sọ pé eléyìí halal ni àbí ká sọ pé eléyìí haram ni wọ́n ní súnà nàbí sallallahu alayhi wa sallam bá kankan náà òun náà ló ṣe rí wọ́n ka àwọn àlàyé yẹn wá títí tàbí wá mú àwọn àpẹẹrẹ nínú àwọn àpèjúwe ìdàtìmú wá sókè yìí so gbogbo lẹ́yìn kò sí nǹkan tó ń túmọ̀ tó tàbí pé kìnnì pé súnà nàbì sallallahu alaihi wasallam tẹ́ ẹ̀rí yẹn òun náà máa ṣe kìnnì òun náà máa gbé ìdájọ́ wá fún wa a máa gbé ìdájọ́ wá fún wa láti ní irú ìdájọ́ òun láti nù hadith nínú al-Qur'an al-Karim a sì gbọ́dọ̀ tẹ̀lé nínú ẹ̀sìn. naam ẹ wá rí àwọn tí wọ́n ń tako hujjatu sunnah bí a lè lo sunna lẹ́ẹ̀kì àwọn méjì ni wọ́n àwọn àmọ́ ń bẹ tó jẹ́ pé nínú àwọn al-mutaqaddimun àwọn tí wọ́n ti kọjá lọ ẹ̀dí báwọn nìsín àwọn yìí àwọn zanadikọ àwọn ni wọ́n ń pè wọ́n àwọn zanadikọ àtàwọn tó ìfàtún min qulati ar-rafida àwọn jàǹdàkọ̀ yìí àwọn tó jẹ́ pé wọn ò fi gba islam wọ́n fi nǹkan kan pamọ́ sínú wọ́n fi ìbínú islam sínú wọ́n fi kórìíra islam sọ́kàn wọ́n wá fi islam wọn síta gbogbo sẹ́tún wọn wá ṣe iṣẹ́ tí ó máa dẹ̀sìn lóyún gbogbo tí ó máa ba islam jẹ́ òun náà lẹ́mọ̀ lọ́wọ́ wọn àwọn náà làwọn jàǹdàkọ̀ yìí so àwọn ni àwọn tí wọ́n kọ́ kó wọ́n tako ìmọ̀lú sunnah nabi sallallahu alayhi wa sallam yá àdídì sunnah al-Qur'an torí wọ́n pé ibẹ̀ ni sunnah ibẹ̀ ni islam ti kiri ni ó ti kú yọ́dẹ̀ bá ti kú lẹ́wẹ́ kò sí ti súnà àti ti súnà máa ìsìláàmù ti kúnnù làwọn fi wá ń gbé nǹkan báwọn lárugẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tani àkùlátò rọwà àfilọ̀ àwọn aláṣẹ ìlú àwọn oníkìní àwọn rọwà àfilọ̀ àwọn òkú òtàrí àwọn ṣíà àwọn náà ta kó pé kò sí àti ti súnà kùránì kan làwọn nídìí nítorí pé kí ló fà táwọn fi ṣe lẹ́yìn tiwọn òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán gba àdìdì wá gbogbo wọn láti pé kébèrè tán wọ́n ti kàfàrà ogun tán gba ọgbàgàrò ó mọ̀rò gba àwọn ànábì wọ́n pè wọ́n kébèrè tọ̀ nígbà tí wọ́n ti wá pè wọ́n kébèrè láwọn tó sì gba hadithi ni wọ́n ti wá fẹ́ lo hadithi wọn wọ́n wá sí kí ni wọ́n wá pa wọ́n láwọn olùsúnà nàbí sallallahu alaihi wasallam wọ́n ní nǹkan táwọn máa lò òun náà ni pé kí ni òun náà ni pé ó ń kárí kú àwọn máa lò lákàyà wọn. àmọ́ lásìkò tá a wà yìí àwọn tí wọ́n ń takò sún lásìkò tá àwọn náà ni kí ni àwọn náà ni al wa adnabuhum al wa adnabuhum àwọn tí wọ́n ni àwọn náà pè ní orientalist àwọn tí wọ́n lọ lè kọ́ nípa islam láti bá àtakò islam tọ́mọ́ ní kó sàlàyé islam fún yín yóò ṣe àlàyé islam yẹn fún yín ju ẹlòmí tó jẹ́ mùsùlùmí gidi lọ pa rẹ̀ ni àwọn mi lọ ṣe islamic studies àwọn mi lọ study arabic tí wọ́n kọ́ lábẹ́ alẹ́ islam láti pé kíni láti pé àwọn fẹ́ ṣe kíni àwọn fẹ́ fi tako islam nígbà bá mà àní ṣe kíni àní mọ̀ ọ̀nà lágbà so àwọn yẹn ni wọ́n wà lásìkò tá a wáyé àwọn yẹn náà láàmà kó oorun wọn lára àwọn tí wọ́n bá ṣe kíni tí wọ́n takò hadith anabi sallallahu alaihi wasallam wọ́n wà máa kọ́ ọgbọ̀nú àwọn tíra ẹ̀sìn wọ́n lè kọ́ ọgbọ̀nú sọ̀rọ̀ Bukhari pé a ah, sọ̀rọ̀ Bukhari tíra wo ni ẹ́ nítorí pé wọ́n mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wó súnà nẹ́bí àfikẹ́kọ́ wó sọ̀rọ̀ Bukhari pé sọ̀rọ̀ Bukhari là kọ́kọ́ òun lẹ́ kọ́kọ́ wó tẹ bá ṣe kíni tẹ bá wo tán àwọn yòókù àwọn ṣe kíni yóò àwọn rọrùn fún iláyé wọ́n àwọn yòókù tẹ mọ́ sunkún fúnra wọn ẹ̀sà kọ́kọ́ wó sọ̀rọ̀ Bukhari òun náà ni campaign tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n ṣe àwọn orun wọn wá ń bẹ láwùjọ wà yìí náà nísìn wọ́n láàrin wọn làwọn ẹlòmíín pé láwọn àgbàfà ẹni bá sọ fún pé nù sọ̀rí Bukhari sọ̀rí Bukhari wọlé ń pè ní kíní kíní sọ̀rí Bukhari ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé wọ́n láàrin ẹbí ní kéyìn ó pa ẹni ló bá kọjá wájú yẹn tí ìyàwó fẹ́ kí ọ̀nà tí ìyàwó ń kírun lọ́wọ́ níbo ló wà ní sọ̀rí Bukhari bẹ́ẹ̀ sọ̀rí Bukhari ti sọ fún àwọn ẹ̀wà sọ pé sọ̀yí Bukhari so gbogbo àwọn nǹkan wáyìí nǹkan kan ní báwọn ọ̀tẹ́ ìsìn táwọn ti gíní àwọn ti dìde nǹkan yẹn ti pẹ́ àwọn tàbí ẹ̀fẹ́ máa ń gbà lọ́dọ̀ wà láwùjọ wà ní sìn wọn mọ̀ báwọn bẹ́ẹ̀ sí ni wọn ò sì mọ̀ báwọn bẹ́ẹ̀ tẹ́ ni látara pé kíni látara tí wọ́n gbé lọ́wọ́ nítorí pé àwọn tí wọ́n gbé nǹkan báwọn lọ́wọ́ gan àwọn tó ń wà mú wá táwọn làwọn fẹ́ sẹ́bá wọn náà fi ń tako sọ yìí Bukhari ẹ̀rí pé nǹkan tó lágbára ni wọ́n fi tako síbẹ̀síbẹ̀ náà ẹ̀rí pé wọ́n ṣubú náà ni a tó wá ní wọ wá ní anabi sallallahu alayhi wa sallam ní fali yakutulu yọ ti gbogbo báyìí ẹni kọ́ wọn kó náà ni pé ah fali dáa padà fọ́jẹ́ fáàmù dáa padà tó bá tó fẹ́ kọjá dáa padà mọ́gbà kó kọjá tó bá tó bá fẹ́ kọjá dá padà tó bá fẹ́ kọjá ń túláàsì fọ́lì ọkọ̀ tí lòó anábì ní bá jà ẹ́ tí padà ń túláàsì máa ń gbà gbogbo àájú rẹ kọjá anábì ní fàyín náà ó kọrin ṣètánì bẹ pẹ̀lú rẹ ni àyọ́ sì máa ń kírun kí wọ́n á lọ́gbà àájú rẹ kọjá túláàsì anábì ní kọrin ló ń bẹ pẹ̀lú ẹ nígbà tí wá sọ ní bí anábì ní fọ́lì ọkọ̀ tó lòó kọ́tàlà àti kọ́tàlà àwọn tábà ní àwọn ọmọlékéwú náà sẹ́ wọlékéwú ọmọlékéwú náà ní ìdájú láìdájí alàlàkọlù wọ́n mọ̀ pé yàtọ̀ wà láàrin kọ́tàlà àti kọ́tàlà kọ́lẹ̀ tí ó kéwú tí má sọ pé kọ́tàlà kọ́tàlà sí kankan mórí tó ní àrárá o ẹ̀fà kankan ìkan burú ìwọ́ wá sọ pé sọ yìí Bukhari ó ní ó ní kọ́lì ẹ̀tùlù ó ní pa nígbà tó tún wá bá ajẹ́ tán yẹn ó ní sọ yìí Bukhari tẹ̀lé nù mú ìtọ́ba tó máa ń ti padà tí ó bá kọjá mú ìjà bẹ́ẹ̀ orí ẹ̀dà nù kó pa wàláhì bó ṣe rí inú bá tó ha dìlà ṣé torí ìkórìíra súnà yìí náà káwọn yóò bá kórìíra súnà káwọn yóò bá mọ̀ pé áà bọ̀tí nǹkan tí Bukhari gbà wá kọ́ òun ibẹ̀ ń sọ ní Bukhari bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀tún lágbèjúwé mi èyí tó ní ànábì sallallahu alaihi wasallam ànábì máa bá àwọn ìyàwó rẹ̀ lòpọ̀ ànábì sọ pé àwọn ìyàwó ànábì ní káwọn bá ń se háìdọ̀ lọ́wọ́ ànábì ó pa àwọn láṣẹ káwọn fi aṣọ káwọn fi ṣe kíni káwọn fi làpàn káwọn ó de ojú ara gbogbo ara wọn ànábì ó sì àwọn báyàwó rẹ̀ ó yọ mọ̀ bá wọn sí é nọ́mà eré tí yẹn bóbi ní sí láì lájọṣepọ̀ gẹ́gẹ́ pẹ̀lú ẹ̀ ànábì tí wọ́n sọ fún wa pé ìsiná orúkú làṣẹ yìí ìlà nìkà ànábì ní tóbi ní bá ń ṣe àìlọ́ lọ́wọ́ gbogbo kálẹ̀ lè bá a ṣe lérí àmì má ba lájọṣepọ̀ láti fi ìjàpá àwọn ìyẹ̀wò ní tó tí àwọn ọba ṣe háìlọ lọ́wọ́ àwọn ìbá jẹun wọn ní bá wọn ní súnlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn tẹ́ tó bára ka wọn yóò máa lọ gbé bòmí tí ó fi parí háìlọ rẹ̀ ṣébi tí ànábì sallallahu alaihi wasallam wá sàlàyé fún wa ni ìwọ wá sọ pé ẹ ẹ yàrá pé kò sí kí ni kó lápọn ẹ ọ wá ní ìtazarọ bí kí wá ní kí ló pè tún ẹ lẹ́dàkùn tọ́lọ́ ẹ oníkólọ sí kí ni oníkólọ fún abẹ́ rẹ̀ túmọ̀ ìtazarọ látara alizar alizar màá sọ àlàkà abẹ́ ni mi alizar látara alizar tó ti wá ba àgbàfáànù àgbà àfáà gbogbo ayé ẹ world bank àgbẹ̀dàgbẹ̀ oon so òun ló wá ní kíni ó wá ní ìtázara ó so yóò padà ṣe dictionary mi fún wa gan ẹ̀dẹ̀ bá rìn yóò padà ṣe mọ́jáàmù mi báwọn ti ń tẹ̀lé tó pé inú mọ́jáàmù yẹn ìtázara yóò wá ní túnmọ̀ pé kíni ẹ́ ọlọ́fọ̀ abẹ́ tí ó bá wà nù dictionary tó gbogbo dictionary rẹ̀ bá kó jọ ẹ̀rí bá tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ibi tó ti sọ pé Ànábì sallallahu alaihi wasallam ó ní ìrun ṣubú yìí ó ti di kíni ó kí ló ṣẹlẹ̀ mẹ́ tàbá lọ lewó hadith ẹni sọ Bukhari nígbà tí wọ́n ti kírun àsùbá tán anábì tí wọ́n rí ẹnì kanú àwọn sàbẹ́ inú wá ń kírun mí anábì wá bèèrè lọ rẹ̀ pé a súnmù ni nígbà tá a ká àsùbá tán ó tún wá ń kí dáka méjì a súnmù arba'an ẹni ẹ sàlàyé fún anábì pé rọ̀kà akéde ìfàjì tó yẹ kó mú síbẹ̀ náà ló fi di súnà fún wa pé báà bá rírọ̀ kàtẹ́jì bá jìrì kí àwọn mọ́sáàsí wọ́n ti bẹ̀rẹ̀ àṣùbá mọ́sáàrí gan báyìí ló fi ṣe mọ́sáàrí ṣeun yóò sáré kí lákàmì jì pàápàá ó bá ìmọ́mù lérí súrà fún ìṣe bẹ́ẹ̀ ó wọ ọ̀run pẹ̀lú ó kírun pẹ̀lú ìmọ̀ tó bá kírun tó sì wá kíra kàmì jì òun náà ní nǹkan ah, di àṣùbùhù àrùbà so tó bá ti wá di pé asúbù tó bá ti wá di pé asúbù arba'an ṣe arba'an yóò padà wá jẹ́ tó bá ti pẹ́ asúbù arba'an síbẹ̀ síbẹ̀ ṣe jẹ́nu gan nínú so ìlà ẹni pé àìmọ̀kan òun náà lọ́pọ̀lọpọ̀ àwọn ni wọ́n ń pè ní mímọ̀ láwùjọ wa àìmọ̀kan náà ń pè ní mímọ̀ kí o máa sọ burú àwọn kaba yìí lẹ́nu káàsì máa gbà pé àfa ànàsà ni káàsì máa gbà pé onímọ̀ ànàsà ni káàsì kó sàánú aláwùjọ wa kó níbi àìmọ̀kan náà àwọn méjì iná ìyà méjì ti tako súnà dànù iná ìyà méjì àwọn mùsùlùmí àwọn ará mi tó tún kún wa ẹni bá mi sìn àwọn náà làwọn àwọn oníbídí àwẹ rẹ tó jẹ pé àwọn ni pé súnà yìí ń pa ọjà ẹni bá mi sìn irú yìí wọn ẹhẹn àwọn torí wọn fi ń sẹ̀mí ní jẹ́bì nítorí àpò ni yàá ẹ̀dá ni wọ́n máa ń ṣe fìdáwò máa ń gíláà ni wọ́n bá kẹmọ́ pé àwọn afáàkan ẹmọ́dé owó máa wo má ẹmọ́dé omi máa wo má wọ́n ti mọ̀ pẹ́lẹ́ yìí ń pa bísínẹ́sì ni in tó fà táwọn fi ń ṣe kí ni táwọn fi ń takò eléyìí irú àwọn eléyìí nísìnyí ọ̀rọ̀ tí wọ́n sí bù tọ́lọ̀ máa fọ́nà wọn ó filẹ̀ àwọn so tí wọ́n kéèsì wọn kéèsì tó ni naam nígbẹ̀yìn nítorí ọjọ́ tó ti lọ àtàwọn ìbéèrè tí ìbéèrè kọ̀ọ̀kan Ah, téèyàn bá wá ń tako súnà yìí súnà nàbí sallallahu alayhi wa sallam eh, ìjìyàwó ní bẹ fún aburú wo ní bẹ fún kéèyàn máa tako súnà nàbí sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá alẹ́kẹ́lá sọ fún wa nínú al-Qur'an ọlọ́wọ́ ní falyahdhari alladhina yukhalifuna àwọn tí wọ́n bá ń yapa sí ànábì sallallahu alayhi wa ọlọ́ọ̀bá àríkẹ́lá ní kí wọ́n sọ́ra wọn an tusibahum fitnatun aw yusibahum adhabun alim kí fìtínà wọn bá ṣẹlẹ̀ sí wọn látara pé bí wọ́n sì ń takò súnà Nabi sallallahu alaihi wasallam yìí àbí kí ìyẹ́ ẹlẹ́tẹ̀ elérò kó má bàa bà wọn látọ̀dọ̀ ọlọ́ọ̀bá àríkẹ́lá tó bá dijọ́ òfin al-qiyama látara pé kíni látara pé wọ́n takò súnà Nabi sallallahu alaihi wa inú àyà amanu ati'u Allaha wa ati'u Rasul wa la tubtilu a'malakum inú ewu ti bẹ̀rù kí o máa takò súnà nẹ́bì nù ọlọ́ọ̀bá àríkọlá ní ẹ̀tẹ̀lé tọ́lọ́run ẹ̀tẹ̀lé tà nẹ́bì wa la tubtilu a'malakum ẹ má bàtí ara ẹ má bàtí ara kò ní wúlò fún níwájú ọlọ́run tó bá ti jọ́ gbéra kí yáàmá so ọlọ́run bá rí gbọ́lá ìṣègbè ń sọ wa lára kó o níbẹ̀ sábà fi máa ewu jí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni anábi sallallahu alaihi wasallam anábi sọ fún wa nínú hadithu rẹ̀ anábi ní kullu ummati yadkhuluna aljannata illa man aba anábi ní gbogbo àlùmọ̀ mi pátápátá ni wọ́n wà aljanna gbogbo wọn pátápátá ni wọ́n ní opportunity láti wà aljanna illa man aba àyàfẹ́ tó bá kọ̀ ẹni tó bá ní rárá òun wọ̀ kí làwọn ọmọ yá àbáyá rasulullah àwọn sàbí wá ní à tani wàá kọ̀ fún wọn wà aljanna nígbà tí ní òwúrú àbí bí yorùbá ti máa ń sọ nígbà tí pé wọ́n fẹ́ níyàn gbà pààrọ̀ wọ́n wà ní kí wọ́n wà àlìjẹ́nà yíwà lóhùn sí kíni yíwà lóhùn wọ̀ kí làwọn ọmọ ìyá àbá tani lóhùn wà àlìjẹ́nà anabi sallallahu alayhi wa sallam wa fún wa létí pé man ata'ani dakhala aljanna ẹni tó bá tẹ̀lé mi tó tẹ̀lé tí mi anabi mi wá dakhala aljanna yóò wà àlìjẹ́nà ni wa man fún wà so kí lélẹ́yìn náà túmọ̀ fún wa eléyìn náà túmọ̀ fún wa pé tí ẹ bá fẹ́ wà àlìjẹ́nà àbí kó ṣe kí ni àbí kó tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam ìmọ̀ tẹ̀lé ìlànà anábì sallallahu alaihi wasallam ìtí ó máa túmọ̀ náà ni pé èèyàn gan fún rẹ̀ ló ṣe kí ni so inú àwọn ewu tí ń bẹ fún kéèyàn ṣe kéèyàn kéèyàn pàṣẹ náà sallallahu alaihi wasallam tí kéèyàn máa tẹ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó tún wá wà bẹ́ẹ̀ inú aburú tó bá jẹ́ aya 27 ọlọ́wọ́ bá alikẹ́lá ni wa yawma ya'addu adh-dhalimu wa yawma ya'addu adh-dhalimu ala yadayhi ó ní ọjọ́ ògbé dàlùkì àmà tá à ń sọ yìí ọjọ́ tí alábòsí tí ó mọ gé kàjẹ báyìí yawma ya'addu adh-dhalimu ala yadayhi ẹni tó sàbòsí lẹ́nu ara rẹ̀ tí ó tẹ̀lé tọlọ́run tí ó tẹ̀lé tànàbì láyé yóò máa wá gé kàjẹ tó wá níjọ́ ògbé dàlùkì àmà kí ìbá ti máa kí ẹni lójú ọ̀nà ànábì sallallahu alaihi wasallam ìbá ti máa kí ń gba tí ànábì sallallahu alaihi wasallam ìtànábì mú wá fún mi ìbá tẹ̀lé so eléyìí òun náà ni àwọn ewu ńláńlá tí ń bẹ bí kéèyàn ṣe kí ni kéèyàn pa ìlànà ànábì sallallahu alaihi wasallam kéèyàn pa àti ìlànà ànábì sallallahu alaihi wasallam súnà tá à ń sọ yìí àlátara gbàdá yìí ààrẹ sí kíni ààrẹ yọ wọn láàyè ara wọn alẹ́ sọ̀lá wa sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn sábẹ́ rẹ̀ tààtù fi kún àmúrẹ́ tààtù fi kún máa ń tàmà sẹ́tùn bí ìmá láti ẹ̀rí ìlú báàdì anábì ní nǹkan méjì kan bẹ́ẹ̀ mo fẹ́ fi kalẹ̀ fún yín tẹ́ ẹ bá ti gbá méjèèjì mú lẹ́yìn tí bá lọ tán ẹ̀ ní sọnù láíláí kí ni anábì wí anábì ní kìtàbà Allahi wa sunnati alukur'an ni mo fi kalẹ̀ fún yín àti sunna mi anábì méjèèjì wọn anábì sọ fún yín pé kìtàbù láì lásán anábì sọ fún yín pé sunna òun lásán ó ní méjèèjì pátápátá méjèèjì ní ẹgbọ́dọ̀ sékìní òun lẹ́gbọ́dọ̀ bá mú òun náà lẹ́fìdí sọ̀nù nígbà tí ìbá sí má ayẹ́gbẹ́dẹ̀ yẹn bá ti gbá kúrán lásán mú yóò máa sọnù àbí tí yẹn bá wá ní kò tẹ owó tẹ nídìí kúrán súnà anábì sọlá àti kìnìkan lọ nídìí irú ẹni báwọn náà yóò sékìní yóò sọnù méjèèjì la gbọ́dọ̀ gbìyànjú ká gbá mú ìlànà anábì sallallahu alaihi wasallam súnà anábì òun náà ni ojú ọ̀nà kan so àwọn olùmọ̀ gbogbo ọ̀nà tí yẹn lè gba àlìjánà ọ̀dà anábì musa ni ọ̀dà anábì isa ni anábì nuhu ni anábì kìnìkan ni gbogbo àtàwọn ẹlòmíì gan tí wọ́n tún máa fara wọn tí wọ́n wúnyán fara wọn ṣẹ́wù kìnìkan ni wòlíì kìnìkan ni gbogbo ọ̀nà pátápátá ọlọ́wọ́ bàálí kíláàsì kìnì ó ti blọ́ọ̀kù ẹ̀ ojú ọ̀nà anábì nìkan ló wá sí kalẹ̀ ọ̀dọ̀ anábì nìkan ṣoṣo onáàlẹ́yẹ lè gbà tí ó gbọ́n láti jẹ́nà èyàn wá ìdáàbí ṣe kọ̀ ìdáàbí ṣe òun náà ní pé kí ni ká tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ní tinú tẹ̀yìn ká tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ní pátápátá ká ju pájú sẹ́lẹ̀ fún Islam ní ti pátápátá títán ká mọ́ ìyọrí síta káwá gbé ara sínú lé ká mọ́ tẹ̀lẹ̀ síta ká gbára sínú lé agbọ́dọ̀ gba Islam yẹn yẹn ni ó dùn mọ́ wa ni kò dùn mọ́ wa ni agbọ̀dọ̀ gbà ṣe kó ànábì ló mú wa gbogbo àwọn èèyàn fẹ́ ni àbí wọ́n fẹ́ agbọ̀dọ̀ gbà ṣe kó ànábì sallallahu alaihi wa eléyìí yóò mọ̀ túmọ̀ pé kí ni àwa nínú ọmọlẹ́yà ànábì sallallahu alaihi wasallam eléyìí yóò mọ̀ túmọ̀ pé àtẹ̀lé lára ànábì sallallahu alaihi wasallam eléyìí náà ni ó sì mú ànábì sallallahu alaihi wasallam sí pẹ̀ fún wa tó bá dìbò ọ̀gbẹ́dẹ̀ so nígbẹ̀yìn àsúnà ànábì táwa ń sọ tí ó máa segin táwa máa rí ẹ̀rí bẹ́ẹ̀ tá a gbọ́dọ̀ ti máa ó yàtọ̀ sí alukur'an látara pé kí ni tá a bá fẹ́ lo alukur'an nǹkan ẹyọ kan tó la ní bùkátà sí di alukur'an a ní bùkátà sí ká mọ̀ pé ṣé àyà yìí ní tó ń tọ́ka sí ni àyà yìí ṣé ìtumọ̀ rẹ̀ ní ìta ní bùkátà sí nu àmọ́ ká tó wá lo súnà nàbì sallallahu alaihi wasallam iṣẹ́ ni èyí ó sì ni kí ni nǹkan tá a nídìí a ní bùkátà sí láti mọ̀ kí ni ká àbí kò sọ nítorí pé àwọn àdífì mí náà wà àwọn ọ̀rọ̀ mí wà tó jẹ́ pé wọ́n parọ́ rẹ̀ má nẹ́bì ni àwọn mí wà tó jẹ́ pé tọ̀ọ̀ífù ni nǹkan tó lẹ́ni tí ò dọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam kìí ṣe gbogbo nǹkan tó bá ti wá mú nínú hadith àwọn ọmọ pé eléyìí ọ̀rọ̀ ànẹ́bì ni eléyìí ọ̀rọ̀ ànẹ́bì ni àfi tá a bá rí sallallahu alaihi wasallam ìmọ̀ sí ní ìmọ̀lẹ̀ yóò bímọ àwọn èèyàn sì ti tán wá wàhálà ìmọ̀ rẹ̀ nínú àwọn tó ti kọjá lọ Imam Bukhari wọ́n tán wá ní wàhálà wọ́n tán wàá wàhálà imam muslim àtàwọn asáàbù sunan gbogbo wọn àwọn àfáà ńláńlá sheikh albani rahimahullah wọ́n tán wàá ní wàhálà tá a máa ṣe káàkiri pé ẹ eh, àwọn bẹ́ẹ̀ bá dìsí gbádùn ni àwọn bó lálàáfíà ni àwọn bó dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ni wọ́n kó àwọn hadith yẹn jọ alawọn sahih bukhari alawọn sahih muslim asisilatu sahiha àwọn tíra àti gbogbo àwọn hadith tó lálàáfíà táwọn kó jọ sheikh albani ṣe asisilatu ad-da'ifa àwọn hadith yóò lálàáfíà wọ́n tún kó wọn jọ sójú kan tẹ́bà mọ́dé bẹ́ẹ̀ tẹ́mọ̀ pé àwọn àdìsí àwọn àdìsí ò lálàáfíà ni nítorí kan kò bá wa ní ká gbìyànjú láti kíni láti máa kọ́ gbogbo àwọn ẹ̀kọ́ yìí àwọn àdìsí pọ̀ tó parẹ̀ máa nẹ́bì ká máa di pé bàtà wá sọ fún wa pé ànẹ́bì yìí báyìí àwọn náà wà múra pé ah, ànẹ́bì sì bẹ́ẹ̀ ló sọ ìkan làwọn kan sọ lé lédè ọjọ́ kan tí wọ́n ní ànẹ́bì ní kéèyàn má jẹ ẹ̀pọ̀ ẹran ànẹ́bì ní kéèyàn má jẹ ìfún ẹran ànẹ́bì ní kéèyàn má jẹ kíní gbogbo àwọn ẹ̀yàn bá ń gbọ́ wọ́n rò ìpé lọ́dún wọn ẹlòmíì ó pẹ́ ẹran tó ó lè bo ìfún ẹran mọ́lẹ̀ ní sátì táwọn sàkìtì máa dùn dáadáa <laughs> àti mọ́rọ́pọ̀ ẹran wọ́n láti ní kí ẹran jẹ kí ló gbára lé ṣe bó rí àdìsí kan tí ó tó jẹ́ mọ̀ òdó àdìsí náà parẹ̀ máa nẹ́bí náà parẹ̀ máa nẹ́bí ó sì mú ẹ̀bá nẹ́bí náà dákọ́ ó sì kì í mọ́lẹ̀ ó bá lè ó bá lè mú jáde lórí rédíò ṣògbóró àwọn nǹkan báyà ní bùkátà sí ìmọ̀ náà láti fi mọ̀ ká sì wádìí táwa wá nímọ̀ nípa rẹ̀ bó láti mọ̀ pélé ìlàlàfíà káwo táwa bá ti ṣiṣẹ́ kalẹ̀ ká mọ̀ gbọ́n tẹ̀lé Bukhari wọ́n ká mọ̀ tẹ̀lé àwọn ni ká mọ̀ tẹ̀lé ìfẹ́ nu wọn so aláwọ̀ bá àríkọ́lá ó ti sẹ́kẹ́ni ó ti tọ́ka wá sí táàmà tẹ̀lé kátẹ̀lé ọlọ́run kátẹ̀lé ànábì sallallahu alaihi wasallam àbí aláwọ̀ bá àríkọ́lá ìwọ̀n bá tí a gbọ́ yìí kí aláwọ̀ bá àríkọ́lá kó sàjẹ́ kó wúlò fún ẹni tó sọ ó jẹ́ kó wúlò fún àwa tí a gbọ́ ó jẹ́ kó sáàpà ní wa ó jẹ́ ká mọ òdodo olódodo ó jẹ́ ká lè máa tẹ̀lé ó jẹ́ ká mọ ìlànà ànábì sallallahu dhalika wal qadir alayhi sọ àti gbogbo àwọn àwọn mọ̀ṣáyé àwọn afáwa tí wọ́n ti dùkú nígbà tí a ti smoga lọ́wọ́ àtàwọn ẹlòmínà náà àwọn àgbàlagbà ní àdúgbò kí ọlọ́wọ́ bá nìkọ́lá kí ó bá kí wọn pàápàá jùlọ sheikh wa imam kamaludin imam masjid tawhid so àwọn náà sì ni raisu adil nasiha ní dáwàtí alìsàmíyà kí ọlọ́wọ́ bá nìkọ́lá kí ó bá kí wọn so síwájú kí ó tó di pé a máa dáhùn àwọn ìbéèrè so àbẹ́ àwọn náà wọ́n bá sọ ní gbólóhùn kan àbí gbólóhùn méjì فليتفضل مشكورا الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة آه، الله وبركاته أستغفره وأتوب إليه tí tàbí sólẹ̀ láti bá jẹ́ kí ọlọ́pàá lálàkọ̀ọ́kọ́ lẹ́yìn ọlọ́pàá ìlú papọ̀ àtọ́wọ́n lẹ́yìn ìwọ̀n àti lẹ́kọ̀ọ́ ilẹ̀ ìfìdí ọlọ́pàá tó wà lókè mẹ́rin lọ́pàá ọlọ́pàá ìwà ìlàyà ìlú tí a wáyé àwọn aṣèwà tó bá wà sọ̀rọ̀ ọlọ́pàá sáré sọ̀rọ̀ रंग को संदेश में और चाहे रंग bá wọn àgbàlagbà tí wọ́n ti òun lọ́kà wọn ọba ti tábùrù ọba súnà wọn kọ̀ọ̀kà wa ẹgbẹ́ pé kùránì kan lónà ó dì wọn ojú súnà sí òun là náà ti èyí ló lálà sí ẹni tó bá jẹ pé àti kùránì àti kẹ́kọ̀ọ́ kò jẹ́ lé lọ́kà wọn bẹ́ẹ̀ èyí tó bá ti bá sì sí ti wá mú àbí ìta bá lọ́wọ́ àgbàlagbà tí wọ́n ń ṣe òun nìkan làwọn mọ̀ sí fóònù jẹ́ wà ní بس لنعم الجلال ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ẹni tí ó bá tẹ̀lé tó náà fi ṣe ìlú jìnnì kí ni èrè jẹ́ náà náà ni èrè jẹ́ àlìjẹ́nà náà ni olóòrò ti sàlàyé wò mí kí n tó bá tẹ̀lé lọ́lọ́run àti ìdíṣẹ́ ogun sọ́rọ̀ fún ìta nígbà tí ó sọ̀rọ̀ nípa ogun pínpín ọlọ́run ìdíkínú ìjẹ́nà sọ́rọ̀ ìdínà bí ha wọ́n ọ̀dáníkà ìfọ́ọ̀rù alàrùn ilé ìjẹ́nà gbàjọ́ àpàdé tó bá yapa ìdíṣẹ́ ọlọ́run wà mẹ́yà sí láhàwà rọ̀súlà wà yà ní tó bá takò tọ́lọ́ àti ìrìnsẹ̀ ó tún takò ó kọjá lọ́lọ́run fa inna lahu nara jahannama khalidan fiha wa lahu azabun azim ọlọ́ọ̀dí náà jẹ́ àná mẹ́rin jẹjẹ yóò wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́gbẹ́ ni ìyá tí ó tún máa sí kí ni ìyá tí wọ́n ń yẹ̀yẹ́ wà ní ẹ̀sùn sí kọ́ àgbọ́dọ̀ fojú kéré ìkẹ́kẹ́ ní ìṣúná nípa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rù lẹ́nu àwọn afúnniláwà ní ìdílé ọdún wákàtí aláàbùmọ̀dá ní ìpàdé ìjọba ní ọdún wa ibi ìyàwó kan láàrín ọjọ́ wọn ti kọ́kọ́ gbọ́ wákàtí ẹni la ilaha illallah muhammadu rasulullah la ilaha illallah muhammadu rasulullah èyí tó fẹ́ ti muhammad gbàgbàgbà yóò dúró la ilaha illallah muhammadu rasulullah èyí tó bá ti muhammad gbàgbàgbà yóò dúró wọ́n ní ẹni tó bá fọ́ bí Muhammad yakata ní oṣù ìlàlá ìlàlá Muhammad Rasulullah ẹni tí ó ṣubú yakata yóò jábọ́ lójú àwọn ènìyàn láyé bí yóò lé ẹ̀yẹ lójú àwọn ènìyàn láyé bí tó bá di láti àpá yóò wà jábọ́ sí wọn fa iná lọ́wọ́ náà rọ̀jà ní àmàkọ́ ìyá sí náà. ikú máa wà nínú ọ̀rọ̀ ìsìnkí lára àwọn ọ̀nà tí àwọn èèyàn wá fi takú sílẹ̀ lẹ́yọ Muhammad sallallahu alaihi wasallam tó já sí pé kọ̀yẹ́ kó já sí pé inú ìlú yìí láti máa rí kọ̀yẹ́ kó já sí pé ìlú àfà ìlú onímímà irú òtí máa ṣẹlẹ̀ òun ni káwá wá gbogbo pé olùdíjà

ìṣẹ̀lẹ̀ tàbí àwọn Muhammad sallallahu alaihi wasallam anẹ́bì yẹ lápẹ̀bá ẹ̀lẹ́ kábíkó wá ìwó nínú àwọn ìyàwó anẹ́bì àwọn Muhammad sallallahu alaihi wasallam kí ọ wà pẹ̀lú ìyàwó ìwó nínú ìyàwó anẹ́bì wasallam tó ìwó nínú ìyàwó àwọn sàábé tọ́já sí pé wọ́n ní ìwé ìyàwó ìwó nínú àwọn ọmọ wọn lóbìnrin tí wọ́n èlò ìyàwó gbogbo àwọn àfáàkà àmàláfà àgbàwọn ìmọ̀ọ́mọ̀ ẹ̀lìkì àwọn àbúrò àyífà àwọn ìmọ̀ọ́mù ṣáàtìyà oríta gbajúmọ̀ wọn náà èwo nínú àwọn ìyàwó àtàwọn ọmọ wọn tí wọ́n ní kò nílò jáàbù ẹ dákun èdè ni wọ́n ti pè àṣà

ẹwà ya ẹ̀yà pẹ̀lú sí apákan èyí tó wá ti bá fẹ́nu wa mú òun lámọ́lù èyí tó wá bá fẹ́nu wa mú àpàtì àkọ́tì àbẹ́yìn tó wá bá ládé àti wa mú láti tí ó bá bá ládé àwọn mú kò sí a bá àgbàlagbà tí wọ́n ń ṣe wọn là á sì ta bá bá wọn yìí tí a ti bá lọ́wọ́ wọn àti kọ́lá bí kọ́lá ní bá gbé wa kọ́lá bí súnà bá gbé wa ìsìláàmù wo nìyẹn irú ìsìláàmù wo nìyẹn ọlọ́wọ́ bá lé kí ọlá onye ní wà máa káàdà lè mú mi ní wádà mọ̀mínà sí ọ̀dọ́ fún ati lóbìnrin lọ́kùnrin àti mọ̀mínà lóbìnrin ìdáàkọ̀dọ̀ lọ́wọ́ wa rọ̀súlù amúrọ̀n tọ́lọ̀ àtòjíṣẹ́ rẹ̀ tí wọ́n bá kan ya pàṣẹ ọlọ́run àtàlẹ́bí fojú wà kùránì sáwọn fúnra wa ní wọ́n wá ní sọ́pùlẹ̀ hazard yába níbẹ̀ kí ló ń tẹ́ tó já sí pé àwọn asọ̀kùnrà lè di nǹkan mẹ́kà ní nǹkan tẹ́bí yóò fi wá ní ní gbogbo tó bá dẹ̀ àlú ṣe fúnlẹ̀ lálọ èyí tàbá níbẹ̀ ní sí àwọn akàwà sọ ìsàkùnrà nì lásán fún كتاب أنزلناه إليك مبارك ليتدبروا آياته kíra ya sọ kalẹ̀ fún kíra tó bá ìbáríkà yìí fún ó lè ronú sí àwọn àyà lẹ́nu kẹ́lẹ̀ ronú sí kẹ́lẹ̀ mú àwọn àjájọ́ ọbẹ̀ lónìí wọ́n nínú ìbéèrè àwọn ìmọ̀ wọ́n ti parí ọ̀rọ̀ wọ́n ní ẹni kò ní sí ìpínpọ̀ tó yapa sí náà ọmọ ìṣẹ̀lẹ̀ nǹkan méjì yóò fà ń kọjá ìmọ̀ ó wáyé ká sọ pé ẹni tí a ń pè ní àfa olùmọ̀kan òun gẹ́gẹ́ ní ọ̀wà jẹ́ alágbàtẹ̀rù ìtàkùn ìjáàbù sọ́yẹ kọ́ yí bẹ́ẹ̀ alẹ́ pé ìsà àfààní alẹ́ nìkan ìtọ́nà gbàgàdàgbàgàdà nínú alkùránì kí ó sì pamọ́ nínú súnnà kí ó àlàfà wá já ìmọ̀ kan yọ́ jẹ́ àbòsí ó ní torí pé tí ànábì àwọn olùsàn tó mú wá ìmọ̀ ni ẹni tó bá mú tó yàtọ̀ sí wá ìmọ̀ kan ni nígbà ànábì mú wá déédéé ni ẹni tó bá sọ ìdàkejì àgbòsí ni àwọn òbí láàárín bá gbọ́rọ̀ àwọn àfáà báyìí ẹjẹ́ ká padà ẹ̀kùnlẹ́yìn wọn ó sì wọ́n lọ́nà àwọn síwájú jọ máa ń sọ nínú wọn ò ní máa sàrànlú nǹkan ní ìfẹ́ wọn wọ́n mọ̀ sọ tó lẹ́ ẹ̀dàkùn nípa sọ́ra ìlú ìlú kọjá kọjá sí pẹ́pẹ́ yìí láti tó máa gbogbo ti jáàmù ìlú àfà bí ẹni pé ọ̀rọ̀ jáàmù sínú ẹ̀sìn kìí sọ́rọ̀ ẹgbẹ́ kan ló ní ìjáàmù wà ní láti ní lábẹ́ òun ẹjá fi ọlọ́rin kúrò lórí sínú káàfà tapá ti pẹta yíyẹ tí wọ́n ní islam ẹgbẹ́ ti apá tẹ̀sẹ̀ sí ẹ̀tún wọn apá tẹ̀sẹ̀ bẹ̀ wọn kò sí bẹ́ẹ̀ bí jẹ́ mùsùlùmí pé ìyẹn ju wọ́n di sẹ́lẹ̀ fún àṣẹ náà wà lọ ọlọ́pàá fi oṣù ìjọba ètò ìlú márùn láti mọ ìlú ó yá lọ́pàá lẹ́yìn ìgbà lẹ́yìn ìgbà láti mọ̀ sí ọ̀pá ìlú àwọn ọ̀pá ìlú ṣẹlẹ̀ adúpẹ́ ah, <clears throat> fún àwọn afára tí ah, wọ́n ti ń ṣàlàyé ẹ̀sìn fún wa láti bàtà ti bẹ̀rẹ̀ afára tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lùsáàdì Ibrahim Dasuki adúpẹ́ fún wọn kọ́lọ̀wà aláwọ̀ sàmẹ́sàn bákan náà o ní adúpẹ́ fún ọ̀sáàdì wọn tí wọ́n ṣe tàbí lórí ah, ìdánilẹ́kọ̀ọ́ náà lè máa ń ọlọ́ọ̀bá aláàbáwa san àwọn náà lẹ́sàn rẹ̀ àwọn ìbéèrè wọ́n pọ̀ nílẹ̀ tí àwọn èèyàn ti béèrè àmọ́ síwájú kí wọ́n tó béèrè àwọn àkíyèsí ṣókíṣókí kan ó wà níbi táwọn àwọn àsáàdìrà bá ti sọ̀rọ̀ báyìí àwọn olùmọ̀ bá ti sọ̀rọ̀ báyìí àwọn ọ̀rọ̀ kan wà tí mo máa ń sọ tí ó jẹ́ sí wípé ọlọ́run ọba Allah òun ni ó sọ ọ̀rọ̀ náà tí ó kí àwọn ọ̀rọ̀ ronú sí gbogbo wa náà ni a ó máa ka àwọn ọ̀rọ̀ náà nínú Al-Qur'an ọlọ́run ọba Allah ó pa Nabi sallallahu alaihi wa sallam pa aláṣẹ Nabi pé in nafa'ati dhikr a'udhu ṣe ìrántí ṣe wáàsí nígbàtí wáàsí bá sáǹfàní ẹni pé gbogbo wá sí kójọ yìí wáàsí sáǹfàní ni gbogbo aná là ń tẹ́tí gbọ́ àpadà sí aburú pé ànígbọ́n tọ́lọ́wọ́ bá sọ tánàbí sọ kọ́lọ́wọ́ bá aláàkúnmọ́ yorùbá wa anábì sallallahu alaihi wasallam ní ìwà anábì ṣe wáàsí fáwọn èèyàn nígbàtí wáàsí bá wà ó ọlọ́wọ́ bá ní sayadzakaru man yakhsha ìwà nẹ́bí ṣe wáàsí àwọn èèyàn tẹ̀lé wáàsí rẹ àwọn tó bá níbẹ̀rù ọlọ́run torí pé ò ní ṣe wáàsí àti pẹ̀lú kí lọ́lọ́wọ́ bá sọ kílà nẹ́bí sọ ọ̀rẹ́ tẹjẹ nẹ́bùhẹ́l ashkọ̀ àwọn kan ò ní tẹ̀lé àwọn wo ní àwọn tó ti yẹlé ibú jù ọláì ẹni tó rí ibú rẹ̀ ti gbópọn ẹni tó rí ibú rẹ̀ ti gba dìgírì ọlọ́wọ́ bó sọ pé wọ̀yẹ́tẹ̀jẹ́ nẹ́bù aṣẹ́ kí yù ó gbé wá ní pé wọ̀yẹ́tẹ̀jẹ́ nẹ́bù aṣọ́ ẹni tó rí bú rẹ̀ ti tó pọ̀ gan òun ni ò lè gbọ́ ẹ̀dàkùn báwo lè bí àti yóò ní ṣe jẹ́ olórí bú jùlọ báà ní ṣe abẹ́lọ́wọ̀n bá ìdíkẹ́ ọlá ọlọ́run ní jẹ́ màpadà sí aburú àlékún dáadáa ọlọ́run bá ìdíkẹ́ olúbà wa sí fún yín ìnífẹ́ẹ̀sìn ọlọ́run bá ìdíkẹ́ olúbà wa lékún rẹ̀ lọ́kàn yín sẹ́rí ẹ̀yin bàbá wa mo fẹ́ dájú ọ̀rọ̀ kankan yín ọ̀rọ̀ sókí náà ni ẹ dákun torí ọlọ́run ẹ dákun torí ọlọ́run lára àwọn nǹkan táwọn afárá sọ láìpẹ́ yìí táláwọn èèyàn wọ́n ń kórìíra súnnà ẹ̀yẹ mọ́ bá wọn kórìíra súnnà mo fẹ́ gbà yín mọ́ra ni ẹ má bá wọn kórìíra súnà torí pé ọlọ́wọ́ bá àlékè ọlá kò fẹ́ kéèyàn kórìíra súnà ọlọ́wọ́ sọ́nu sọ́nà Muhammad ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم أعمالهم ìyẹn ni pé àwọn tí wọ́n kórìíra ẹ̀sìn ọlọ́run ọlọ́wọ́ bá ní sọ bẹ́ẹ̀ in tó fà ní pé wọ́n kórìíra ẹ̀sìn ọlọ́run torí náà bàbá kórìíra ẹ̀sìn mi mo sì bà iṣẹ́ wọn jẹ́ ọlọ́run bá fún mọ́ bà iṣẹ́ wa jẹ́ o tí a bá ti pè kórìíra súnà irun tẹ́ ń kí sàkátẹ́ ń yọ sallallahu alaihi wasallam sẹ́rí ìmọ̀ràn kejì ni pé àwọn ọmọ yín kìí sọ̀rọ̀ ẹ̀rin wallahi kìí sọ̀rọ̀ ẹ̀rin nínú àgbá kò tá láwùjọ wa ni pé eh tẹ̀blígì ló mú wa tẹ́kùtùkùtùkùtù nílọ ẹ dákun ẹ dákun ẹ lè má fọmọ ikú tẹ̀blígì o àmọ́ àwọn tó bá jẹ́ ó súnà tí wọ́n ń tẹ̀lé kí lọ́lọ́wọ́n ọba sọ kí lànàbí sọ wallahi ẹ̀fà àwọn ọmọ yìí torí pé oríire ẹ̀ẹ́dí kó nǹkan ní o tó kọ́lọ̀wọ̀wà Allah kí ó ṣàánú wa O forí jì wá ó kàn jọ àwàdà ní ọ̀rọ̀ tí ń lẹ́kùn ni wàláhì ọ̀rọ̀ tí ń páyàn ló jẹ́ ẹlòmí kórìíra súnà débi pé kò tí ẹ̀ fẹ́ rí ní kankan tí ń ṣe súnà lẹ́yìn àkìtàn ẹni à ẹ̀ ń súnà sì máa pa káàkiri ẹni tí ń rúpa ń rúpa òun súnà gan ní múra jù ó gbà kó no ah, oh, ọ̀rọ̀ kìí ọrọ ọ̀rọ̀ rárá à ń ṣe gidi ni o láti ń tẹ̀lé kí lọ́lọ́run sọ kí lànàbí sallallahu alaihi wasallam sọ wàláì kìí kọ́bẹ́ yà ń ṣe ìgbéraga o alhaku yuqal ìyẹn sọ òdodo ni mọ́jẹ́ ká bá wọn súnà torí pé èèyàn súnà rẹ̀ kọlọ̀wọ̀n bá kúmọ̀ báyé wa jẹ́ wa sallallahu wa sallam wa barika ala muhammadin wa alihi wa sahbihi ajma'in a lọ bí ìbéèrè báyìí àmọ́ ká má fi gbàgbé ìjòkó wà ní ìrọ̀lẹ́ òní ní agbádáyẹmí company ní ìsàlẹ̀ àṣà bí ṣe máa ń wà ìsáàlù náà ni a ṣe ń bá lọ bí ibùn láì tààlà tí a ti ń jẹ́ mawsu'atul firqil muntasibati lil islam tí ìkánná àgbà àpá tí wọ́n ṣe agbátẹrù àwọn olùmọ̀ tí wọ́n kó jọ àpá náà ni Sheikh Uluwi ibn Abdul Qadir As-Saqafi kọ́lọ́wọ́ bá Allah kó bá wa ṣe dáadáa fún àfà tí àwọn àfà àtàkùtà ẹ̀jọ àti àwọn àfà wa tí wọ́n bá wa ṣàlàyé ẹ̀ inṣàlọ́hù tààlá ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ẹni yìí ìbéèrè òun ni wípé wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n sálámà wọ́n ní àwọn fẹ́ jẹ́ kẹ́ bá wọn ṣàlàyé àyà yìí ní ṣókí àyà tọ́lọ́mọ bá ní kí ọlá ti ní wa annal masajida lillah fala tad'u ma'a فلا تدعوا مع الله أحدا الحمد لله والصلاة والسلام على رسول وعلى آله وصحبه وسلم آية nínú suratul jinn ọ̀nà ni àyà ìwà ọlọ́ọ̀bà àlẹ́kẹ́lá sọ fún wa pé wà á nà almasajida lillah dájúdájú gbogbo àwọn almasajid àwọn ibi ilé ìjọsìn fọlọ́ọ̀bà àlẹ́kẹ́lá àwọn ilé tàbí ìjọsìn fọlọ́ọ̀ lillah gbogbo ẹ̀ pátápátá ọlọ́ọ̀bà àlẹ́kẹ́lá lónìí fala tad'u ma'a Allahi ahada ẹ má wàá pé nǹkan kan nípa fún ọlọ́wọ́ bá a lè fi ọlá ìtumọ̀ kánú so nínú ìtumọ̀ tó tó wà fún àyà yìí nígbà àwọn onímọ̀ nípa tafsiri sọ so àwọn àmì sọ́nà àwọn onímọ̀ tafsiri pé nazalat fi àdọ́ ìsújúd pé àyà yìí ó sọ̀ka lórí àwọn oríkèéríkè méje tá àwọn fi forí balẹ̀ rí àwọn fi ọwọ́ wa méjèèjì eékún méjèèjì ẹsẹ̀ méjèèjì àti wájú wa àwọn oríkèé méjèèjì tá ànábìnrin ká fẹ́rí kalẹ̀ yìí wọ́n ní gbogbo ẹ̀ pátápátá tọ́lọ́wọ́n bá àdéjọ́lá ni fala tad'u ma'a Allahi ahada káti má ṣe kéde káti má pè nǹkan kan mí papọ̀ mọ́ ọlọ́run bá rí kọ́lá wallahu ta'ala a'lam. ìbéèrè ẹlẹ́kejì ló pé wọ́n ní kí ni ìdájọ́ Islam pẹ̀lú èèyàn tí ó kúnlẹ̀ fún màmá rẹ̀ àbí bàbá rẹ̀. naam ìdájọ́ Islam lórí àbí tó tẹ̀ fún yàn àbí tó dọ̀bálẹ̀ fún yàn òun náà ni pé tó bá yẹ pé tó máa ń pè nǹkan yóò dáa ni ìdájọ́ yẹn náà ni pé haram nìkan tó ṣe ẹ̀ṣẹ̀ lónìí látara pé omi kì í nítorí pé gbogbo àlàyé dàsí fúnra síwájú pé tó bá wà ní ibi ìjòkó yìí a ọ̀pọ̀lọpọ̀ nǹkan fúnra pé àwọn kan dáhùn ṣe nínú ẹ̀sìn bá ṣe máa ṣe àwọn ẹ̀sìn wa gbẹ̀lá anábì sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa tẹ́bi dé kíkí bóòlù àṣẹ kíra ẹni anábì kọ́ alẹ́ kọ́ bá ṣe kíra ẹni kí ni ládá ti bẹ fún tá a bá kíra ẹni àwọn ọ̀nà wo lágbàdá àbí kíra ẹni gbẹ̀lá anábì kọ́ wa gbogbo àwọn nǹkan tó wá jọ máa báwọn yẹn sí ń kíra láwùjọ wáyé àwọn míì náà ń ṣẹlẹ̀ láyà nẹ́bí náà tánà bí ó sì gbà wọlé tí ó gbà tó ṣe fóun lápòjúwe Mu'adh bin Jabal radiyallahu anhu nígbà tó lọ sílùú Sham nígbà tó darí ó bá tó jẹ́ pé wọ́n á máa tẹ kọ̀kọ̀rọ̀ báyìí ní tó kí àwọn èèyàn lọ́hùn ní àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́sìn míì gbàtí Mu'adh bin Jabal dé tó ṣe bẹ́ẹ̀ fún anábì sallallahu alaihi wasallam kó fẹ́ fún anábì lé kí anábì sọ fún anábì ní ma hadha ya Mu'adh èwo tó lélẹ́yìí rẹ̀ Mu'adh ó lóun rí tán ń pàwọn èèyàn lé nìí òun sì rí pé wà nábì sallallahu alaihi wasallam wọ́n gan ó lápẹ́lẹ́ jù wá lọ láti kama lò fún wọn náà anábì sallallahu alaihi wasallam sọ pé rárá o law kuntu amiran ahadan an yasjuda li ahadin la amartu al-mar'ata an yasjuda li zawjiha sọ pé ó bá lẹ́tọ̀ọ́ fún yàn àbí tó wọ́n bá pààyàn láti pé ẹ máa tẹ̀ fún ẹni ẹ máa rùkú ẹ máa tẹ̀ ọkọ̀ àbí ẹ máa fẹ́rí kalẹ̀ fún ẹni ní obìnrin lọ́wọ́ bá pa láti pé kó tó pọ̀ jù ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí yóò sọ pé gbogbo agbó súnà tó ń ṣe o àmá sáàmà kúnlẹ̀ bẹ́mi ni gbogbo agbó súnà tó ń ṣe wọlé o àmá ti kúnlẹ̀ òun lèmi ò nígbà wọlé wọ́láwọ́ bá ṣe fún gbogbo èèyàn yóò tèmi tí mo jẹ́ àbá rẹ̀ kó bẹ́ẹ̀ yóò tèmi tí so eléyìí ní sí ó yẹ ni pé kí lọ́lọ́run sọ nípa rẹ̀ Ọlọ́run ti sọ̀rọ̀ nípa eléyìí sallallahu alaihi wasallam gbogbo tánàbí wá fún wa ká tẹ̀lé kò sì sí àwọn sàbẹ̀ ànábì wọ́n ní tánàbí sallallahu alaihi wasallam táwọn bá wọlé sí tánàbí bá wà

àbí kí wọ́n fi ẹnu àgùnkú kan bàbá ní wọ́n ti gbá à ẹlòmí lè sọ̀sán dòmí torí ẹ̀ yá àwọn bàbá ní ṣe gírí àwọn tó máa fẹnu ka ànẹ́bì àwọn fẹnu ka sọ̀yí Bukhari àwọn fẹnu ka àwọn sàbí ànẹ́bì ẹlòmí kò tiẹ̀ nítorí lára rẹ̀ sẹ́wọ́n gbogbo àwọn báyìí náà gbogbo àwọn àwọn àtàwọn gbé ọlá wọn ni wọ́n sọ̀rọ̀ nípa tí ń jẹ́ ìkúnlẹ̀ bàbá ní mo ti gbá wọ́n sọ nínú wá sí wọn fídíò ní kèsì gbọ́rọ̀ pé wọ́n ká ohun àbí wọ́n ti wá ti dókítà ohun wọn wọ́n ti wá chíńjẹ̀ wọ́n ti sọ́ nǹkan míì wọ́n béèrè lọ́wọ́ bàbá ń gbà níbẹ̀ yìí bàbá ní kíkí Islam òun náà ní ká sálámà síra wa ká bára wa lọ́wọ́ nídùú bàbá ní gbogbo ẹnikẹ́ni tó bá kíra wọn tó wá kúnlẹ̀ fúnra wọn àbótẹ́ tó jẹ̀ níbi á débi débi dèdè ìgbà tí wọ́n bá rùkú báyìí wọ́n youtube èyí ò ní bẹ̀ tí ṣe kàmẹ́lì sọ bẹ́ẹ̀ ó wà lórí fóònù yáyí náà ṣe ọlá kí ló ní pàtí àwọn àdàbíyà tí wọ́n mẹ́lẹ̀ yìí kí ọba ní sinikẹ́ wọ́n ṣe kí ni wọ́n ní kíkí islam náà ní ká bàrà lọ́ka sálàmù wa wọ́n ti sọ pé ó ń kárùkù ẹni tó bá ṣe yóò rojọ́ wájú ọlọ́run ṣe tí wọ́n mẹ́lẹ̀ yìí wọ́n ní bàbá náà ń ṣe wọ́n ní bàbá náà ń ṣe ẹlákùn ṣe ẹ̀rí lẹ́yìn ẹni tí ń sọ fún apẹ́ta mọ́ mú tí tó ni a rí pé òun dọ́gbọ́n lè jẹ́ ẹskìsì fáwà lọ́dọ̀ ọlọ́run káwa ní ah, ẹni tó ní ṣe yìí àwọn ọmọ bá a ó lè ní rísì táwọn fi ń ṣe ó lè jẹ́ pé tọ̀ ọlọ́run kan ní kódodo jáde lẹ́nu wọn káwọn má rí tẹ̀lé wọ́n sàn ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá alágége bẹ́ẹ̀ bá jẹ́ mọ́ríkàsí yóò ṣe kíni yóò sì já dàbí méjèèjì náà ni bẹ́ẹ̀ náà bàbá alágége àwọn tẹ̀ tún kọ́ tíra wọ́n kọ́ sínú tíra ẹ̀ ń alìsílámù wọ́n ló mọ̀ ṣe fáwọn ìjọ mi o wọn ò mọ̀ tí wọ́n pè ní kíni wọn ò mọ̀ tí wọ́n pè ní ìtìjú rárá wọ́n àṣà òfin khatman wọ́pìtìdà wọ́n ṣe àṣìṣe ń tẹ̀ pátápátá níbẹ̀rẹ̀ tẹ́ parí wọ́n bá náà ó fi sùjúdì wọ́n hìnà wọ́n wá mọ ìkúlẹ̀ wọ́n mọ àpọ́nlé wọ́n mọ ìtìjú wọ́n mọ balórí pé kí ẹ ṣe kíni ká fẹ́ níbalẹ̀ fúnra wa ká tẹ́ kọ̀rọ̀kọ̀rọ̀ fúnra wa wọ́n sọ di ká bọ́ bàtà fúnra ẹni nígbà táwọn fẹ́ kíra ẹni wọ́n ti kà á kún pé ògbọ́dọ̀ mọ́ bàtà bàbá wa ka orin yẹn nígbà tí wọ́n ká níbi kan bàbá ní gbogbo orúkọ tá a sọ yìí o ẹni tí ò bá ti ṣe láàrin wọn láwùjọ wọn ó sì kí ni ó sọ nífẹ̀ẹ́ tó ti di kèfèrí sí táwọn ṣe láwùjọ àwọn wọ́n ní gbogbo ọ̀nà ni wọ́n gbà tí wọ́n gbógun ti tí wọ́n bá sọ̀tá látara pé kí ni kò ṣe bẹ́ẹ̀ fún wọn ṣebí ṣe kàdà mọ̀ lóṣù eléyìí tí sì tíra wọn àkó sí wọn lẹ́nu àwọn gangan ni wọ́n sọ ni wọ́n kọ́ kalẹ̀ sínú tíra tó dábàá wá ṣe dáa ni àwọn tá à ń kéèmù pé àwa ni màlúkàzí tó yẹ pé tá a bá gbọ́ kí wọ́n dákọ̀ sí wọn báyìí á bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lóru ó yẹ ká mú ọ̀rọ̀ yìí náà ká tẹ̀lé wọn níbẹ̀ bá àbá sì wá lè mú ká tẹ̀lé wọn bẹ́ẹ̀ àwọn tá a wá ń mọ̀rọ̀ bàbá yín àwọn tá a mọ̀rọ̀ Sheikh Adam àwọn tá a mọ̀rọ̀ Sheikh Kamal ó yẹ kẹ́ mọ́ fọwọ́ rẹ̀ wọ̀ wá èsì bàbá náà ló sọ tí wọ́n ṣe yìí ẹ̀dá báwo bá tiẹ̀ ṣe ẹjá fọwọ́ wọn wọ̀ wá àwọn yẹn bá wá gbé súnà bá wá lálùgẹ́ ẹ ó yẹ kẹ́ fẹ́ràn wa ni kò yẹ kí ìwọ̀n máa ṣe kí ni kò yẹ kó máa ṣe jà so àlùmọ́hìmù ni pé bá ṣe máa kíra wa Ànábì sallallahu alaihi wasallam ti kọ́ wa kò sí kúnlẹ̀ ń bẹ̀ kò sí dọ̀bálẹ̀ ń bẹ̀ kò sí ìfẹ̀ríkànlẹ̀ ń bẹ̀ kò sí ìfẹ́ ọrùn kọ̀kọ̀rọ̀ ń bẹ̀ ká sálámù ni kò sáfàní kankan bẹ̀ fún wa sáfàní bá wà ń bẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n ti fi hàn wá ìdá àbí ń sàpọ́nlé ṣẹ́ka dáàmù ní ti ń jàpọ́nlé ìdí ń jẹ́ ni ó jẹ́ ọmọ àgbàlagbà ni ó gba òdodo kó o sì jìnnà sí gbogbo nǹkan tí wọn náà bá mọ̀ yìí ni nǹkan tó yẹ ẹ̀yẹ́ nǹkan tó bú yẹn kó jìnà sí gbogbo àwọn àbàjẹ́ láwùjọ nígbà ń pè pé ẹni tẹríba nu tó bá ti kú òlé lẹ́yìn lẹ́yìn wọn láwọn nǹkan mí tẹríba pé tẹríba mọ́ o so bàbá lágége àti bàbá ní wọ́n ti gbá wọ́n ní òsínkúnlẹ̀ nínú ẹ̀sìn wa wọ́n ní òsínú dáa fi ń pààyàn lé yorùbá náà ti sọ káwọn náà tó sọ wọ́n ní kúnlẹ̀ ṣéwà àbí yorùbá òbí bẹ́ẹ̀ ni wọ́n ní kúnlẹ̀ ṣéwà ẹ̀dàkùn ìwà dáadáa pọ̀ àwọn òbí àǹfààní tó ń bó ṣe fún wa pọ̀ ká máa sọ yìí kúnlẹ̀ tí ò wúlò ká máa kúnlẹ̀ fún ọ nísìnyí èló wá lówó lówó àkáǹtì ẹ̀ àgbà tó wá kúlẹ̀ fún bíláwọ́ rẹ̀ báyìí tó bá láti 100,000 ẹ̀dá kò sí kúlẹ̀ àǹfààní olówó wà bẹ́ẹ̀ so kò sáǹfààní kankan bí àǹfààní tó mú sí fún wa ní bẹ dáadáa ẹ̀yìn ká fi àwọn ọmọ alọ́kàbalẹ̀ tó bá tẹ̀lé súnà ní káwọn tẹ̀lé ká tẹ̀lé súnà Nabi sallallahu alaihi wasallam yìí ni ó jà gbádùn ọmọ láyé á sì tún jọ gbádùn ara wa tó bá jíjọ gbé dàlùkì yá ma wallahu ta'ala a'lam. bàbá tí èdè ẹsẹ bàbá wa gan táwọn kú fún òun náà tó sọ ṣé káfíńkọ́ gírí Jilani táwọn Qadiriyya ó sọ ní musannaf ibn abi shayba ó ní yukrahu al-inna inda tahiyya kéèyàn máa tẹ̀ kíyàn kéèyàn máa kúnlẹ̀ kíyàn kò dá nínú ẹ̀sìn Abdul Qadir sọ ibùn bàbá tí ó gbé Islam wọ Nàìjíríà sọ eh, eh, Usman ibn Usman ibn bàbá yẹn sọ nù Ihya Sunna wa Ihmadul Bid'ah wọ́n haram òun ní ká máa tẹ̀ kíyàn kí làtún wá wá sẹ́ni tán sọ páwọn bàbá ìsọ fún tí ó gbọ́ sóhun ní wọ́n gbọ́ pọ́lọ́wọ́ bá sọ ànábì sallallahu alaihi wasallam gbọ́ àbí pọ́lọ́wọ́ bá lè kí ọlá kó sànú àyífẹ́ ẹnu tí ń lálàsẹ̀ iwájú pọ́lọ́wọ́ bá kó sànú wa o kó sànú wa kó foríjì wa o ó ṣe àwọn wa kùdìẹ̀kùdìẹ̀ tèmi náà Ọlọ́run jẹ́ kémi náà lè fílẹ̀ kò tó tán Ọlọ́run jẹ́ mi náà lè fílẹ̀ torí pé kò sẹ́ni tó mọ́ tán kò sẹ́ni tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ gbogbo àwọn àfáwà náà tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó jẹ́ káwọn náà lè fi kùdìẹ̀kùdìẹ̀ lẹ̀ àti gbogbo alápapọ̀ bẹ́lẹ̀ yóò ṣe jẹ́ nìyẹn ẹni yìí bẹ̀rẹ̀ pé kéèyàn máa sin ajá nínú Islam. àkísòkòtò yóò balẹ̀ ẹ̀ṣẹ̀ ni kìí ṣe bọ̀ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadithi rẹ̀ ó ní ma asala ka'abayn min al-izar fa huwa fi an-nar anabi ní gbogbo tó bá ti kọjá kókósẹ̀ nínú aṣọ tí yẹn bá wọ̀ fàwọ́wà fi náà anábì ní iná ni wọ́n fi jó tó bá jẹ́ òkúta ìkìyàmù kìí sọ aṣọ wọ́n fi náà jó ibi tí èèyàn tí aṣọ rẹ̀ tó kọjá kókósẹ̀ yẹn òníwà ni wọ́n fi náà jó tó bá jẹ́ òkúta ìkìyàmù gbogbo nǹkan tí ànábì bá ti fi tó bá ti àtáàkì iná mọ́ ká mọ̀ ìpé ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni tánàbì bá ti dákọ̀ iná bẹ́ẹ̀ ká mọ̀ pé kẹ̀bí ọ̀rọ̀ ń dìbí kaba ìlùdùnú inú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá wọn àná bí sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam so látara di eléyìí àdídélé wọn bàbá wa náà sọ wa ẹjẹ káwọn náà máa ṣe kíni ká máa pàkíyèsí wọn ká sọ wọn máa ṣe kíni kó má kọjá kó má dé kókó sẹ ọ̀dà tí o bá lè débi sallallahu alaihi wasallam ànábì ní aṣọ ọkùnrin ẹ yufurrat al-mu'min ila ansafi sak anábì ní aṣọ tọ́kùnrin ó máa wọ̀ ìdájí ojúgun ní kó máa dé tọba yọ́ máa kó lè jọ́dé dájí ojúgun anábì ní mọ́jọ́ sí gíní mọ́jọ́ kọjá kókósẹ̀ so eléyìí anábì sallallahu alaihi wasallam ṣe rọ́ọ̀sọ̀ fún wa ni ẹ̀sìnbá àti rúùlù gẹ́gẹ́ òfin gẹ́gẹ́ ni pé ìdájọ́ ojúgun ni ó wá fún wa ní kíni fún wa ní rúkṣọ́ ó sí concession fún wa ipe kó má ṣe kíni kó má kọjá àkókò sẹ́ẹ̀ so ẹni bá ti wá ní ó kọjá àkókò sẹ́ẹ̀ tó sì mà lẹ́gbà tó mà tán so irú eléyìí ẹ̀ṣẹ̀ náà ni ó máa ṣe kíni ni ó máa gbà so eléyìí kìí ṣe kíni kìí ṣe ẹbọ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ajá tí ń dájọ́ kéèyàn máa sin ajá anábì sallallahu alaihi wasallam anábì ní ẹni tí máa tó bá yàtọ̀ sí àwọn nǹkan mẹ́ta kan ìdí mẹ́ta kan ní bá fi ń ṣe ajá ànábì ní ládá tó tó kìrọ̀t tó tó di di òkè lánlá tó tó sóbì lọ ànábì ní òníwó máa yọkù nínú ládá rẹ̀ lójoojúmọ́ ànábì ní òun máa yọkù ẹlákùn ládá mẹ́lẹ̀ wá ní tí ó yọ ìtó tó lánlá kí alákọ̀ọ́kọ́ ẹ̀dì bá òun náà ní kálíbù ajá fi ń omi ń pẹ́ra anábì sallallahu alaihi wasallam òun náà èyàn lè ṣe kíni èyàn lè torí ẹ̀ kéèyàn máa fi ṣe ajá ẹlẹ́ẹ̀kejì òun náà ní kíni kalbul mashiya bẹ́ẹ̀yà ń dẹ́ran wọ́n da àwọn màálù nísìn àwọn òǹdè wúrẹ́ ó wá ń lo kínáwó ajá ẹ̀ láti ṣe kíni láti máa protect wọn èyàn lè máa lo ajá fún yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ajá tí èèyàn fi sọ oko Eh, èèyàn máa fi ń sọ oko yẹn dáko yẹn lóko lálá nìsín èèyàn wá ń lo ajá yẹn láti fi sọ oko ànábì ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun nìkan òun lẹ́yìn máa torí ẹ̀sìn ajá pé kéèyàn wá lọ lè ra ajé ìbò ẹ kó jẹ́ pé oúnjẹ téèyàn lè jẹ kó máa rà fájá àgbà tó yẹ pé ó tún wá kú ó tún wá wílì ogún rẹ̀ fájá àwọn ọmọ bẹ́ẹ̀lẹ̀ tí ó jogún ó tún wá wílì ogún rẹ̀ fájá gbogbo àwọn eléyìí nìsín kátàkátà ní ooru kí ẹ máa máa kátàkátà táwọn èèbò gbé wá so ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam tó ní ẹ̀ fi lè gbà tí ó fi sin ajá nìyẹn nínú hadith Abu Hurairah radiyallahu anhu Ah, inshallah ìbéèrè eléyìí yóò máa lọ sọ́dọ̀ àwọn òṣàbọ̀ ah, ah, imam inshallah ta'ala wọ́n ní pọ́blẹ́mù wa òun ni nípa ilé nípa súnà wípé gbàtà tí ń ṣe súnà nílé yẹn nísìnyí àwọn òbí wa ń sọ pé àwọn ó kọ̀ wá lọ́mọ kí ni tí a lè ṣe ìjọba ọmọ ọ̀rọ̀ Alhamdulillah alhamdulilayi wasalaatu wasalaamu alhamdulilayi ìbéèrè tán bẹ̀rẹ̀ síwájú kí á tó dáhùn rẹ̀ kéde kan bẹ tí a fẹ́ ṣe fúnra wa so àwa alùsùn náà ní ìsàlẹ̀ Gàmbàrí tí a gbé tó ìkalẹ̀ a ní àwọn pílánì kalẹ̀ fún àdúgbò wa yìí pàpà jùlọ ní sàlẹ̀ Gàmbàrí ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ súnà Nabi sallallahu alaihi wasallam a fẹ́ gbìyànjú láti pé a fẹ́ ní ilé ẹ̀kọ́ tí a ti máa kọ́ nípa súnà nàbí sallallahu alaihi wasallam a máa kọ́ àwọn kéékèèké a máa kọ́ àwọn àgbàlagbà kọ́dà àyè táwọn obìnrin náà tí ó ti máa kẹ́kọ̀ọ́ yóò wà ń so ọlọ́wọ́ bá alikọ́lá ti wá ní kí a ìpìlẹ̀ ti wà fúnrú ètò báyìí òun náà ni masjidu darul hadith ìtọ́wà ní sanusewu street lẹ́yìn ilé sanusewu ní ìsàlẹ̀ kókó mọ́sálásí wa ń bẹ a ní kíláàsì méjì péré ń bẹ so àmọ́ àwọn ṣègbìyànjú láti ní ìdákọ̀ ilé tó ti kíláàsì ó pọ̀ jù báyìí lọ ẹ́ táàbí tí ó jẹ́ pé àyó wà fáwọn èèyàn lóríṣiríṣi fọmọ kékeré fàgbàlagbà gómìnir so eléyìí ń bẹ ní ètò tá a fẹ́ ṣe tó jẹ́ pé gbogbo àná pátápátá òun náà la fẹ́ ká dá sí sí ọlọ́run ọba àdékíọ́lá kì í ṣe pé nìkan kan lónìí kì pé dúkìá nìkan bàbá yóò bá sí láyé mọ́ àwọn tí ó bá tó máa dé wọ́n máa bá ń bẹ́ wọ́n sì máa sàǹfààní pẹ̀lú ẹ̀ so látara di eléyìí so insha Allah bísẹ̀bí ìlà yóò máa lọ níbí yóò sì máa lọ ní gbogbo àyè míì náà nípa program tàbẹ́sì project ńlá ńlá ni afárá àwa náà wọ̀nà kan pé báyá yóò ṣẹlẹ̀ lọ́dún níbọ̀ ni lọ́dún méjì lọ́dún mẹ́ta ni kásá gbìyànjú ká máa ṣe lọ títí tọ́lọ́ ọba àdìgbọ́lá tí ó fi ní kí ó rọrùn fún wa iná ọ̀nà tá a tún lè gbà tá a tún lè fi dáwó sí ìdí ó fi máa ṣe fìdáhùn tó fi máa pa màlúù tó fi máa dáná tó fi máa ṣe ogbẹ̀ bó kú bá kú fọ́ ó lè gbé gbé owó kalẹ̀ pé ah mo fẹ́ kẹ́ kọ́ kíláàsì ó ti ka lórúkọ ìyá mi tó kú lórúkọ bàbá mi tó kú gbà tó bá ti ń kẹ́kọ̀ọ́ mẹ́ ládàá rẹ̀ kọ́lọ̀ bá gbogbo bá ń bá òbí mi tó lọ inú àwọn nǹkan tí èèyàn máa ṣe bó bíyàn ni bó ṣe bó didi mọ́sáàsì lè yẹn lè kọ́ ni bó ṣe di kíláàsì ni bó ṣe jíà lèyàn lè àti mọ́sáàsì ni gbogbo àwọn nǹkan dáadáa yìí àwọn nǹkan tí máa ṣe fókù ìyànú sí dáadáa rí ó bá wọn èsì àdádálẹ̀ ìbéèrè tí wọ́n béèrè òun náà ni pé àwọn èèyàn sọ pé àwọn ní problem pẹ̀lú pé táwọn máa ń ṣe súnà àwọn òbí ó láwọn kọ àwọn ọlọ́mà so kò sẹ́ni tá àpìlì sí àpìlì sómi á sì àpìlì sọmọ náà ni ọ̀dọ̀ àwọn méjèèjì náà ló wà ọmọ ní bùkátà sí láti ṣe sùúrù gan pẹ̀lú àwọn òbí rẹ̀ látara pé tó ń ṣe súnà nàbí sallallahu alaihi wasallam kò yé wọn mọ̀ pé ọjọ́ ọ̀nà ní tó wà tọ́mọ wá fara ní ogun tó bá ń ṣe fún ọ ó wá fara dà ìwọ wá ní ṣe kíni ìwọ ní yí ò ní yí padà sí wọn ìwọ ní ṣe bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn nítorí gbogbo tó bá ń ṣe fún yàn lórí súnà nẹ́bì wọ́n ṣe fáwọn tàbí ànẹ́bì ẹ àmọ́dùkún yá sí wọ́n ṣe fáwọn tàbí ànẹ́bì ni ẹ sáàdùmọ́ àbí wakọ́s wọ́n ṣe ìyá rẹ̀ ṣe é débi pé ìyá rẹ̀ lọ́wọ́ ní jẹun ní mú tó fi kú nítorí pé sáàdù gba islam fúgbọ́rọ̀ àwọn kan báyìí àti ìṣẹ̀lẹ̀ tipẹ́tipẹ́ ni ìwọ ló wà ní sùúrù pẹ̀lú màmá rẹ̀ ó sì máa sàlàyé wọn pé ẹ̀sìn ló ń ṣe wọn náà sì máa jẹ́ ọmọ dáadáa sí wọn òní máa láwọn wà tí ó da gbogbo àwà tí ó da nù wà rẹ tẹ́lẹ̀ pàtó ti ṣe súnà wọn náà ó ṣe jẹ̀ sí wa tó da ó máa ṣe dáadáa pẹ̀lú wọn gbogbo tó bá bẹ ọ máa ṣe náà àwọn alẹ́ kan kéèyàn máa sallallahu alaihi wasallam kéèyàn máa gbógun ti ọmọ nítorí pọ́n máa ṣe súnà anábì sallallahu alaihi wasallam ó léwu gan kò ní malérí ọmọ òun nìkan má ó ti takọ́rọ́ sí ànábì ó ti bínú ànábì báhùn ó ti takọ́rọ́ sí ọlọ́run bá àdékọ́lá ó ti bínú ọlọ́run tó rà ànábì sallallahu alaihi wasallam ṣe tí a bá gbógun ti ọlọ́run tó gbógun ti ànábì tó gbógun ti Islam ẹwù adúrú ìyà tí èèyàn bá jagun so látara di eléyìí ẹ̀dàkùn àwọn ọmọ wa ti máa ń ṣe súnà ẹ̀dàkùn fi wọ́n lọ́kàn balẹ̀ a ti sàbòsí ni láwùjọ wa àbùkátà pé kéèyàn parọ́ mọ́ èèyàn káàtì ṣe kí ni káàtì yááfì lẹ́tọ́ ikú parọ́ mọ́ èèyàn tẹ̀bá ọmọ sẹ́rìsì tó bá ń dalọ́rọ̀ sí wọ́n ní àbàbá ah, ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ní sáré bàbá kọ́dà bó bá parọ́ mọ́ wọn à nílé wájì á ní máa lọ nígbà tó ti ní bàbá àwọn lóra òun ṣe tọ́gbà tí ìyàwó ní súnà ànẹ́bì lòún tẹ̀lé kọ́dà kó ṣe kó sájí ànẹ́bì náà parọ́ mọ́ ànẹ́bì ah, ah, ṣe bóyá kó kọ́wọ́ bí wọ́n mú mi kọlu ànẹ́bì àgbà tó kéèyàn sọ pé ọmọ yìí mo kọ́ ọlọ́mọ gbogbo tó bá wù kó ṣe èèyàn lẹ́tọ̀ọ́ láti kọ́ ọmọ ọlọ́mọ nínú ṣẹ̀ríà Islam ọ̀nà kéèyàn lè fi gbà pé mi kọ́ mo bímọ yìí òun náà ni pé àárín ìwọ àti ìyá rẹ̀ ló wà àní ìyá àti bàbá ni ìyá rẹ̀ ló àkíyèsí pé o gbọ́ ọmọ yìí wá láti nìkan ni yá èmi pé mo bí ọmọ yìí ọmọ àlè ni ẹlòmíì ni bàbá rẹ̀ tó bá wá àkíyèsí ìyá rẹ̀ kò sí wàá tán sílẹ̀ ẹ wàá lọ bí wọ́n ti ṣèdájọ́ ẹ̀sìn fún yín àti ìyá àti bàbá bàbá wàá ṣépè yóò ṣe pé lẹ́ẹ̀márùn ẹlẹ́ẹ̀kárùn yóò fọlọ́n búra kó ń kó lòun lọ́mọ yìí tó bá wá di ẹlẹ́ẹ̀kárùn yóò wá ní ibi dandan ọlọ́run kó máa bá òun tó wá ìpè lọ́lọ́run bá pa ìyáná wa ṣe pé lẹ́ẹ̀márùn òun wá ní ìbínú ọlọ́run kó máa bá òun tó bá jẹ́ pé òótọ́ ọlọ́kùnrin bá ń sọ lẹ́yìn ìbẹ̀rún lẹ́wàá túká ọmọ wa ṣe kíni ọmọ mọ̀tẹ̀lẹ́ ìyá rẹ̀ lọ kò jẹ́ tiẹ̀ mọ́nu ọ̀nà tí èèyàn fi ń kọ́ ọmọ lọ́mọnu ìdájọ́ tó wúwo tó wúwo ká mọ̀ jẹ́ kó mọ̀ kó máa jáde lẹ́nu wa nítorí pé abẹ́ ta kó ọ̀rọ̀ ẹ̀sìn so kí ọlọ́run bá ní kí ọlá wàlá ìgbẹ̀dà pé mo ti ẹ̀sọ́ pé mo fọmọ nílẹ̀ nítorí súnà ìkánú àwọn àfá ọ̀jọ̀gbọ́n wọn ká máa ń kọrin ó ní ìdátalẹ́fẹ́ àfàhàn sírnà bìlà nasabin awistajarna fahal anna قالوا التصوف كلنا سنة وردت عن الحبيب وإنا للهدى جبل sẹ́tìrí wàláì tán bá bílé pẹ́kú lórí tàbí kọmọ yí kírẹ́ sọ ẹ̀rọ ṣe yóò dùn lẹ́nu kẹsọ pé torí pé ń ṣe súnnà ní àà tẹbá rẹ̀ àwọn tẹ́kọ́ àwọn ní ìdáhùn kò lè dùn mọ́ yìí kan bí pé wé dàbí kọmọ yí dáwà ní torí pé ń ṣe súnnà wàláì kò bá láàká wàláì kò bá láàká ṣe pé wà ní àárín méjèèjì pé èyí fi ọmọ ó dá èyí tó yẹ kéèyàn ṣe ni kéèyàn tó mọ fà á mára kéèyàn tó mọ fà á mára kó lè tẹ̀yàn náà fi wọlé ní kéèyàn bó ní yọ kí so èyàn náà sì mọ sàdúà kọ́lọ̀ọ̀bà àlejò ọlá kó ṣe dèyàn náà bẹ́ẹ̀ torí náà ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ kí a máa ẹmọ́jì ká máa ṣe bẹ́ẹ̀ ẹmọ́jì ká máa ṣe rú àwọn nǹkan yẹn kọ́lọ̀ọ̀bà àlejò ọlá kó dúró tì ọ́ ìbéèrè yìí ó pọ̀ gan ẹni tí ọlọ́run bá ní kí ó fara kásá pé wọn ò dáhùn ìbéèrè rẹ̀ kó dákun torí ọlọ́run kó má bínú ẹni tí ń wusẹ́ ipe gẹ́gẹ́ fúnra rẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ wọn ò bèèrè ẹni tí ń wosẹ́ lọ́wọ́ èèyàn o bóyá ẹni tó bèèrè bèèrè yìí bóyá ó ti gbọ́ yé pé kò dá kéèyàn lọ́mọ wosẹ́ ó wá ní kí ni ìdájọ́ ẹni tí ń wosẹ́ gan-an ṣé ẹni yẹn mùsùlùmí ni àbí àbí kèfèrí ni ṣé mùsùlùmí ni àbí káfìrí òun ni ẹni yẹn ìbéèrè tí wọ́n bèèrè ni náà. alhamdulillah ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní ìdájọ́ ẹni tí ó wọ́sẹ́ ìbéèrè tẹ́ni ìbéèrè wà láì ìbéèrè tó dáa ni nítorí pé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ sáà máa ń sọ òun náà ni pé ìdájọ́ ẹni tó bá lọ lè yẹsẹ́ wò pé wá kẹ́ni wọ́n láà ní pé àá ah, ìdájọ́ tí wà lẹ́ ń sọ gan látijọ́ yìí ẹni tó wá ń yẹ owó fún aga ń kọ́ tó wọ́n máa lọ lọ́fẹ̀ẹ́ lóko báwọn so anabi sallallahu alaihi wasallam nínú balaga anabi sallallahu alaihi wasallam nínú ìjáláhà anabi sallallahu alayhi wa sallam òun náà ni pé anabi yẹ fi gbogbo ẹnu sọ̀rọ̀ fún wa anabi máa fẹ́ káwọn náà exercise brain wa ẹ́ kéèyàn náà wọ́n ti wọ́n pé tó bá ti débẹ̀ wọn ó rí ilé kan bẹ̀ wọn tọ́kùn ní blue ó fẹ́ kó lọ́bẹ̀ kó lọ́lẹ̀ owó fúnra rẹ̀ kéde pé kí n ṣe tó wá mú ọ kí n wá fi hàn báyìí pé ilé ìtì sọnù anabi sallallahu alayhi wa sallam sọ ìdájọ́ àwọn tí wọ́n máa ń lọ lè yẹsẹ́ wò lọ́dọ̀ anabi lẹni tó lọ tí ó gbàgbọ́ ó ní irun rẹ̀ oní òṣòfò ó kà lọ́lẹ̀ bá àbá ti yẹsẹ́ wò ìpẹ̀ níbi ìyẹ̀wò ni tẹ̀sùbá ni kùránì ni omi ni àtẹ́lẹwọ́ ni àbí ó kà wojú rẹ̀ báyìí ni àbí ó wo sánmà báyìí ẹ́ àbóṣì ní gínáwọ̀kọ̀ rẹ̀ pòjẹ́tọ̀ ó ní pòjẹ́tọ̀ ní yàrá tó kà bí wáìtì káwáì tó kà máa wò ó pọ̀ báyìí gbogbo ọ̀nà tí máa ń gbà wò olóòlọ oníọmọ lọ olófẹ́fẹ́yàwó oníọmọ fẹ́ olófẹ́ sáàbù oníọmọ sáàbù obẹ́ra nǹkan oníọmọ rà wọ́n ló sì rá owó tó níọmọ sí ló ṣe anábì ní bàbá káfàrà bí màánú zira adá Muhammad anábì ní ìyẹn ti ṣe kíni ìyẹn ti ṣe kèfè ní sí tó sọ̀kalẹ̀ fún anábì sallallahu so káwá tó wá sọ pé ẹni tó ń ṣe ẹ ti mọ̀ wípé ìdájọ́ tiẹ̀ gẹ́gẹ́ tó wáyé pé nǹkan míì wà lẹ́yìn kí wọ́n sọ pé ó ṣe kèfèrí sí tọ́lọ́sọ̀ kalẹ̀ bá ànẹ́bì òun gẹ́gẹ́ ìdájọ́ tiẹ̀ nígbà ẹni lọlẹ̀ bá owó tó gbàgbọ́ tóun ṣe kèfèrí ìwọ́ tó ń tàbí mú ó rí so ó náà ló bá tó pé kí ní ẹ̀ léwu òun náà láti máa ń kà fún nǹkan rẹ láwùjọ wa ẹni tó bá ti máa ṣe yẹ̀wò nísìn òun náà láka kéèyàn rẹ àbá àwọn gbóná gan àlọ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ kó tó lọ gbogbo àwọn nǹkan báyìí ah bàtàbà ní ọmọ lọ tó lọ òun náà ló fi gbogbo àwọn nǹkan báyìí òun náà lẹ́lòmí sọ ẹ̀dàfà lé lórí òun náà lẹ́lòmí jẹ́ mọ́mù lé lórí òun náà lẹ́lòmí di àfà àgbàládùgbò sí káàmà yẹ̀kan wòyí náà ni nǹkan tó burú jáde ni o nǹkan tó burú jáde ni àwọn táà ń lọ ọ̀dọ̀ wọn káàmà lọ́dọ̀ wọn má tí wọ́n bá ti rí pátrónì tí ò sí kọ́sọ́mà má wọ́n sì sẹ́mi tó bá iṣẹ́ tó lágbàríkà so tó bá sì láwọn máa ṣe náà ẹ̀tẹ̀ bá ní sí káwọn náà bẹ̀rù ọlọ́run àbúrú ńlá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wallahu ta'ala a'lam wọ́n ní obìnrin tí wọ́n fẹ́ ní tí ọlọ́run wá lo bírú àwọn wá sí báyìí sábà bí fún yá àti súnà dàbà jíkèmí máa ṣe súnà obìnrin ni o ọkọ rẹ̀ òsì tí ọlọ́run tí kára rẹ̀ gbogbo rẹ̀ gbọ́ nǹkan yìí ó ti fẹ́ mọ́ sí báyìí tó sáré lọ rán ìjáàbù báyìí lọ́kọ́ ní pátí nílẹ̀ tí wọ́n kó ẹ̀rẹ̀ tó fẹ́ mọ́ sí yẹn àbí tó bẹ̀rẹ̀ tó papòrò mọ́ pé tó bá jẹ́ yíò ló máa ṣe kò sówó mọ́ kò sí kankan mọ́ ìwà àtàwọn ọmọ rẹ ẹlọmọ ọrún àti gbogbo orú àwọn nǹkan yẹn kí ni in tí obìnrin òun lè ṣe yóò ṣe so ẹ̀hẹ́n kó tó gbé yóò jásí tí ó jásí olóòṣèkínni yóò ṣe àwọn ìgbìyànjú lérí irú nǹkan báyìí bóyá kó wá àwọn tó bá já àwọn àfáà ẹ tí wọ́n ní máa nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lọ lè bá bá ọkọ rẹ̀ ẹ mo ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ kò détí pọ̀pọ̀ ẹ̀ náà ni pé súnà ló yẹ kí o máa ṣe kán wọ́n ṣàlàyé fọ́kọ rẹ̀ wọ́n fún lẹ́rìí láyà ilẹ̀kùnrẹ́rẹ́ kí wọ́n dẹ́ pàrọ̀ àbúkásí ogun ẹ̀fún so tọ́lọ̀bá tọ́lọ̀bá àríkẹ́lá alhamdulillah orí wọnú ilé wọn àmọ́ tó bá jẹ́ pé irú ọkọ bẹ́ẹ̀ ó sàwájú olórí pé ọkọ gbọ́dọ̀ ìyàwó gbọ́dọ̀ òun fẹ́ máa gbé owó ti bá àkókò tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tó bá fẹ́ máa jẹ́ ìyàwó lọ́dẹ̀dẹ̀ òun tó ẹgbẹ́ tọkọ dúró so kéèyàn máa kéèyàn jẹ́ àwọn lọ́dẹ̀dẹ̀ ẹlòmíì ó lóore fún ìyànjú kó máa jẹ́ àwọn lọ́dẹ̀dẹ̀ ẹni tí ó máa takọ ẹ̀sìn tí ó ní kéèyàn máa ṣe ẹ̀sìn lọ ẹni tí yóò kọ́kọ́ lẹ̀ ọkọ rẹ̀ lè ni so tọkọ bá ti wá lóun máa takọ ẹ̀sìn tó lóun níjó rẹ̀ ah, nítorí ọmọ wa ló máa fẹ́rí so ṣé yóò fẹ́rí tì bá láti láti àmà náà kò sí pé títí láríkì àmọ́ òun tí ẹ bá ti ṣe láyé ní dáadáa òun náà ni ó lè jẹ tó bá ní jọ gbé dàrú kìyàmá tọkọ bá ti ní kíyàwó máa ṣẹ̀sìn ẹ̀yìn tó ti ní nǹkan mí ni kó máa ṣe èyí tó dáa fúrú ìyàwó náà tó náà bá ni kó ní kó yọ̀ǹda wọn ó ní kó yọ̀ǹda rẹ sọ ọlọ́ọ̀bà lè pẹ̀lú padà yọ̀ǹda ẹlòmíì fún tí ó jẹ pé ẹni tó lẹ́sìn tí ó ń gbé kó máa lẹ́sìn sí ọ̀gáwà àlàm. wọ́n sálámà tán lẹ́yìn àti àdúrà tí a máa ń ṣe lẹ́yìn ìgbà tí a bá ti kàtáyá tán àti gbogbo àwọn àdúrà tá a máa ń ṣe níbi sọ̀láàtì yẹn ṣé dandan ni àdúgbò kì í ṣe dandan. wà àdúrà tá a máa ń ṣe lẹ́yìn o tó wá wọlé síta àdúrà tá a máa ń ṣe wá sí Allahu Akbar tán anábì kọ́ aláwọ̀ àdúrà yẹn ó pọ̀ gan ó jẹ́ pé èèyàn kàn máa mú ìtì èèyàn máa mú síra wọn ni bí wọ́n bá fẹ́ sọgẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àdúrà tánà bí kọ́ wa ibi ká máa ṣe ó kọ́ láwọn àdúrà kan pé tá a bá ti ṣàtáyá tán àwọn àdúrà tẹ́ ṣe ni lẹ́gbàá tá a bá ṣe tán tó wá tú wa lẹ̀ pé wọ́n náà tó máa ṣe ti ọlọ́ bá ìlú tó bá wọ̀ tó bá ń tọrọ máa tọrọ lọ́wọ́ balẹ̀ jọlá gbogbo àwọn àdúrà yìí mú e ṣe ọ̀ranyàn fún wa àmọ́ nǹkan tó dáa fúnra fún wa náà ni oore ni fún wa tuma náà ni pé tàbí lè sọ̀rọ̀ ní pé bí o bá ṣe lè ṣe pé òun rẹ̀ bàjẹ́ o ó nírun àmọ́ gbogbo orí tó yẹ kó tọrọ òun náà orí òun náà ní dọ́dọ̀ rẹ̀ náà ni ẹni tó ṣe yóò gbà ládàá pé ó ṣe àdúrà tó sì ṣe àdúrà yóò gbà àwọn àsìkò gbígbàdúrà ànábì kọ́ alẹ́ rírun àmọ́ àwọn nǹkan jùlẹ̀ rírun ẹlẹ́bí ó sàtáyà sí báyìí ó sálámà tó wá sálámà táwọn oníṣẹ́ yóò wà lọ fún àǹkù kan mọ́dájí tó ti àwọn ọmọdé ẹ̀sùbá tó máa bá kólà kólà kólà ibi tó ti yẹ kó mọ̀ sàdúà eré ìhun ni lérí sùjúd ó sàdúà nígbà tó wá wà lérí àtáyà gbẹ̀yìn kó tó mọ́ tọ ogun tí bẹ́ẹ̀ lọ́lọ́run ànábì nígbà tá a súnmọ́ lọ́run jùnú nígbà tá a súnmọ́ lọ àwọn kanjú ọwá kanjú jáde nígbà wá jáde sáwọ́sẹ̀ á lè dúró ábùkà ó sì wá ń bèèrè pé káwọn fún ọ ní sògbóró àwọn nǹkan báwọn yẹ ká lọ sí kí ni ká lọ mọ àwọn àdúrà yẹn tánàbí sallallahu alaihi wasallam ti kọ́ wa káwọn máa ṣe lásìkò ká máa pẹ́lẹ́ ní sùdúd ká sì máa pẹ́lẹ́ àwọn eríkèríkè irun àìkánjú lérí irun ká kánjú kó lérí nígbà tó yẹ pé ọ̀rọ̀ ọgbà tọ́lọ́run sún yànnu ẹni yìí béèrè pé tàbá ń kírun sí òkú là àwọn tẹ̀kìlẹ̀rọ́ọ̀tì tí a máa ń ṣe kábàrà tá a máa ń ṣe yẹn àtẹ́yàn bá fi àdúrà lẹ̀ níbi àwọn kábàrà àwọn àdúrà téèyàn mọ̀ sí lẹ́yìn kábàrà kọ̀ọ̀kan bóyá sọ́rọ́ tó bá sáà àti gbogbo àwọn nǹkan èèyàn ò ṣe ṣé wọ́n di ládàá ẹni òkú ni àbíbáwò ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí bá ń ka Qur'an tí ó kà pẹ̀lú tẹ̀júwì nàbí ìbéèrè alákọ̀ọ́kọ́ àwọn àdúrà tí èèyàn máa ń ṣe nígbà tí èèyàn bá ti rò dérò kankan so ẹ gbogbo àná lọlẹ mọ tí a bá ń kírun sókun la kìí ṣe pé Allahu Akbar nìkan ọ̀dà nìkan tí èèyàn máa wí tí èèyàn bá ṣe Allahu Akbar alákọ̀ọ́kọ́ èèyàn kà sọ́wọ́tò Fatiha nígbà tí èèyàn bá ń kírun sókun la tí wọ́n bá ṣe Allahu Akbar ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣe Allahu Akbar ó ṣe àṣàlátù bá nẹ́bí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 ó sàdá àwọn àdúrà tánàbí wà kọ́ akáwọn ṣe gbogbo pọ̀ gan àwọn tàbá ha lórí alimasi allahumma fila wa allahumma rahamu allahumma fabit allahumma ba'id bayna wa bayna qadaya kama ba'id bayna al-mashriq wal maghrib allahumma nakir min qadaya kama yunqa sabla bayna al-majalis gbogbo àwọn àdúrà wa àwọn ṣe gbogbo lọ gbà tẹ́yọ̀ bá wá mọ̀ tẹ́yìn tí wá mọ̀ wọ́n náà gbìyànjú kó ha nǹkan méjì kan allahumma Allahumma arhamhu Allahumma filahu ó sì fi Allahumma filahu tó mẹ́rin náà ní pé ọlọ́run bá ń fẹ́ríjì ọlọ́run bá ń kẹ́ ọlọ́run bá ń fẹ́ríjì ó sì pé ìrìn náà ló mà ní wọn náà sáà máa wí fá tí mọ́mọ́ òbí ṣe kíni tó fi ṣe Allahu akbar mọ́mọ́ wá sí Allahu akbar ẹlẹ́ẹ̀kẹrin tó bá ṣe é sábà yìí kò ní pẹ́ sígbà mọ́wọ́ kan ṣe kíni yóò kan sálámà ní ọ̀nà sálámà gbogbo àwọn nǹkan ìbéèrè kéèyàn máa ṣe kíni ìbéèrè kéèyàn máa so ìbéèrè tán wá tó wá jáde bẹ́ẹ̀ ni pé ṣé ẹni tí ò bá wá sí àwọn nǹkan òun ṣé yóò di ládàá rẹ̀ kù ni yóò nítorí pé ẹni tí ó ṣe tiẹ̀ pé ti tiẹ̀ ti péjù iṣẹ́ rẹ̀ péjù iṣẹ́ lọ ẹ̀ẹ́sì tí ó tún láti pé kí ládàá ló ṣe kíni kí ládàá yìí ló ju ládàá ti yẹn lọ ẹlẹ́ẹ̀kejì inú béèrè òun náà ni pé tí máa ka Kùránì tí ò bá ká pẹ̀lú tajwid pé ṣé yóò máa gbẹ̀sẹ̀ ẹni tó bá mọ tajwid tí ò bá wá fi ka Al-Kùránì ó máa bá ti ń pe àwọn fòrúkú kọ̀ọ̀kan ó máa bá ń pe Al-Kùránì kò Al-Kùránì ìwé táwọn yóò máa gbẹ̀sẹ̀ nítorí pé ń chéjì ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlá ni àmẹ́ni tí ò bá mọ̀ tí Al-Kùránì kò máa ń kájú tí bá ti máa ń kà ń ká lòlò ń ṣe wàmá wàmá ń ṣe wàlá wàlá tó ṣe máa kànú tí bá ń kà báhùn irú ẹni báhùn yóò gbalada méjì anábì ní yóò gbalada kíni yóò gbalada kó ka Qur'an yóò sì tún wá gbalada wàhálà bó ṣe ṣẹ́ẹ̀sì ara rẹ̀ kò yí sí fún ní kan ṣẹ́ẹ̀sì ara pé musa fẹ́ ká náà ni anábì yóò tún gbalada wàhálà òun so àmọ́ ẹ̀wà rí ẹni tó wá mọ̀ ẹni tí ó ẹni tó mọ̀ ká ọmọ tẹ̀jìrì ọmọ ogun ẹ̀ àwọn tó wá níbi àdúrà wọn wà ní ẹka fájí àlùbáríkà yóò àbá fájí àjẹ́ sọ́tò fájí ó ma alhamdulillahi rabbil alamin ó náà wá sọ àìdí alẹ́ amúdúlìláyì rabbil alamin tí wọ́n ń kà báhùn irú ẹni ma gbẹ̀ṣẹ̀ ni torípé kò sí díjá fátíà àlùbáríkà fátíà kan náà lọ́wọ́sọ kalẹ̀ bá nẹ́bí àwọn kan ma ní fátíà méjì ọlọ́wọ́sọ kalẹ̀ bá nẹ́bí ọlọ́wọ́sọ kalẹ̀ bá nẹ́bí ní maka ó sọ kalẹ̀ bá nẹ́bí lọrin wọ́n ní fátíà àtàwọn lọrin ó ní alhamdulillahi tó parí sí gẹ́rì magalumi kò sí díjá bẹ̀ẹ́nu kùránì ọlọ́wọ́ ẹ̀dẹ̀bá àwọn tí wọ́n ti kàájúwájú náà ọba tán ti kọjá lọ ó rọrùn kó jẹ́ pé àwọn ọmọ tẹ̀júwìdì ni Eh, wọn ò mọ sọ́ọ̀dì yàtọ̀ sí lọ́ọ̀ wọ́n wọ́n mọ́ gbọ́ àwọn nǹkan yẹn pé làwọn fi kà á bẹ̀ bóòlù àwọn ti wá mú ìdáwò fi kọ̀rẹ́tì tiwa àwọn amú pé ìgbà tó jẹ́ pé special party akáni táwa fẹ́ ṣàdúrà fún yẹn wọ́n láwọn fi ṣe kíni láwọn fi ṣàdúrà fún so bẹ́ẹ̀ bá ti mọ tẹ̀jú tí o bá ti wá lò yóò ṣe kíni yóò gbẹ̀sẹ̀ so abákan ní aláàkùn bi tẹ̀jú eh, hatmon lazim malam yujawid qur'ana ààfin ká máa ka kùránì pẹ̀lú tẹ̀jú túláàsì ní fún wa ẹni tí ò bá wá ka kùránì pẹ̀lú tẹ̀jú tó sì máa ẹ́ eh, ààfin ẹlẹ́sẹ̀ ni ìrẹ̀lẹ́bẹ̀ wallahu ta'ala a'lam ìbéèrè tí ó tàbí ìṣàlọ̀ tààrà wọn ni pé tí ó tọ́ kí a máa fi kún àwọn orúkọ aláfikún gẹ́gẹ́ bí kí a máa pe èèyàn ní ẹni tí sharaf dín wàlíyù láì àwọn dín láì nígboro àwọn nǹkan yẹn ṣírù nǹkan yẹn tọ́ àbí kéèyàn sì yọ wọn kú bẹ́ẹ̀ kéèyàn máa pè ní sharaf àbí wàlíyù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwọn àbí táàjù àbí ẹ̀bẹ̀ lọ́ba yẹn àbí àwọn orúkọ tó ní abdu nínú abdullah abdulrahim abdulrahman bóyá kí ẹmọ wá yíò àwọn àbúrúkú kí ẹmọ ní rahimi ramani àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ sáwọn nǹkan yẹn náà tọ́ alhamdulillah àwọn àwọn ìbéèrè méjì ó ní sí pẹ̀lú orúkọ náà ni ẹ̀rí àwọn orúkọ ká máa fi díìrì sí nǹkan àgbòrò àwọn kàbáyì àkókò tí ò ti sí tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ rí ó padà wá sí pé àwọn èèyàn ń sọra wọn bẹ́ẹ̀ nínú àwọn nígbà àwọn sálàfù náà ni sẹ́ni ọ̀nà méjì ló pín sí láwọn olùmọ̀ sọ nípa rẹ̀ nígbà àwọn ọkọ̀ yìí ó máa nídìí pé nígbà tí yàn án máa wà bẹ́ẹ̀ nígbà tí yàn fọyàn máa dábàá pé àyàn nínú ìsinmi pé lóru di ìwọ ni ìmálẹ̀ ẹ̀sìn ó tún mọ̀ pé wọ́n ló ń tà málẹ̀ sí gbogbo ẹ̀sìn ẹ̀ ìwọ ni sáràfù di ìwọ gángan ní ilé ẹ̀sìn ìwọ ni sàmùsù di ìwọ lórun ẹ̀sìn gbogbo àwọn nǹkan báyìí wọ́n ní tó bá ti jẹ́ pé tí n bá ń kó ìtumọ̀ pé a fi fọ ẹni yẹn má ni kò lẹ́tọ̀ọ́ ká sọra wa bẹ́ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé wọ́n kàn fi sọ̀yàn ló kọ pé ó kọ ẹ̀ lásán ní kan jẹ́ bẹ́ẹ̀ ni tó bá Najib ẹni tó ẹni tó gbọ́n tó jáfáfá nígbà tá a wò ní sàárè pọ́ àwọn ògbọ́n ẹni pé kì í ṣe pé nítorí ó kọ ẹ̀ náà fi ṣe kíni náà fi sọ ní Najib so kọ́ mọ̀ jẹ́ pé nítorí pé a fi sàkọ́mọ́ rẹ̀ la fi ní Najimudeen àfisọ́ ní siraju dín ó kàn jẹ́ pé ó kọ́ lásán ni sòtọ́ ẹgbẹ́ àkànṣọ́ ló kọ́ lásán ni tí èsì bá abíṣe kíni abíṣà fọmọ rẹ̀ kò sí nǹkan tó kún bẹ́ẹ̀ àmọ́ tó wáyé bá abíṣe bí ni wọ́n ah, gbá so ẹ̀sẹ̀ gbóhùn ló wọ́pọ̀ láwùjọ wa nísìn àwọn bákan wọ́n lọ́wọ́ ní kíní kan alára sí ẹ̀sìn kíní kan dín kíní kan sí láàyù dín lò spáìsì gbogbo ẹ̀bá àwọn kò lẹ́tọ̀ọ́ kí ẹ̀ máa sí kíní kó máa sọ ẹ̀yà bẹ́ẹ̀ àbí kó máa tí ẹ bá ṣe pé bóyá fún ló kọ àwọn nígbà tá a bímọ lónìí lápèjúwe àwọn ní tá a sọ wa òun náà ní dìí

téèyàn bá jẹ́ rahim èèyàn ló máa jẹ́ rahim yóò máa jẹ́ abdulrahim yóò máa jẹ́ abdulsalam èdè salami yóò máa jẹ́ abdulgafar èdè gafaru gbogbo àwọn kọlọ́ọ̀bà àlekọ́lá àmàbí abdu abdu àmàbí sí ọlọ́ọ̀bà àlekọ́lá anabi sallallahu alayhi wa sallam òun náà ló ṣe kíni ó ti lànà rẹ̀ fún wa àwọn tí láyé anabi sallallahu alayhi wa sallam gbogbo àwọn sahaba àwọn tí wọ́n jẹ́ òròjú ní ọ̀fẹ́ lómi pé ah, ó ti gùn jù yóò agé àpò kó fẹ́ yóò kàrà fi yóò kàrà pé báwọn náà fẹ́ sáàjà pé báwọn kárọ́ yẹn kárọ́ náà lọ so ìwọ́n tó bá ti wájú àmọ̀ pé òní lè máa pé báwọn wọn náà máa sọ ọmọ alẹ́ ní Abdullah tẹ bá sọmọ ní Abdullah ní ìsìnkú sí mọ́ sí lè gé Abdullah àkọ́kọ́ nù ilé ọkọ̀ tí ẹ̀ máa ń gbìyànjú láti sọmọ kó sọmọ ní Abdullah kó sọmọ ní Abdulrahman anabi sallallahu alayhi wa sallam ó ní khairul asma abdullahi wa abdurrahman ó kọ tó lóore jù láyé yìí ó náà ní kọ́ máa jẹ́ abdullahi kọ́ máa jẹ́ abdurrahman so yíò náà rẹ̀ tó gba ká máa ti gíní ká máa so àwọn tàbá sì sọ náà ká ṣe kíni ká gbé mọ́ wa lẹ́nu ká máa pè bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá wá máa pè àbí náà fẹ́ pè bá mi ká máa kọ̀rẹ́tì wọn nítorí pé nítorí jẹ́ kékeré ìtànká òun náà ní pé ẹlòmíì náà yóò wà ní ẹ̀ àwọn màmá pè ní yóò sì fún alẹ́ ó kàn wọ́n bá ṣe ń pè ní kí á bẹ́ẹ̀ ṣe ń pè ní orúkọ ọlọ́wọ́ bá àlejò ọlá ni pé bá mi wallahu ta'ala a'lam.